الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته oní ti nínú oṣù Rajab hijira fourteen forty one ilé ìtúsí déédéé ìjọ kẹẹ̀dógún nínú oṣù March miladi two thousand and twenty ní ìlú Òsápá London níbi ìlẹ́kọ̀ọ́ látẹ̀síwájú. Si pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ilé ìta ti ṣáájú ṣe ọ̀kan ru rẹ̀ síwájú eléyìí tó ní í ṣe pẹ̀lú ẹwà ìsìn Islam nípa àgbàgbọ́ òdodo láti sọ nípa ẹwà ìsìn Islam eléyìí tí ń bẹ lára ká gbọ́ lọ́ngbọ́ a tún sọ nípa ẹwà rẹ̀ eléyìí ti ń bẹ níbi ká gba àwọn màláíkà gbọ́ àti èyí tó wà níbi ká gba àwọn tírà Ọlọ́run gbọ́. a tẹ̀síwájú lórí ẹ̀wẹ̀sìn Islam eléyìí ti ń bẹ nínú ká gba àwọn ìránṣẹ́ Ọlọ́run ọba gbọ́ a ti mọ̀ kí ọ̀kan nínú àwọn orígun ìmánì. ona náà ní gba ọlọ́run bẹ lẹ́dàá ó ní àwọn àránṣẹ́ ó sì láwọn ànábì ìránṣẹ́ ọlọ́run òun náà gbogbo ẹni tí ọlọ́run bá rán màláìka sí nínú àwọn ọmọ Adam aleyhi sẹlẹ̀m. oníkà wa jíṣẹ́ fún ọlọ́run apalẹ̀sẹ̀ pé iṣẹ́ yìí jẹ́ fáwọn èèyàn ìránṣẹ́ ọlọ́run ni wọ́n ń pè léyìí ànábì ọlọ́run òun náà lẹni tọ́lọ́run bá rán màlẹ́kà náà sí pé kó wá jíṣẹ́ fún ṣùgbọ́n ní sèpọ́ lọ́wọ́ bọ̀ pa ànábì yẹn wọn pa láti pé kó jíṣẹ́ yẹn fáwọn èèyàn ilé yẹn ni wọ́n pè ní anabi ọlọ́run ló máa ń sẹ̀sà anabi òun ló máa ń sẹ̀sà ìránṣẹ́ allahu yastafi min al-malaikati rusulan wa min an-nas ọlọ́run ló máa ń sẹ̀sà àwọn ìránṣẹ́ rẹ̀ láti inú àwọn èèyàn òun kan náà ló máa ń sẹ̀sà àwọn ìránṣẹ́ rẹ̀ láti inú àwọn màláíkà. kò sí ìyànjú kan téèyàn lè gbà kò sí ìgbára gbóná kan téèyàn lè ṣe tí ó jẹ́ ńgbà téèyàn bá parí rẹ̀ èèyàn kan dà nábì àbẹ́yẹn ó di ìránṣẹ́ ọlọ tó bá wọ ọlọ́run láti ṣe ní ìránṣẹ́ rẹ̀ lọ́lọ́run máa ń àwọn ìránṣẹ́ ọlọ́wọ́ pọ̀ àwọn ànábì pọ̀ jù wọ́n lọ bó tilẹ̀ jẹ́ wípé gbogbo ìránṣẹ́ ọlọ́wọ́ ànábì lò náà àmọ́ kìí ṣe gbogbo ànábì ọ̀nà ìránṣẹ́ ọlọ́wọ́ kullu rasulin nabi wa laysa kullu nabiyyin rasula gbogbo ránṣẹ́ ànábì ni ṣùgbọ́n kìí ṣe gbogbo ànábì ni ìránṣẹ́ ọ̀rọ̀ yẹn ló jẹ́ lórí mùsùlùmí wípé kó gba gbogbo àwọn ìránṣẹ́ ọlọ́run ọba gbọ́ àwọn ìránṣẹ́ yìí gbogbo wọn pátá a gbọ́dọ̀ sáláì nìkan gbọ́ nínú wọn. torí ẹ̀ ní ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ó fi sọ fún wa nínú alukur'an pé amẹ́nà amana rasulu bima unzila ilayhi min rabbihi wal mu'minun kullun amana billahi wa mẹ́lẹ́ malaikatihi wa kutubihi wa rọ̀ṣọ́lẹ̀ rusulihi la nufarriqu bayna ahadin min rọ̀ṣọ́lẹ̀ wa qalu sami'na wa ata'na. غفرانك ربنا وإليك المصير àwọn olùgbàgbọ́ òdodo gbogbo àwọn aránṣẹ́ ọlọ́run làwọn máa ń gbàgbọ́ alẹ́ nìkan lọ́rẹ̀ẹ́ alẹ́ nìkan lọ́tà gbogbo wọn lè yan wa gbogbo wọn lè ránṣẹ́ ọlọ́run gbogbo wọn lànàbí ọlọ́run gbogbo wọn làkàkún. La gbogbo wọn la sì gbàgbọ́ yàtọ̀ sí àwọn míì tó ń sọ pọ́ kan ta wọn ọ̀kan lọ dá wọn gẹ́gẹ́ àwọn Nasara gbogbo àwọn àná ìpátá korongodo iná làwọn ọ̀kà kún kankan tó bá yàrá nàbẹ̀ Ìsá alayhi salam wọn ni gbogbo ànábì yòókù wọn fẹ́ẹ̀lì àmọ́ nàbí Ìsá nìkan lọ́ba lójú wọn bẹ́ẹ̀ náà làwọn Yahud àwọn náà sọ pé anabi Musa nìkan ni gbogbo anabi mi tó bá ti yàtọ̀ sí anabi Musa àwọn wò pé àwọn náà fìdí rẹmi àwọn mùsùlùmí ti wá gbogbo àwọn anabi gbogbo àwọn ìrántí Ọlọ́run làwọn gbàgbọ́ gbogbo wọn la sì gbọ́lá fún gbogbo wọn la kà kún. àwọn ò lẹ́nìkan lọ́tà nínú wa torí ẹ̀ qulu amanna billahi wa ma unzila ilayna wa ma unzila ila ibrahim wa isma'il wa ishaq wa yaqub wal asbaq wa ma utiya musa wa isa wa ma utiya an-nabiyyuna min rabbihim la nufarriqu bayna ahadin min rusulihi àwọn ìgbà tó ń ìṣòro nìyẹn. àwọn kìí ṣe yapa láàrin àwọn aránṣẹ́ Ọlọ́run gbogbo wọn pátá ni wọn máa gbàgbọ́ ọ̀rọ̀ yẹn ló jẹ́ lórí wa kájọ ike àwọn ànábì àgbà wọn gbọ́ a sì kà wọ́n sí àtò wọn sí àpọ́nlé àti ọlá eléyìí tọ́lọ̀ ẹlẹ́dàá wa tó gbé wọn. ẹ̀ríkẹ́ mùsùlùmí tó bá dárúkọ èyí yòówù nínú àwọn ànábì ọlọ́run nínú àwọn àránṣẹ́ ọlọ́run ẹ̀rí tá a máa ṣe alayhi salam alayhi salatu wassalam táàbà wá gbà wọn gbọ́ kí ni tuma àdúrà tá à ń ṣe fún táàbà gbà wọn gbọ́ kí ni tuma kó tọrọ pé kí ọlọ́ọ̀lọ́ kó máa bá wọn ìgbà kó máa bá wọn ọlọ́run bá rán àwọn ìránṣẹ́ sínú àwọn èèyàn kọ́ wá jí sí òun fáwọn èèyàn pẹ̀lú àṣẹ ọlọ́run kó sì jẹ́ni tí ó máa fi àwọn èèyàn mànà pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run wọ́n á máa fi wọ́n mànà lọ sójú ọ̀nà tó tọ́ àwọn ìránṣẹ́ gbogbo àwọn ni khayrul bashariyya ẹni tó lóore jù nínú àwọn èèyàn àwọn ló pé jù nínú wa. àwọn sì ni ẹni tó dúró dọ́gba jù nínú àwọn èèyàn àwọn lọ́rọ̀ wọn tọ́jú àwọn níwá wọn ni ló dúró dọ́gba jù àwọn anábì gbogbo ẹni àwòkọ́ṣe ni wọ́n jẹ́ fáwọn èèyàn wọn ẹni tí èèyàn tẹ̀lé tí èèyàn ṣìnà ni làwọn anábì ọlọ́ àwọn náà sì lẹni tí máa fi ní mànà àti sórí rẹ̀. àwọn ànábì orí ńlá ni wọn o olùfini màná ńlá lọ síbi oríire ńlá làwọn ànábì ọlọ ó pé wọn onáàlà nàbà Muhammad sallallahu alayhi wa sallam ànábì àkọ́kọ́ onáàlì Adam alayhi salam ṣùgbọ́n ìránṣẹ́ àkọ́kọ́ onáàlà nàbì Nuh alayhi salam gbogbo àwọn ànábì yìí báyìí bá ti ṣe wá rí wọn yìí a fẹ́ràn wọn a gbà wọn gbọ́ pé olódodo ni wọn a sì gbà pé wọ́n jí sí ọlọ́run eléyìí ọlọ́run fi ràn wọn lájẹ pé wọn ò dín nǹkan kan fún nínú ẹ̀ wọn ò sì ṣàfikún lórí ẹ̀ àti pé pápá gan gbogbo wọn gbogbo wọn kò sí kan nínú wọn tí ó mà nípa ànábì Muhammad sallallahu alayhi wa sallam torí pọ́lọ́ ti bá wọn sọ nípa àtẹ́lẹ̀ náà ọlọ́run ti fi yé wọn kíkẹ́ dáhùn Muhammad sallallahu alayhi wa sallam bá dé tẹ́ gbàgbọ́ abẹ́ ní gbàgbọ́ gbogbo àwọn ànábì yìí wọ́n ti bọ́lọ̀ ń dá májẹ̀mú àwọn gba ànábì Muhammad sallallahu alayhi wa sallam gbọ́ tó bá dé wá bá wọn láyé torí ẹ̀ ló ti jẹ́ pé aṣíwájú fún gbogbo aṣíwájú lànàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹnikẹ́ni bá sì ń bẹ láyé lónìí títí tá yóò fi dópin kò lè rọrùn fún láti gbélé ayé kó a jẹ́ ní gidi lágbọ̀n ẹ̀sìn tí ó bá ti tẹ̀lé dànàbí Muhammad sallallahu alayhi wa alihi wa sallam abẹ́ ìgbọ́n dànàbí sọ fún Umar ibn Khattab radiyallahu anhu ní ìjọ tó lé wéwé kan nínú ìwé tí wọ́n ń pè ní at-Tawrah eléyìí tí wọ́n kọ lọ́wọ́ Umar ibn al-Khattab radiyallahu anhu. anábì ń béèrè pé wòlé léyìí ó ní abala kanu nínú ìwé at-Tawrah eléyìí tí wọ́n tẹ́tà anábì Musa alayhi salam ojú anábì yí padà ó hàn lójú anábì inú bí anábì ó ní sẹ́fẹ́ fi nǹkan mí pààrọ̀ al yìí nígbà tẹ́mi sì ń bẹ láàánú. law kana Musa ibn Imran hayyan ma wasi'ahu illa ittiba'i tí Musa ọmọ Imran ànábì ọlọ́yin tí máa ń bẹ láyé kò lè rọ́lọ́rùn láti gbélé ayé gbádùn láì jẹ́ pọ́tẹ́lẹ́ tẹ̀. tẹ̀lé yìí fi hàn pé a kú oríire àwọn táǹtẹ̀lé ta nàbì Muhammad sallallahu alayhi wa sallam àánú lọ́lọ́wọ́ bá wa ni ló fún wa o ìsagbára wa kì í ṣe mí màá ṣe wa torí ọ̀pọ̀lọpọ̀ náà ló wà nínú àwọn ẹni tó sọnù tó ṣìnà tí ò ríran lónìí tó ṣe é pé àwọn ọmọ àwòkọ àwọn gbọ́dọ̀ wa lọ wọn mọ àwọn pórí àwọn pé ju tiwa lọ àwọn sì ẹni mọ̀ ju wa lọ àwọn lóye ju wa lọ wọlé ẹkìn àwọn sì ń bẹnu pé wọn ṣe kèfèrí sọlọ wọn kọrin gbàkóso wọn fẹsẹ̀ jẹlẹ̀ fún ṣètọ́ọ̀nù wọn pariwo lóru wọ́n pariwo lọ́sàn wọ́n sì máa pariwo wípé orí rẹ̀ làwọn kò síṣẹ́ ẹ̀ tí ajá tó sì sọnù kì í gbọ́ fèrè ọlọ́dẹ ọlọ́run ló sànù tiwa ọlọ́run ọba kọ́ má bàjẹ́ ìgbà tí ẹ̀sìn wa ẹ̀sìn Islam tó wá ṣe ní túláàsì lórí ìwà kágbà àwọn ànábì yìí lọ ìgbàgbọ́ táàmì sáwọn ànábì tó ti síwájú kì í ṣe irú rẹ̀ ìnirú ìgbàgbọ́ tí wọ́n ní ká ní sànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam torí pé ìgbàgbọ́ táàmì táwọn ànábì tó ti síwájú yẹn yóò jẹ́ ìgbàgbọ́ ló díndín ni ṣùgbọ́n ìgbàgbọ́ táàmì sí ọ̀gá wa ànábì ti wa Muhammad sallallahu alayhi wa sallam yóò jẹ́ díndín àti ẹ̀fọ́ síwáwẹ́ sí báwo ni ìgbàgbọ́ ló díndín ti ṣe rí báwo ni ó díndín àti ẹ̀fọ́ síwáwẹ́ ṣe rí kí ni yàtọ̀ tó wà láàrin wọn sẹ́rí àwọn ànábì tó ti síwájú yẹn gbàgbọ́ tá a ní sí wọn ní pé ọlọ́wọ́n bá rán àwọn ìránṣẹ́ rẹ̀ sílẹ̀ ayé àwọn ìránṣẹ́ yìí ti pọ̀ ọ̀nbẹ nínú wọn ẹni tí wọ́n ti sọ fún wa nípa wọn ó sì wà nínú wọn àwọn ẹni tá a wọ̀ mọ̀ nípa wọn rusulan mubashirina wa mundirina li alla yakuna lin nasi ala Allahi hujjatun ba'da ar-rusul wa kana Allahu azizan hakima àwọn aránṣẹ́ tọ́lọ̀ wọn bá ránṣẹ́ ayé ọlọ́run rán wọn ní afúnni ní ròdùnú ó sì rán wọn ní olùhánilétí olùkìlọ̀ fúnni nítorí káwọn èèyàn mọ̀ bá ní àwíjàre kan kọ́ mọ̀ bá sí àwáwí kankan fẹ́ni kankan lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàm lẹ́yìn ìgbà tọ́lọ̀ ti rán wọn ránṣẹ́ kí ni nǹkan tó fẹ́ fi àlàyé àbí àròyé àbí àwáwí tó bá dijọ́ gbẹ̀ndàlùkìyàm ni wọ́n sọ pé ọlọ́run ọba tó bá tiẹ̀ jẹ́ pọ̀ ọ̀rán ànábì kan sí wa ni ọlọ́ọ̀bá kúkú gbàgbọ́ tó bá tiẹ̀ jẹ́ pé gẹ́gẹ́ bí ànábì Musa ti lọ bá ọmọ Israel tànàbì Isa náà ti bẹ́ẹ̀ tó lọ bá ọmọ Israel tọ̀ọ̀rán ànábì Ibrahim sáwọn èèyàn rẹ̀ tọ̀ọ̀rán ànábì Noah sáwọn èèyàn rẹ̀ tọ̀ọ̀rán Suleiman Dawud sáwọn èèyàn rẹ̀ Zakariya àti Yahya sáwọn èèyàn rẹ̀ Ayub sáwọn èèyàn rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá pọ̀ bá rán ànábì kan sáwọn náà sáyé lẹ́yìn kù kò kù tọ́lọ́ náà ti rán síwájú gbogbo ọmọ anabi adam tiwa onílà anabi muhammed sallallahu alayhi wa sallam ó sì ṣàlàyé yéké àìgbọ́ òsì àìmọ́sibùsẹ̀ àfi kí agbọ́mọ́gbàkúròjọ́ tọ́ba di lọ́la gbẹ̀ndàlùkìyàmù. tẹ́lẹ̀ ìbáyé wa a ti pé àwọn agbàgbọ́ pé nínú àwọn aránṣẹ́ yìí ọ̀nbẹ́nu ẹni tọ́lọ̀ ń dákọ̀ rẹ̀ fún wa ọ̀nbẹ́nu ẹni tọ́lọ̀ ń dákọ̀ rẹ̀ fún wa torí kọ́ lọ́n sọ pé wa rusulan qad qasasnahum alayka min qabl wa rusulan lam naqsushum alayka wa kallama Allahu Musa taklima ń bẹ nù àwọn ànábì tẹ́gbà ti sọ̀tàn wọn fún ọ ó sì ń bẹ nù wọn ẹni tá a sọ̀tàn rẹ̀ fún àmọ́ o ọlọ́run bá nàbì Musa sọ̀rọ̀ ní pàápàá ìbánisọ̀rọ̀ ajẹ́pẹ́ ń bẹ ẹni tá a mú kọ́ rẹ̀ àríkpà àwọn anabi àti ránṣẹ́ tọ́lọ̀ ń dàpọ̀ ọ̀nà àlùkùránì wọ́n jẹ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n twenty five sọ àwọn eléyìí amókan ọgọ́rọ̀ ló tún wà wọn bọ̀ dàpọ̀ wọn fún wa agbàpọ̀lọ̀ ńlá wọn ìránṣẹ́ wọn yìí ọ̀la wọn ànábì wọn yìí ètò pé tí wọ́n bá bí pé mẹ́wàá nínú àwọn àmà nàbì Ibrahim àmà nàbì Musa àmà nàbì Isa àmà nàbì Yahya àmà Zakariya àmà Ayyub àmà Dawud àmà Sulaiman aleyhi salatu wassalam tó gbogbo àwọn ànábì ẹ̀ka mú kọ́ wọn ẹ̀ka mú kọ́ wọn kọ́dà kan nínú tó tún dáa ó lẹ́ni pé tí yẹn bá bí ma kẹ́ ẹ sọ ma yín ló kọ́ ọ̀kan nínú àwọn ànábì ọlọ́yìn nítorí kó lè bá a máa jẹ́ àwọn àmì tí wọn máa mú ni rántí àwọn ànábì yìí báyìí tí ó fi máa jẹ pé ìfẹ́ àti ìgbàgbọ́ tá a ní sí wọn kò ní gbó kò sì ní sí yéésì kékeré wọn lọ ha orúkọ àwọn mọ́ńbọ́ọ̀lù orúkọ àwọn coach orúkọ àwọn captain ìní ọ̀wọ́ akọ́rí rẹ ọ̀wọ́ àmọ̀tánra rẹ dànù ọ̀wọ́ àmọ̀ lura yín lórí pé wọ́n ra ẹnìkan lọ sí tẹ̀mù kan yẹ mílíọ̀nù báyìí ẹnìkan wọn sọ kó tó bẹ́ẹ̀ kó tó bẹ́ẹ̀ káwa máa di kókù síra wa lórí irọ́ lórí àdánù wọn á kó mọ́kọ ànábì mẹ́wàá wa àwọn ẹsẹ̀ kásẹ̀ ti já wala hawla wala quwwata illa billah torí délé á gba àwọn ànábì yẹn gbọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ànábì sallallahu alayhi wa sallam á gbàgbọ́ jumlatan wa tafsila á gbàgbọ́ lódindi á tún gbàgbọ́ lẹ́fọ̀ọ́ sí wẹ́wẹ́ pé ànábì yìí ẹni tí ọlọ́wọ́ bá ń rán yìí sí gbogbo àgbáńlá yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo ànábì ìránṣẹ́ tọ́lọ̀ wọn bá ń rán ọlọ́run máa rán kálukú sáwọn èèyàn tiẹ̀ ni àmọ́ràn ọlọ́run rán sí gbogbo èèyàn lákọ̀ọ́ ni káàní nàbí yìí yóò bàá tó ilà qawmihi khassa wa bu'ithtu ila an-nasi kaffa àwọn ànábì yẹn ọlọ́run máa wọn sáwọn èèyàn wọn ni ṣùgbọ́n ànábì tiwa sallallahu alaihi ọlọ́run rán sí gbogbo àgbáńlá yìí ọba amẹjẹ bẹ́ẹ̀ kí ló mú káwọ jẹ mùsùlùmí kí ló mú ká jẹ mùsùlùmí láti bó síbò lárúbáwá là nàbì wa àwọn ńkọ́ àìsí lárúbáwá yorùbá haúsá ìgbò gárà tápà ẹ ẹ wọn ti pè òyìnbó france ẹ àwọn africans àwọn europeans americans asians gbogbo kánú kálukú pátákáfà lọ́lọ́run anabi muhammed sallallahu alayhi wa sallam wa ma arsalnaka illa kaffatan linnasi bashiran wa nadhira àrùn àyàfi ti gbọ́ yóò gbé yẹn lápapọ̀ kó lè bá ajá fún ní ròdùn olùkìlọ̀ fún ni. tọ́ agbàgbọ́ bá gbogbo ńtọ́lọ̀ wọn fi ràn látẹ̀lẹ̀ gbogbo ńtọ́lọ̀ fi ràn lẹ́bi látẹ̀lẹ̀ tí wọ́n ti bá pa wá láṣẹ kan á gbogbo àṣẹ tánàbí bá fi pa wá àtẹ kìí ṣe àṣẹ tánàbí mi bá fi pa wá ṣùgbọ́n ànábì mi ò lè pa wá láṣẹ àwọn èèyàn ti kálukú lọ ọlọ́run àwọn sí ṣùgbọ́n ànábì ti wá ọlọ́run sí wa àṣẹ tánàbí sallallahu alaihi wasallam bá fi pa wá gbọ́dọ̀ tẹ̀lé ibi tẹ́sí tẹ́sí rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa rí tàtà pẹ́sẹ̀ ọ̀ ń bẹ nínú wa lónìí ẹni tí wọ́n sọ pé ànábì pa wá láṣẹ pẹ̀lú nǹkan báyìí tí ọkàn a ah! ìwé ìṣe mùsùlùmí ó ṣe mùsùlùmí lọ bàtà ìlọ irú ẹ̀yin tẹ ẹ irú àwọ àwọ pé bóyá ẹ̀yin tẹ lẹ́ǹsẹ̀ súnà àbẹ́ǹsẹ̀ kìíní ẹ̀yin ló ń bá kò bá wọn general muslims wí ok general ni wọ́n bá jáde subhanallah so ẹ rí i pé gbogbo aná kọ́ là ń tẹ̀ láṣẹ rẹ̀ á sì lágbà gbọ́. bákan náà tẹ́lẹ̀mí sallallahu alaihi wasallam tó bá fún wa nírò pẹ̀lú kankan agbọ́dọ̀ gbà sódodo. So gbogbo ìró tó bá fún wa gbogbo ìròyìn tó bá sọ fún wa gbogbo ìtàn dáná tó bá sọ fún wa agbọ́dọ̀ gbà sódò agbọ́dọ̀ máa gbé yẹ̀wò ká máa sọ pé à tí èso sì tún sọ yìí náà sáà àkókò mà sára àgbàgbọ́ náà lélẹ́yìí sára àgbàgbọ́ náà gbogbo dáná tó bá sọ agbọ́dọ̀ gbà sódò ezekita àmọ́ ayiri rẹ wò bí ìbọn ṣe sọ pé gbogbo ajá tó bá ti dúdú birikiti ṣètọ́n nìyẹn ẹ̀yin wá sọ pé rárá o jáàsì ni jáàsì jẹ tó jáàsì kan lè di ṣètọ́n tó ajá pọ̀ gba ànábì gbọ́ ni lórí ànábì ló ń bá wa sọ̀rọ̀ yẹn kò gba ànábì gbọ́ ni bákan náà ẹ ra nǹkan púpọ̀ ànábì sọ̀rọ̀ bá àdìsọ́ là ń sọ fún wa ó ní jẹ́ bá sùn àṣetọ́ ni mo kànyàn lé kàn mẹ́ta ìkàn mẹ́ta tó bá kànyàn njẹ́ ọmọ awí pẹ̀lú rẹ̀ ni pé kẹ́ ẹ sùn kẹ́ ẹ sá máa sùn lọ́lọ́lọ́ gbaragada tẹ́ bá ti wá jí tẹ́ sì rántí ọlọ́ ọ̀kan nínú àwọn ìkàn tó fi kànyàn yọ jà tẹ́ dìde tẹ́ lọ sàlùwálá ìkàn kejì ó tún já tẹ bá wá lọ dìde tẹ lọ sí náfìlà ẹlẹ́kẹta náà bàjẹ́ ẹ wá rí ti ara yín tó dá sẹ́sán ẹnìkan á gbà ó lè máa kan gbogbo ara èmi kọ́ èmi ò tiẹ̀ bìlì ò àjẹpèsè mùsùlùmí nìyẹn tìrúkà nàbì ló ń bá wa sọ̀rọ̀ sallallahu alaihi wa alihi wasallam ìwọ́n wa sọ fún ọgbà gbọ́ o sì fẹ́ pera rẹ mùsùlùmí àtijọ́ ló tó adìkẹfẹ́ bákan náà agbọ́dọ̀ jẹ́ni tó ṣe é pé gbogbo ọ̀nà tálọ́bí là kalẹ̀ fún wa pípé ká máa fi sin lọ òun náà là máa tẹ̀lé alẹ́ lómi ta lè fi pààrọ̀ ànábì táwa sọ pé onítàn ríran ó sì ní ma ọ mọ̀nà torí ẹ̀ láti ń tẹ̀lé lánàá tiẹ̀ káfíńtà ànábì sílẹ̀ níjọ́ sẹ́yìn bá ti ṣe bẹ́ẹ̀ tolú ẹ̀ bá mi tẹ́lẹ̀ ìjẹ́ta àwọn ìtọ́jú ẹ pé ẹgbẹ́ ìlànà táwọn fi là kalẹ̀ ká máa fi sin lọ́n kéjì àwọn lójú àfi táwọn tí wọ́n kà fún ọ̀gá àwọn míì tí wọ́n là kalẹ̀ fún ní máa jọ wọn lójú ẹlòmíì ti lọ gbọ́wọ́ kọ́ ti gbọ́wọ́ lọ́dọ̀ ṣéwù kan gbọ́wọ́ tó gbà yẹn ẹ rí i pé tí ọba jẹ́ ṣéwù ló ní kó sin nǹkan kò ní sin torí ẹ ẹ mọ̀ jọ jẹ́ pé mùsùlùmí nìyí ṣùgbọ́n tí kálukú ń ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kọjọ́ ntọ́lọ̀ fi rán anabi Muhammad sallallahu alayhi wa sallam anabi ní àti gbọ́dọ̀ sílọ̀ lórí ànàmì ìtọ́yàtọ̀ sí ètò mu wa. lọ́wọ́dì gbogbo wa abájẹ́pọ̀ àgbàgbọ́ lódodo ni gbogbo tọ̀ríkọ̀ tọ̀ríkọ̀ tọ̀ríkọ̀ tọ̀ríkọ̀ kò ní sí. lórí kí ni abẹ́ ti dènà tí tọ̀ríkọ̀ Tìjàníyà tọ́da ju ètò ọlọ́run fún lọ ni tí wọ́n fi jẹ́ Tìjàníyà tọ̀ríkọ̀ kàdìríyà sọ́dọ̀ àti ọ̀tọ́nà fi rán ànábì ni tọ̀ríkọ̀ ṣàdìlíyà tọ̀ríkọ̀ rìfàáyà ẹ̀dẹ̀wíyà gbogbo àtọ̀ríkọ̀ kí ni wọ́n ti dá mọ́ lẹ́gbẹ̀ẹ́ tọ́lọ̀ fi rán ànábì Muhammad sallallahu alaihi wasallam tó fi wá jẹ́ pàǹfẹ́ lómi ti pààrọ̀ ànábì láì jẹ́ pórí wá dáhùn ẹ̀rẹ́ lómi fọ́tò Ibrahim yàn yọ̀lẹ̀ máyà ẹlòmíì lè gbé sára lé ẹlòmíì ó lè mara machine ẹlòmíì ó lè mara mọ́tò àfi bí àwọn ọmọlẹ́yìn pọ́ọ̀lù báwọn náà ṣe máa lẹ fọ́tò ẹnìkan tó jésù rọ̀ tí wọ́n máa lẹ̀ má gbogbo fìkìfì bẹ́ẹ̀ náà làwọn míì yọ lẹ̀ má bẹ̀ kólùgbà látò nù bí máa ń bẹ lára lé ilé òní jóná ìgbàgbọ́ wọn nù máa ń bẹ lára mọ́tò mọ́tò òní dánù bí máa bẹ lára mọ́ṣíìnì kò ní fojú àná ẹlẹ irọ́ burúkú bẹ́ẹ̀ lẹ́tùn rẹ lómi fọ́tẹ̀ lómi lẹ́rìí ní ara nǹkan rẹ̀ lóríṣiríṣi nítorí pé ìsìláàmù tọ́pọ̀lọpọ̀ ń ṣe ìsìláàmù ọ̀rọ̀ ni ìsìláàmù ẹ̀ṣàjẹ ni ṣùgbọ́n kò ní tètè yé wọn kò ní tètè yé wọn ó ti wà tọ́pọ̀lọpọ̀ bá wọ sàárè ìní ó yé pé òun ti fi gbèsè ayé òun ráàyè ẹ̀rí ìbéèrè kan tí mọ́ńkàrà àti nàkìr tí wọ́n béèrè lọ́dọ̀ ẹni tó wọnú sàárè. wọ́n fi léèrè pé ماذا تقول في هذا الرجل الذي بعث فيكم kí ni tó sọ nípa arákùnrin tí ọlọ́run rán sí yín yìí ní anabi wa muhammed sallallahu alayhi wa sallam wọn ní bí ọlọ́run pa amadu tijani abdulkadir ṣèlani ahmed rifai muhammed albadawi ẹnì kan oníbi ọ́ lè ń pa gbogbo rọ́bìṣì wọ̀nyẹn kí ló sọ ń pa anabi muhammed sallallahu alayhi wa sallam. ayé àti parọ́ọ̀dì kí èèyàn jẹ́ pé kọ̀gbà anabi gbọ́ yóò wá mọ̀ á hun àwọn arọ́ kò sáyè rẹ̀ nínú sàárì. tí wọ́n bá dáhùn torí dáhùn dáhùn àbó fìdírẹ́nu òòrè sì fọ̀ àwọn mọ̀lẹ́kà yẹn tí wọ́n sọ fún ọ ni pé qad kunna na'lamu annaka taqulu dhalik àwọn náà sì mọ̀ pé ń tọ́ sọ náà tó bá dáhùn tó bá sì rí dáhùn dáhùn tó lè hà sami'tu an-nasa yaquluna shay'an faqultu ní tí mo gbọ́ sára yín sọ lèmi náà sọ. àwọn mọ̀lẹ́ta lọ sọ pé á sì mọ̀ pé ń sọ lẹ́yìn náà sẹ́dọ̀kùn ibi tá a wọ̀ láàrin kí gbogbo ẹ̀yìn ìyẹn gbà mí. sẹ́nìkan bẹ́ẹ̀ tí kò yẹ ká múra alẹ́ bì tòfi wá pé rọ la máa gbé ká ẹ̀tàn jẹ́ eléyìí ò lè jẹ́ ká rí ibì kankan wọ̀ láwo yín má wọ́n máa pè wá ìlànà anábì ní ká súnà anábì ní ká ẹjẹ́ á fi àdáda kò lè gbé ní wàlìjánà ọ̀pọ̀lọpọ̀ máa yín òní. náà máa sọ pé kí o. karamati ti ń bẹ fáwọn awúlíyàwó ọlọ́run dàkú má ti alọ́nà ẹ bá kò sọ yẹ káàpé ìyẹn tá a wúrú péré ní ṣe súnà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ọ̀nà ìgbà tí èsì pé àwọn afẹ́ wọlé tí bá àfẹ́ wà lùsẹ́ náà láti ń ṣe Islam tí bá àfẹ́ wọlé láti ń tẹ̀lé tànàbí Muhammad sallallahu alaihi wa alihi wasallam bẹ́ẹ̀ ni títí olórí tẹlẹ́mù bá yanu tó bá fẹ́ sọ̀rọ̀ níṣẹ́ lóníkálukú náà mọ̀ sọ pé tànàbí ló ń tẹ̀lé ànábì wo ànábì tó pọ̀ láṣẹ tó tẹ̀ ànábì tó fún wa ró tó ní ọ̀lì ànábì tó fi àlàkalẹ̀ fún wa kí bẹ́ẹ̀ sì máa tẹ̀sí ní tí wọ́n ta kù ànábì tó rọ́pọ̀ jáde máa pẹ́ ìwọ́n ṣe nǹkan báyìí tọ́jú bẹ́ẹ̀ la tún bọ̀ yóò hàn ìtumọ̀ pọ̀ gbà ànábì gbọ̀ irọ́ lásán akramakumullah lórí agbọ́dọ̀ gbà ànábì wa gbọ́ sallallahu alayhi wa sallam dẹ́dẹ́dẹ́dẹ́ èèyàn gbọ́dọ̀ gbà gbọ́ àyà fẹ́ni tí ọba fẹ́ sórí lóko kọ́lọ̀ ẹlẹ́dàá kọ́mọ́sí wa lọ lórí ibú torí ẹ̀ ìpèníjà ńlá lélẹ́yìí fún wa ọlọ́run sì ṣàánú wa kò tí ì pa wa nítorí pé tó wà láyé ayé àti ṣàtúnṣe wà kákí láti jọ tán ti bíyàn àti ṣe àyídá pálapàla rádaràdá náà lè yẹn rí amọ́nà fún yẹn láǹfààní díjọ́ tó yẹn mọ̀ á ọlọ́run lọ́fẹ̀ẹ́ rẹ̀ yẹn kò wá sí nǹkan kan tó ṣẹ́kù ju pé kí n ṣàtúnṣe lọ bó bá jẹ́ pé tó márùn péré làǹfààní tọ́lọ̀ fún mi lẹ́yìn ìgbà tí mo ti gbọ́ pé tí mo ti ọ̀dà ìjọ márùn mo sì fi bẹ̀rẹ̀ àtúnṣe tí mo ti jìnnà sí gbogbo pálapàla rádaràda ìjọ márùn tó ọ̀pọ̀ tọ́lọ̀ wọn bó fi sàánù mi fi mí sàlìjẹ̀nà síbẹ̀ mọ̀ kí n bẹ́ẹ̀ nọ àwọn mùsùlùmí tí wọ́n wà lìjẹ̀nà ẹni tó gba Islam tó ṣe kí kò ṣe sọ láti kan fọ́lọ̀ tí ó sì wà lìjẹ̀nà bí àwọn sàhábà fẹ́ kó gba Islam tàì gba Islam lọ́lọ́ọ̀ ní kó gun ó yé ó sì bá wọn lójú ogun lásìkò sọ láti ó tó dé wọn jà sọ́tọ̀ wọn jà sósì wọn padà dání tí wọn ṣe kú pa lójú ogun yẹn yọ wà jẹnà lọsí pé kò ṣe sọ láti ẹyọ kan ọba wa ni tọlọ ẹlẹ́dàá wa bá lọ la tó tún pọ̀ ọlá yìí lẹ́yìn tó ti mọ̀ pé tó ń ṣe ọdá tọ wá ṣàtúnṣe iye ẹjọ́ yòówù tọlọ ń bá tún ní kó lò lẹ́yìn ó lé oríire ni kọlọ ọbẹ ẹlẹ́dàá kò sí wa lọ lóríire nínú àwọn ẹwà ẹ̀sìn Islam eléyìí tí ń bẹ nínú pípè tẹ̀sìn Islam pè wá lọ síbi ká gba gbogbo àwọn ànábì yìí gbọ́ ó náà ní pé gbígbà àwọn ànábì gbọ́ ẹ̀rí ńlá ń bẹ lára rẹ̀ o lórí pé ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa. ọjọ́ ọba ti ń ṣe àmójútó wa ní àmójútó tó ní agbára kò fẹ́ wa fún àlù kò fẹ́ wa fún ìṣìnà ìdílé tó fi rán àwọn ìránṣẹ́ sí wa kò nọ́lọ̀ ọba ní kankan kọ́lé gbogbo ti ṣe dá wa yìí ọkàn fi wá lẹ́nu ó sì sọ fún wa pé ẹni tó bá sìn yọ wà lùjánà ẹni tó bá takò sísìnì yóò wọná láì jẹ́ kó fún àwọn aránṣẹ́ kankan ránṣẹ́ tí wọ́n máa ṣàlàyé ẹ̀sìn fún wa ọ̀rọ̀rùn fọlọ̀ kò tó fọlọ̀ láti ṣe bẹ́ẹ̀ tọ́lọ̀ ń bá tiẹ̀ ṣe bẹ́ẹ̀ tí ọ̀ràn ànábì kan tí ọ̀ràn aránṣẹ́ kan ẹ kí ni àwa kúrúǹtì lè ṣe fọlọ̀ tí a kàn lè máa pariwo bá yẹn ah, nígbà tí wọn náà kúkú rẹ́nì kankan sí wa tí ó ṣàlàyé ẹ̀sìn fún wa tí wọ́n yẹ kó máa fìyà jẹ wá. a lè sọ bẹ́ẹ̀ pé ṣùgbọ́n náà ẹlẹ́dàá wa ọ̀ràn àwọn àránṣẹ́ ìfà eléyìí jẹ́ àmì ńlá lórí pé ọlọ́run náà mójútó tó péye lórí wa ó sì jẹ́ aláàánú aláàánú ńlá gidigidi fún wa nítorí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ó sì tún ṣàfihàn pé wa dàbẹ̀ ayé yìí o kì í àsínlé ayé fẹ́rẹ́ àsínlé ayé fún ẹ̀fẹ̀ àti pé pápá gan ọlọ́wọ́n bò ní fi wálẹ̀ pé tó bá wù wá ká máa ṣe ìgbésẹ̀ tó bá wù wá ká máa gbé rárárárá ẹwà ẹ̀sìn Islam tó wà ń bẹ̀ ni pé èmi gẹ́gẹ́ bíi mùsùlùmí mo ṣàkíyèsí pé láti ọjọ́ tó ti pẹ́ lọ́lọ́run ti ń rán àwọn àrànṣẹ́ sáyé ìgbà kan ò sí tó gbòkó títí tó fi dórí ìtọ̀gá tiwa anabi wa muhammed sallallahu alayhi wa sallam ó túmọ̀ sí wípé ọ̀ràn èèyàn ló jẹ́ lórí mi kí n mú ẹ̀sìn ní kókó kí n má fẹ̀sìn ṣàwàdà kí n mú ẹ̀sìn ní kókó kí n má fẹ̀sìn ṣàwàdà ẹ̀rí gbogbo nǹkan mi <coughs> àwọn tí ń ṣe káràkátà talẹ̀ yìí lè tọ́ka sí pé láti ìjọ tó lọ́n ti dálé ayé lọ́lọ́n ti rán wọn wá láti wá kọ́ yín báwo lẹ́sìn máa ti káràkátà ẹ̀ lè rẹ́nìkan tọ́ka sí ẹni tí ń ṣiṣẹ́ ìtọ́jú aláàárẹ̀ àwọn medical doctors sọlá wọn lè tọ́ka sí pé láti ìjọ tó ti dálé ayé ní ti ń firú tiwọn náà ránṣẹ́ nítorí kẹ́ ẹ mọ́ bàkú lórí àárẹ̀ ẹ̀ lè rẹ́ni tọ́ka sí bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ẹsẹ ọwọ́ yòókù tá a máa ń sáré bíi carpentry bíi fashion designers bíi bricklayers electricians tá a lẹni tó lọ́ọ́ rán sílẹ̀ ayé tó jẹ́ pé ọlọ́run nítọ́ àwọn eléyìí ni wọ́n máa kọ́ yín bẹ́ẹ̀ sì ti tẹ̀ wọ́n nítorí pé gbogbo àwọn kan yẹn ayélẹ́bá ayélẹ́fìsì kò síbi tẹ̀gbẹ́ lọ ṣùgbọ́n ẹ̀sìn oníkókó ń tà sí torí ẹ̀dá yín torí kẹ́ ẹ má bàa wá jẹ́ni tí wọ́n máa ṣẹ̀sìn ló kọ́ pàǹ ṣẹ̀sìn lọ́lọ́run ti rán àwọn ẹni tí wọ́n máa kọ́ wa bá ti ṣẹ̀sìn àmọ́ tó bá ṣe é pé àyè bá lè gbà yàn kí yàn máa ṣẹ̀sìn lórúkọ pé yàn ń ṣẹ̀sìn wọ́n ṣe pé tó bá tó kú wọ́n tó fi sílẹ̀ àwọn ẹni tó gbáyé ṣẹ̀sìn ọlọ́run ọba ìgbà ti rán àwọn àránṣẹ́ táyé. so nínú ẹ̀wọ̀ ẹ̀sìn islam ń bẹ̀ sún ni pé àyògbẹ́nikẹ́ni bí ti wulò kéré ma láti jẹni tí ó máa takò àwọn ànábì ọlọ́yìn nítorí pé ọlọ́run rán wọn lásán ọlọ́run rán wọn kó lè wá fọ́nà mọ̀ wá ni tẹ́mi bá ti wá sọ pé ọ̀nà ànábì ọ̀já kankan ẹ̀kọ́ táwọn ẹni kọ́ wa kò sí kò sí tẹ̀lé ńtúlá tó wá wúyàn ní tó bá sún wúyàn àti pé kò sábà nínú orí rántọ́ lọ́run wọn nù. ọtụmatụ túmọ̀ sí pé ànábì ò ṣe é má tẹ̀lé ìlànà rẹ̀ ò ṣe é pàtì fún gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ sórí rẹ̀. nínú ẹ̀sìn Islam eléyìí tó tún wà nínú ríran àwọn ànábì yìí báyìí òun náà ní ike ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá ọ̀pọ̀ mọ̀ ànábì ádámà pẹ̀lú ríran tó rán àwọn ànábì sí nínú àwọn àpọ́nlé tó ṣe fún wa lé ń bẹ̀. nítorí pé tí ọba ẹjẹ pọ́pọ́n wa lé kí ló mú wọn aláwọn ànábì sí wa. kó fi wá sílẹ̀ mọ̀nà ẹni tó sórí ibú sórí ibú káwọn èèyàn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan lọ́wọ́ sórí ire fún sórí ire ṣùgbọ́n pọ́n wa lé torí ànábì alákọ̀ọ́kọ́ àti ànábì tó dé gbẹ̀yìn á rí i pé gbogbo wọn pátá ọlọ́run ṣà wọ́n lẹ́ṣà ó ṣà wọ́n lẹ́ṣà nínú àwọn èèyàn tó lọ́lá jù lànàbì ti máa jáde ẹ pé ìdílé gbogbo ànábì kọ̀ọ̀kan ìdílé tó lọ́lá jù láwùjọ ẹ ránàbì sallallahu alaihi wasallam àwọn bàbá rẹ̀ àtàwọn bàbá bàbá rẹ̀ àtàwọn bàbá bàbá bàbá bàbá rẹ̀ àwọn lábẹnú jù láàrin àwọn Kùráìṣì inú wọn lọ́lọ́run ti yọ anabi sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ la anabi Isa nínú àwọn èèyàn tó ga láwùjọ rẹ̀ lọ́lọ́run ti yọ torí pé Mariam yẹn nílá ni ẹni ńlá ni Mariam ìyá tó bí Mariam ẹni ńlá ni bẹ́ẹ̀ la anabi Musa ọmọ ìyẹn ńlá ni bàbá rẹ̀ ìyẹn ńlá làwọn bàbá ńlá rẹ̀. bẹ́ẹ̀ làwọn anabi ibrahim aleyhi salam anabi nuwah aleyhi salam ọlọ́run àti inú àwọn èèyàn ńláńlá àwọn ẹni tó ga lọ́lọ́run sì máa ń mú àwọn anabi jáde nítorí kí àwọn èèyàn ó lè bá gbọ́rọ̀ wọn nítorí kí wọ́n lè bá tẹ̀lé nítorí tó bá jẹ́ pé láàrin ẹni tí ìdílé rẹ̀ tí ó jẹ́ ìdílé bàbá kan lànàbí bá ti jáde ọ̀pọ̀ aláìní kan ṣe lè fi tìkẹ́wọ́ ike talẹ́ni náà aláìlá talẹ́ni náà ká mọ́lẹ̀ ẹjọ́ pé ẹsẹ̀ ló fi rí wọlé yìí yàtọ̀ sí tọ́ba jẹ́ ọmọ àwọn èèyàn ńlá nínú ẹwẹ̀ Islam eléyìí tuntun wà nínú ríran àwọn ànábì ọlọ́run sí wa tó sì fi jọ́ra yà pé ká gba gbogbo wọn gbọ́ òun náà ní pé ìsáàmù fẹ́ fi yé wa ní ìgbà tó sọ pé gbogbo àwọn ànábì ní kẹ́ ẹ gbàgbọ́ ó fẹ́ fi yé wa pé àtàkọ́kọ́ àwọn ànábì ọlọ àti gbẹ̀yìn wọn etí wọ́n mú wọn yàtọ̀ síra wọn. ìdí tí wọ́n fi ní ká gba gbogbo wọn gbọ́ nù gbogbo wọn wọ́n pèpè lọ sí ìtọ̀wọ̀ hẹ́yì kásọ Ọlọ́run lọ́kàn nínú ìjọsìn walaqad ba'athna fi kulli ummatin rasula an i'budu Allaha wajtanibu at-taghut. ẹ̀ṣáájú àti gbé ìránṣẹ́ dìde láti inú ìjọ kọ̀ọ̀kan iṣẹ́ tá a fi rán wọn onú ẹnìkan máa pa àwọn èèyàn lọ sí ìdìpá máa ṣe Ọlọ́run lónìí kan kí wọ́n sì jìnnà sáwọn òòṣà kí wọ́n máa ṣe Ọlọ́run lónìí kan kí wọ́n sì jìnnà sáwọn òòṣà eléyìí túmọ̀ sí wípé Islam ó fi ń yé wa yí pé ojú ọ̀nà àwọn ànábì ọlọ́run bákan náà lórí kọ̀yapa kọ̀yàtọ̀ abẹ́lẹ̀ <coughs> mú àpèjúwe ànábì kan wá bí tó ẹgbẹ́ ń gbà tọ́lọ̀ ọ̀ràn ń pèpè lọ sídìí káwọn èèyàn máa bọ̀ kí wọ́n máa bọ̀ pẹ̀lú ǹjẹ́ àrí kan bẹ́ẹ̀ tá a lè àpèjúwe kan wá bí tó ẹgbẹ́ ń gbà tọ́lọ̀ wọn bá ń pè àwọn èèyàn lọ sídìí kí wọ́n máa ṣe òun ní dípò ọlọ́ sáré muhabi kò sí ànábì náà lọ́wọ́ pé kàkà kó pè àwọn èèyàn lọ sọ́dọ̀ Allah pípè ní ń pè àwọn èèyàn bọ̀ wá sọ́dọ̀ ara rẹ̀ torí ẹ̀ nínú ṣẹlẹ̀ tí ó ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ ńlá lọ́jọ́ pé ndàlù kìyàm ní gbangba kìyàm ní sọ́lọ́ ti máa fi ànábì Ìsá alayhi salam.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 وكنت عليهم شهيدا ما دمت فيهم فلما توفيتني كنت أنت الرقيب عليهم وأنت على كل شيء شهيد الله ni ara wọn létí ìdá nàbì sallallahu alayhi wa sallam nípa ìgbà tí ọlọ́wọ́n bọ́ sọ sanabi Isa alayhi salam lọ́jọ́ gbẹ̀ndà al-qiyam pé ìwọ Isa ọmọ amúyàn tí wọ́n lọ sọ fáwọn èèyàn pé ó mú ìwọ àtìyá rẹ lọ́nà méjì wọn máa sìn yàtọ̀ sí Allah òbí ànábì sọ dáhùn wípé subahana ògbóni fún ọ mọ̀lẹ́ kúló ni àkúlẹ̀ màlẹ́ ìṣẹ̀lẹ̀ ibi họ kò tọ́ sí mi kí n sọ ọ́ tọ́ sí mi nǹkan tó kó tó fún fọkàdà àlẹ́ ìjà tó bá ti mọ sọ bẹ́ẹ̀ rí ni ọ wọ́n lọ́wọ́ bá ti ma tá àlẹ́ mu máa fi nà sí wọ́n dẹ́ mu máa fi nà sí ìwọ́n máa ti ń bẹ́ẹ̀ nù ẹ̀mí mi èmi ọ̀ ti ń bẹ́ẹ̀ nù ẹ̀mí rẹ̀ ìnàkà ń tẹ àlẹ́ mu oyún ìwọ́n lọ́ba tó máa ń tọ́ pamọ́. máa kó ìtòlẹ́hùn ìlànà amọ̀tẹ́lẹ̀ ibẹ̀ èmi ò sọ kankan fún wa yàtọ̀ sí tó fi pa mí láṣẹ kí ló sì fi pa mí láṣẹ àná àbúdó lọ́ rabbi wa rabbakum kí ẹ máa sin Allah olúwa tèmi olúwa tìyín náà wa kuntu alayhim shahidan ma dumtu fihim ẹlẹ́rìí ni mo jẹ́ lórí wọn gbà mo wà láàrin wọn yóò wò sí mi lẹ́yìn wọn náà wò sí yá mi lẹ́yìn wọn náà nígbà tí mo wà láàrin wọn ó máa tọ ọ̀pẹ ìtẹ́lì ṣùgbọ́n gbà tó ká mi kó lẹ̀ tó gbé mi lọ sí sọ́mà fún tí a dọ̀ ọkọ ibà alẹ́ yìí ìwọ lọ́ba tí mo ti tó wọn gbà náà. àsìkò tá a sọ ni o wọn gbé gba Jésù lọ́ba ìgbé Jésù lọ́lúwa wọn ló lọ́ lọ́n àwọn kan tún lọ́mọ lọ́n àwọn kan tún ní a'udhu billahi minal kufri wash-shirk ànábì pọ̀ sí tọ́lọ́ ọ̀rán tó wá ń pè àwọn èèyàn lọ sí ìdí kí wọ́n máa sìn òun kí ló wá ṣe lóbi wá jẹ́ pé àwọn èèyàn tó jẹ́ pé kò sí fẹ́ ṣe lè ga tó tí wọ́n lè àbáwọn èèyàn kan gbọ́ àwọn wọn débi pé kí wọ́n máa sìn àwọn ṣéwù kan wọ́n máa bọ̀ wọ́n kọ́ máa sìn wọ́n lónìí. báwọn alòfin ní jásí tẹ̀bọ̀ sọ́lọ̀ ṣéwù tó ní ká ẹ máa pè òun níbi kíbi tẹ bá ti bá pọ̀njú pàdé láyé yòówù tẹ bá wà lókè pẹ̀ tẹ bá ti pọ̀ òun wọ́n jẹ yín sẹ́yìn náà mọ̀ pé tẹ̀bọ̀ sọ́lọ̀ ni. ṣéwù tó ní tẹ̀ ń bá wà tẹ tani ṣéwù ránù ṣéwù sọnù alákòóbó olódo agbatẹnijẹ ńtutù ẹbí tí ẹ náà sì kọ bí ẹbí tiwọn náà tó rí mú tó dá nǹkan náà mọ wọn abẹ sọ ẹsìn islam di bí ẹsìn ọmọlẹ́yìn Pọ́ọ̀lù tó ṣe pé àlè lọ sọ́dọ̀ Ọlọ́run tààrà tàbí ká gbọ́dọ̀ àwọn kan táwọn alẹni tọlọ ń gbé kalẹ̀ pé kẹ máa gbọ́dọ̀ àwọn kẹ dọdún kò sí. wa qala rabbukum ud'uni astajib lakum olúwa ẹlẹ́dàá yín ni ẹ pè mí tẹ́ ẹ bá ti pè mí màá jẹ yín ẹ bùkátà kẹfẹ nìkan sálágàtà láàrin yín àti Allah nínú àwọn ẹwà ẹ̀sìn Islam eléyìí ṣe ń bẹ nínú pípa gba àwọn ìránṣẹ́ Ọlọ́run ọba yìí gbọ́ ó lè ní pé ẹnikẹ́ni tó bá gba àwọn ànábì yìí gbọ́ òun kankan lára yóò di ẹni tó ṣe wò kọsí tẹ bá gba àwọn ànábì ọlọ́run ẹ dẹni tó ṣe kò ni pé ẹ̀ níní kórìíra nù wọn ẹ ti gbogbo wọn ẹ fẹ́ mọ̀ tàgbésí ayé gbogbo wọn ẹ fẹ́ wọn ti tètè láàrin àwọn èèyàn wọn bó wọn ṣe ṣe ẹni tó bó wọn ṣe ẹni tó kọ sí wọn ẹ lára wọn náà eléyìí tí ó yí ẹ̀yin náà padà tí ó fi di pé ọgbọ́n tó péye pọ̀ lára yín ẹ sì dẹni àwòkọ́sí ńlá fún gbogbo èèyàn míì tí bá tún tẹ̀lé yín náà so ara àǹfààní tó wà bẹ́ẹ̀ nù. yàtọ̀ sí kó sọ pé bí ọgbà wọn gbọ́ gbogbo wọn ọ̀tá rẹ ni wọn wàá rí pé ní tó ṣẹlẹ̀ nípa lébù wọn náà máa wá ìbàjẹ́ wọn náà máa sọ táàbì rẹ nìkan tí wọ́n máa sọ pé ànábì gbàtọ́ amutí yó lọ́ba bọ́ wò bẹ́ẹ̀ bó ti wà nù wé àwọn kẹta ń gbé ká so ọ̀kan náà àwọn ọmọ rẹ̀ bá rí bàbá rẹ̀ wò àbáwọn kẹta ọmọ sọsọkúsọ tó sọ pé nìkan nínú àwọn ànábì yẹn wọn àtọ́lọ́ fa lẹ́ẹ̀ àwọn lọ́ba tọ́lọ̀ tí ẹ ṣe irú àwọn tí ń jíjà káàdì tantara wọn dànù ọwọ́ alẹ́ nìkan bọ́lọ̀ ń wọjà káàdì ó borí ọlọ́run à irú ọlọ́run wò tọ́ torí ẹ̀ ẹni tó bá ti gba gbogbo àwọn ànábì gbọ́ ọgbọ́n pọ̀ lórí ẹ̀ òye ọ̀pọ̀ lára rẹ̀ yóò sì jẹ́ ẹni tó ṣe é pé yóò ṣe é wò kọ́ bákan náà nínú pé agba gbogbo àwọn ànábì gbọ́ nínú àwọn Islam tó wà ń bẹ̀ wọn náà ní pé gbogbo àwọn ànábì yẹn gbogbo wọn pátá polongodo ẹ̀sìn ẹyọ kan náà lẹ̀sìn wọn sẹ́ẹ̀mẹ̀sìn yẹn ẹran mi létí kí lẹ́sìn gbogbo àwọn ànábì alìsílám ṣé kèsì pẹ̀ ń dáwùt kí lẹ́sìn ànábì Nuwa nóòhùn lọ́nlọ́ anabi adamu ńkọ́ ibrahim musa isa anabi muhammad sallallahu alayhi wa sallam sọ àdúgbò ẹfọ lọ gbogbo àwọn anabi ẹ̀sìn wọn kan ni kò pé méjì ẹ̀sìn wọn iná sì ni alislam tí mo bá ti mọ̀ pé gbogbo àwọn anábì ẹ̀sìn wọn kan lẹ́yìn eléyìí ó túbọ̀ fún mi ní ìfọ̀kànbalẹ̀ yóò túbọ̀ jẹ́ kí imáìnì mi ó tún lágbára sí i yóò túbọ̀ mú kó jẹ́ pé mo ti ìsìláàmù ìsìláàmù mi mú dáadáa tẹ̀lé fi tàwàdà àwọn máa ti pé ẹ̀sìn nu lọ́dọ̀ ọlọ́ oná ẹ̀lẹ́sì tí gbogbo ànábì ọlọ́run ọba tó mú wa àjẹ́ pé ọlọ́run tí ò jẹ́ ń sin mu mo dúpẹ́ fọ́ọ̀mù inna ad-dina 'inda Allahi al-islam lájọ́jú ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run òun náà ni al-islam. bákan náà ẹ̀rí ìgbà tí islam ní gbogbo àwọn ànábì ọlọ́run lẹ gbọ́dọ̀ gbàgbọ́ gbogbo àwọn rusulullah lẹ gbọ́dọ̀ gbàgbọ́ eléyìí ọ̀rọ̀ mu àmọ̀ pé nǹkan ò lé gungungungungun kọ́mọ́ lópin. a jẹ́ pé àkọ́kọ́ wọn ni Nuh alayhi salam òpin wọn ní tani anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam ẹ wà ìsìn islam tó wà ń bẹ̀ ní pé anybody kò lè yọjú mọ́ lónìí kó pera rẹ̀ lánàbí ọlọ́run kọ́ mọ́tò kúrọ̀ automatic result ni tí wọn náà bá jókòó tó bá rò ọjọ́ ti lọ náà láti jọ́jọ́ lọ́n ti rán anabi sáyé ó ti lé ní one thousand four hundred years ago so ṣé tó bá jẹ́ pé ànábì mi ọba tún wá tí òbí yẹ ká ànábì mi ò ti dé so ọkàn ó tún balẹ̀ wípé òdodo lọ̀rọ̀ ọlọ́run òdodo lọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ma kana Muhammadun aba ahadan min rijalikum walakin rasulallahi wa khataman nabiyyin ànábì yẹn ṣe bàbá wa o kì í ṣe bàbá ẹnìkan nínú wa ṣùgbọ́n ìránṣẹ́ ọlọ́run òpin àwọn ànábì ànábì sì sọ nínú àdéhùn tó fẹ́ sẹ́rin lẹ̀ onílà ànábì yá báàgì kò sànábì kan tí ó wà lẹ́yìn ọjà sí pé òyìnbó ló dé ni lónà pera rẹ̀ ń prophet èèyàn dúdú ni ló pera rẹ̀ ń prophet kò dúdú kò funfun ni ló pera ń prophet ọkùnrin níta bóbìnrin prophet and prophetess àrùn pé kí ni wọ́n ń pe wọ́n ń parọ́ burúkú wọ́n ti tara wọn dànù torí kò sáà nàbí mi mà lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. tó ajá pé gbogbo àwọn èèyàn tàti wá gbóló tàn ní ọ̀pẹ̀rẹ̀ àwọn lánàbì rí lẹ́yìn ìgbà tánàbì ti lọ kí ni wọ́n òpòrọ̀. àwọn ìtàn náà tún bá nílé ayé wa lónìí fún wọn tún lọ́mọ lẹ́yìn ṣùgbọ́n bíòdì ideology wọn lórí pàǹdàbí làwọn náà àgbo kpòrò ni wọn wọn bá pèrè àwọn olóko tí ń ṣàn wọn bá jókòó tó dáàkì tó dín gbogbo wọn á sọ pé irọ́ ni wọ́n tẹ̀lé ilé irọ́ ni wọ́n ma orí irọ́ ni wọ́n lè foundation wọn lé lórí however ǹjẹ́ wọ́n ti ò lè jẹ́ nǹkan kan àfikún náà jẹ́ irọ́ àdúgbò ẹ̀fọ́ lọ. tó lábẹ́ bẹ́ẹ̀ ẹnì kan ò lè fẹ́ kọ́ tán náà fún ọ bí ká parí sọ láti ní. lónìí kan sọ fún wa pé ìmáàmù tó síwájú wa fún sọ láti yẹn ọmọ gbàgbọ́ pé anabi kan máa ń bẹ lẹ́yìn anabi wa Muhammad sallallahu alayhi wa sallam kọ́dọ̀ gbàgbọ́ pé anabi yẹn wípé ọ̀nbẹ ní area kan ní Nàìjíríà yìí ó sì bìlíìfù rẹ̀ ó bìlíìfù pé ìránṣẹ́ ọlọ́ọ̀ni kíláàsì àníbi ká tẹ̀ máa pè ẹ dákun báyìí báyìí báyìí o láti lẹ́yìn ẹnìkan o wọn á lọ gbàgbọ́ báyìí. àní ẹ dákun ẹjẹ tún kọ́ ọmọ ẹsẹ̀ tún sọ láti ṣe tí wọ́n ti ṣe sọ láti lẹ́yìn káàfẹ̀. mo rò wa torí ẹ ti tò lẹ́yìn káàfẹ̀rì mùsùlùmí bá ti tò lẹ́yìn káàfẹ̀rì kò sí sọ láti àtúndì. torí jẹ́lẹ̀ ká kíyèsí dáadáa sọ ara ẹwà ẹ̀sìn islam nìyẹn wípé anybody kò sí tó lè wá fẹ̀kọ́ tánná fún wa dá àpèrè rẹ̀ lánàbì kan wọ́n máa tanra rẹ̀ dànù bàbá àwa láti ìlú kan ó ní Mauritania ló ti wá bàbá àwa láti ìlú kan ó ní Senegal ni bàbá àwa láti ìlú kan ó Morocco ni bàbá àwa láti ìlú kan ó Yamani ni bàbá àwa láti ìlú kan kó nà kó ṣe Saudiya wọn apèrè alẹ fún anabi kan ní wọlé yà anabi muhammad sallallahu alayhi wa alayhi wa sallam kó o tó dákẹ́ gan ló ti di ti gbogbo ayé ti sọ lóko. ẹ wo bí ẹwà ẹ̀sìn islam ti pọ̀ tó. torí ẹ lónìí nǹkan á máa ra wọn kéde lọ́sọ̀ àti lóṣù látọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ káfíìn wọ́n lè sọ pé àwọn fẹ́ẹ́ ṣe ìsọjí alágbára kan ìsọjí oníná kéèyàn jẹ́ pé tẹ́lẹ̀ náà tó bá kú lórí tí ń bẹ lórí ẹ̀ iná náà náà wọ̀ ó tún á tún ti ń sọ látàyè ń bí pé wọ́n sì sọjí oná wọ́n á sọ pé ẹni tí ó darí ìsọjí oná ó ní prophet kìnìkan prophetess kìnìkan lójú ọ̀la ti mọ̀ pé irọ́ ló ń parọ́ fún irọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà sẹ́sọ̀ báwọn eléyìí pé áá ẹ̀yin ọmọ sọ́kò sálẹ́bí ní mani lẹ́yìn ànábì sọ̀rọ̀ máa lè sẹ́lẹ̀ bẹ́ẹ̀ni wọ́n sọ pé prophet and prophetess àbí kí láti ọmọ ọdún ẹgbẹ́ ẹgbẹ́ ìbámu kẹ́kọ̀ọ́ kókó ní ọkọ̀kọ́ pé èyí lọ́jọ́ fún wa ẹgbẹ́ Islam kó rí yín ó lè kọ́kọ́ pé lórí ọba pé tán àwọn náà rí pé sọkúsọ táwọn sọ kọ sáyè ọlọ́run wa rẹ́ nìkan tí ó yàn lá tí ó yàn lánàbì àfàwọn gbẹ̀ndì àbẹ́wò rí nǹkan mẹ́wò kò rẹ́ nìkan tí ó yàn lánàbì abófin abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ tó ń torí délé àdúpẹ́ fọlọ́ hmm. ẹ̀rọ àwọn mùsùlùmí náà ó lè má pera rẹ̀ ní ànábì o àmọ́ ẹ̀ pé wàlí lò tẹ̀sí wọn tó wàlí gbogbo ẹni bá ti gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí ń pààyàn lọ bàbá wàlí lò ala inna awliya allahi la khawfun alayhim wa hum yahzanun alladhina amanu wọ̀gánù yẹ sọ́kún òun nìsín ọ̀gbọ́lọ́ngbọ̀ kì í páyọ̀ lọ wọ́n máa gbé wọ̀lì lọ àbí káwọn máa kíw rẹ̀ káwọn máa sá bí ẹ̀pà tó dànù wọ́n pe bàbá wọlé mọ́ wọ́n àà ẹ olóòlè tó bẹ̀ <laughs> sẹ́nìkan máa ń fà á àbàrà pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ̀ tó wọ̀lì bàbá olùkọ́ yé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ bàbá yẹn fi fẹ́ kálọ kálọ sí tọ́sà ó fẹ́ fi hàn yín làwọn sọkúrọ̀ ọ̀rọ̀ náà bá dá tẹ̀lé gbàdán bá dé ti ọ̀sán mẹ́ẹ̀ bàbá ni kọ́ máa wo dáadáa o ẹ̀tọ́ bá fẹ́ kámẹ́rà rẹ̀ kọ́ kámẹ́rà rẹ̀ yọ bá máa rìn lórí ọ̀sà ọmọ bá ọmọ ẹ̀ wọ́n sọ rọ́ọ̀ ní òsín kan mọ́ nǹkan bẹ́ẹ̀ àlọ́ lóògùn nìyí ìtọ́jú wọn ni tàló ní òsì kama ìwọ lóògùn náà wàlí ìṣẹ̀tàn nìyẹn èèyàn tó yẹ pé kìí sin lọ tó bá ṣe tọ́ láti ga pàmò pàṣẹ àké ọ̀rọ̀ lórí lórí omi wálé wàlí ẹ̀bí àní wàlí ni àmọ́ wàlí ìṣẹ̀tàn kìí ṣe wàlí rahman wàlí ìṣẹ̀tàn nìyẹn òjò wọn lọ lọ́wọ́ àwọn ọmọdé pa àwọn lójó ń pa pọ̀ pa bàbá yìí. tó bàbá yìí ti sin lọ ọha á ní karama ṣètò ni wọ́n máa ṣe karama fún ìbáwọ̀ àwòlíyá òwúlá ìwọ́n máa ṣe karama fún ìwọ́n tó pọ̀ tako kùránì ọ̀tako súnà bóòlù tó fẹ́ ṣe karama àbí istidraj ọlọ́run bá ń di kó lè àkó sínú gbèkú gbogbo àwọn eléyìí irun wọn náà tó pọ̀ náà mùsùlùmí náà tí wọ́n máa ṣìyàn lọ́nà wọ́n kí ọlọ́sí di ti Allah wọ́n gbé ọlọ́sí di tàlẹ́bí sallallahu alaihi wasallam àwọn ọ̀pọ̀ ọ̀sẹ̀ pẹ́ mọ́tà àríran àti orí sẹ́mbẹ́ kálukú wa àríkọ́tà àpò àríkọ́tà orí rẹ̀ lágbà àpò sínú ọ̀sà ọwọ́ láàríran àá àjẹpẹ́ ìran ọ̀rọ̀ ni wàá máa rí ọ̀rọ̀ pé yé wa tẹ́lẹ̀ gbọ́ ànábì wa lò pé àwọn ànábì àwọn olùyà wà ṣùgbọ́n wàlí online ọlọ́ọ̀tì sàlàyé kọ̀ọ̀fà yé lẹ́sẹ̀ ní bọ́ọ̀dì alẹ́bí ra amánú wàkánú yẹtọ̀kù ẹtọ́ gbọ́lọ́ ń gbọ́ sí ń payọ̀ lọ. àwọn ni olùyà wà torí a gbọ́dọ̀ gba àwọn ànábì ọlọ́ọ̀ gbọ́ ẹ sì gbọ́dọ̀ wá lọ sí fáìlì ọ̀rọ̀ kan kẹmọ́ wá ba àwọn ànábì jẹ the failure of Musa aleyhi salam ọ̀dọ̀ àti pẹ̀lú tó sọ bí orí rẹ̀ Musa fẹ́líọ̀sì rẹ̀ à ẹni tó sọ bí orí dàrú àwọn ẹlẹ́bí ọlọ́run à ọlọ́run ti sáwọn ti là wọn nínú àwọn àṣìṣe nínú àwọn aburú àdàìdá tẹ́ bá ti lè sọ dáadáa wọn nu yín síbi bá anábì kankan jẹ pé sallallahu alaihi wasallam kò gbọ́dọ̀ fún ọ ní ìgboyà kó máa sọ̀rọ̀ bì nípa àwọn ànábì yòókù kò gbọ́dọ̀ tẹ́ pẹ́pẹ́ ọ̀rọ̀ lórí pọfẹ gba ànábì rí sáájú tó bá ti ṣe bẹ́ẹ̀ ó ti ṣàgbàgbọ́ tánàbì Muhammad sallallahu alaihi wasallam torí àìgbà ànábì kan gbọ́ ìta tí gbogbo ànábì yòókù gbogbo wọn pátá ìnìtiwa ẹ sì lè ríro mùsùlùmí láyé níbi ká gbàgbọ́ kò sálẹ̀ bí kàtí wọ́n dàpọ̀ táyì pé nínú wa ń bí wa lórí kíni. a máa sọ pé alayhi salam alayhi salatu wassalam sallallahu alayhi wa sallam. pẹ̀lú ìjẹba nínú orígun gbàgbọ́ òdodo olóòtú ni al-iman bil yawm kágbàgbọ́ pọ́jọ́ kan bọ̀ ọ́ náà lọ́jọ́ kan yìí wọ́n pè lọ́jọ́ kan yìí. nítorí pé gbogbo ọjọ́ táwa ń lò láyé wa yìí ọlọ́jọ́ àkọ́kọ́ ọjọ́ àkọ́kọ́ là ń lò láyé wa yìí wa ẹni tọ́jọ́ àkọ́kọ́ rẹ̀ ó gùn ó sì wá nú wa ẹni tọ́jọ́ àkọ́kọ́ rẹ̀ ó kúrú ní wa àwọn tọ́jọ́ àkọ́kọ́ wọn kò ní gùn kò ní kúrú lẹ́yìn ọjọ́ àkọ́kọ́ yìí ọjọ́ gbẹ̀yìn ni ó dé lọ́jọ́ ọjọ́ yìí ọlọ́run gbogbo wa dìde. nítorí kó lè bá àṣèṣirò fún wa lórí tá a gbélé ayé sí kó sì lè bá àsan wa lẹ́san lórí rẹ̀ ọjọ́ yìí kò sọ́jọ́ mi ìṣe wà lẹ́yìn rẹ̀ mà torí lẹ́yìn ọjọ́ gbẹ̀ndàlùkìyàmà àwọn ọmọ àlìjẹ́nà àwọn àwọnú àlìjẹ́nà wọ́n á máa gbé bẹ́ẹ̀ láyé ibi tọ́lọ̀ wọn bá ti pèsè fún wa ọjọ́ yìí àwọn ọmọ ẹlẹ́nà ọ̀wọ́ná wọ́n lọ máa gbé bẹ́ẹ̀ ní àwọn àyè tọ́lọ́wọ́n bá ti pèsè fún wa níbẹ̀. ọjọ́ yìí fi yawmin kana miqdaruhu khamsina alfa sana. òdiwọ̀n ọjọ́ yìí yóò dà gẹ́gẹ́ bí òdiwọ̀n ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ọdún fifty thousand years. bẹ́ẹ̀ ni òdiwọ̀n ọjọ́ gbẹ̀dẹ̀ alqiyama ni ọjọ́. ọjọ́ tá sọ̀rọ̀ rẹ̀ yí báyìí òsì tàbí ṣùgbọ́n kò síyè méjì nípa pé ń bọ̀ ẹ̀yin lè máa tẹ̀ra yín jẹ o ẹ lè máa sọ pé à ó dájú pọ́jọ́ kan ń bọ̀ o ọjọ́ yẹn ń bọ̀ ọjọ́ yẹn ń bọ̀ ọlọ́ni inna as-sa'ata la'atiyatun akadu ukhfiha litujza kullu nafsin bima bima tas'a ọlọ́ni gbẹ̀ndàkìyà máa ń bọ̀ ọ́ mo fẹ́ lè gbé pamọ́ nígbà tí a sọ pé njẹ́ ni ó dé njẹ́ ni ó dé njẹ́ ni ó dé ọ̀nì ọjọ́ náà ló wọ́n san gbogbo ẹ̀dá lẹ́sàn lórí gbogbo ń tọ́ba ti lé ayé. akramakumullah ọlọ́run sọ pé Allahu ilaha illa hu la yajma'annakum ila yawmil qiyamati la Allah kò sí ọba míì tó láti fòtò dídọ́sì fún yàtọ̀ sí o ọlọ́run ni mo búra wípé ọlọ́run ó kó ìjọ náà ní ọjọ́ gbèndé alùpùpù tàbí mọ́ọ̀sì nípa pé gbèndé alùpùpù ń bọ̀. lọ́jọ́ yìí ọlọ́run bó kó wa dìde á jáde kúrò nínú sàárè wa láì ní ní bàtà lẹ́sẹ̀ á jáde nínú sàárè wa ní òhùn ọmọlúwàbí á jáde kúrò nínú sàárè wa lẹ́ni tó ṣe pé kò kọlà ọlọ́run ni yawma natwi as-samaa'a katayyi as-sijilli lil-kutub kama bada'na awwala khalqin nu'iiduhu wa'dan 'alaynā innā kunnā fā'ilīn ọlọ́run ẹlẹ́dàá ó ní kama bada'na awwala khalqin nu'iiduhu gẹ́gẹ́ bá a ti ṣe ṣẹ̀dá yín lákọ̀ọ́kọ́ náà ládà yín padà. torí pé nígbà tó lọ́wọ́ bá kọ́ ṣẹ̀dá wa àwálé ayé lẹ́ni tó ní bàtà lẹ́sẹ̀ àwálé ayé pẹ̀lú aṣọ lọ́rùn àwálé ayé lẹ́ni tó ti kọlà fún bẹ́ẹ̀ náà lọ́lọ́run bó tún gbé wa dìde tó bá ti lọ́la gbẹ̀ndà kìyàmù. olórí nínú àdìsí anábọ̀ Muhammad àbí ọlọ́run sọ nínú ayé al-Qur'an olùsọ́mọ ìnàkùn ba'da dhalika lamayitun thumma ìnàkùn yawma al-qiyamati tub'athun ọlọ́run ní lẹ́yìn náà ẹ kú lẹ́yìn ìgbà tí ń sẹ̀lẹ̀ ẹ padà kú àti pé lẹ́yìn ikú yín tó bá ti jẹ́ ọ̀gbẹ́ndà òkèèyàmà ọlọ́wọ́ bó tún gbé yín dìde. anábẹ́ muhammad sallallahu alayhi wa sallam oní yuhsharu an-nasu yawma al-qiyamah hufatan uratan ghurla muttafaqun alayhi. oní ọlọ́wọ́ bó kó àwọn èèyàn jọ lọ́jọ́ ọ̀gbẹ́ndà òkèèyàmà láwọn èèyàn tí ò ní sí àtàlẹ́sẹ̀ wọn ọlọ́wọ́ bá yóò kó wọn jọ láwọn èèyàn tí wọ́n wà ní hóhò ọlọ́run ọba yóò kó wọn jọ láwọn èèyàn tó ṣe pé wọn ò wà nípò ẹni tọkọlà oníkálukú wọn yóò sì ṣe pẹ̀lú àdọ̀dọ̀ rẹ̀ láì jẹ́ pé ọ wà nípò ẹni tá a bá ọjọ́ yìí nígbà tí ìyá ńlá wa pé báyìí gbé wa dìde lọ́jọ́ ìyá ńlá wa ní atọkùnrin àtobìnrin ànábì ní àtọkùnrin àtobìnrin ìyá ńlá wa ní tí òun ní wọn máa wò di ara wọn ní máa wò wọ ara wọn ẹnikẹ́ni ìdíkọ̀ ìhòhò ni ìgbésẹ̀ lọ́kọ̀ ló kú ọjọ́ agbára pé a rí i pé ìdí kan ìhòhò kan abájílẹ̀ la rí abájílẹ̀ la ń wòwò ara wa lé ayé ntí ń bẹ wájú kálukú lọ́jọ́ gbẹlẹ̀ kìyàmà ọkọ̀ akẹ́nìkan rí i pé wọ́n gbé ara kò lọ́wọ́ tí ó fi wá rẹ́ nìkan pé kọ̀tà sọ lára rẹ̀ aṣọ báwò ọlọ́run ẹlẹ́dàá ó ṣèṣe o ó sì ṣẹ̀sọ́ fáwọn ẹ̀dá tó bá ti jẹ́ ọ̀gbìn dàlùkìyàm ọlọ́ni ìnà ìlẹ́yìnà ìyáàbọ̀ tó mọ ìnà àlẹ́yìnà ìṣàbọ̀ tó alẹ́ pàbọ̀ sí o àwọn náà láti ṣèṣe rò fún yín ọlọ́ni mọ̀ ń jẹ́ abilhassan ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون ẹnikẹ́ni tó bá fi lè gbé dáadáa wá lọ́jọ́ gbẹ̀ndà kìyàmù àti pèlè irú rẹ̀ mẹ́wàá láti san fún. àmẹ́rin tó bá gbé àìdá wá àní sẹ́lẹ̀sán àyàfi pẹ̀lú àìdá iyọ̀ kan àìdá iyọ̀ kan ilẹ̀ yóò fi gba àìdá kan tó ṣe ọlọ́run ló ní sábòsí sí yàn ó túbọ̀ sí pálá àánú ńlá lọ́lọ́ tá a bá ṣe dáadáa kan á fi gba dáadáa mẹ́wàá àmọ́ tá a bá ṣe àìdá kan àìdá ẹyọ kan láti gbà ẹni bú ẹni rádaràda òní gbogbo ẹni tí dáadáa àtàìdá rẹ̀ bá dọ́gba nítorí pé tí dáadáa àtàìdá bá dọ́gba ó túmọ̀ sí pé aláìdá burúkú ni ọ nítorí pé dáadáa ẹyọ kọ̀ọ̀kan mẹ́wàá lọ́lọ́run fi máa san fún ọ. báwo wá ni mẹ́wàá rẹ̀ àtẹyọ kó ṣe dọ́gba torí gbogbo dáadáa kan bá ṣe mẹ́wàá àyíká kan bá ṣe àyáyọ kan wọ́n wá ní dáadáa àti àyíká rẹ̀ dọ́gba ó túmọ̀ sí pé mẹ́wàá jẹ lọ́dọ́gba pẹ̀lú ẹyọ kan ọlọ́run dàkú má sì wá léyìn abú. tó ọlọ́run òkúlẹ̀ ìnsáni alzamnahu fi al يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا ọlọ́ni gbogbo èèyàn pátá iná láàbì tíra rẹ̀ kọ́lọ̀ ó lè sá mọ́ tíra sí rẹ̀ lọ́wọ́ iṣẹ́ tó gbélé ayé ṣe ìwé iṣẹ́ tó gbélé ayé ṣe yẹn wọ́n sọ kọ́ ọlọ́run ọlọ́run bá wà gbé ìwé tẹ kálukú jáde fún un ó sì sílẹ̀ níwájú rẹ̀. wọ́n lè ṣàdúrà rẹ o ti tó lẹ́nu tó ṣe ìṣirò fúnra rẹ lónìí. torí ẹ ọjọ́ ńlá lọ́jọ́ yìí ọjọ́ ńlá lọ́jọ́ yìí yawma yafirru al-mar'u min akhihi wa hi wa abihi wa lọ́sì hi wa banihi likulli imri'in minhum yawma'idhin sha'nun yughnihi. ọjọ́ yìí èèyàn sàkún ọmọ rẹ̀. ọmọ yẹn àtẹnjọ ń kóra ìka láyé <laughs> bí ọmọ yóò yára wọn àbí síjọ gbẹndẹkọ. èyí tún sá fún ìyàwó rẹ̀ i love you i love you ayé lọ́mọ. wọ́n tún sá fún ọmọ rẹ̀ ah èmi bá ọmọ mi ṣe lọ́wọ́. ah bí síjọ gbẹdà òkè yá mọ̀ kọ́. wàá sá fún mọ́mí ẹ̀ wàá sá fún dádì rẹ̀ ta ló wá kù nàfẹ nàfẹ oníkàlùkù ọmọ àdúrà rẹ ni kótó jíjọ ẹjẹ awa dáadáa sí ẹjẹ agbéyàdú lórí ẹsìn wa kápá pálapàlẹ ìjọ gbẹndà kìyàmọ ń bọ ọlọ́run ti fi hàn wá kó súnmọ́ ó ní innahum yarawnahu ba'ida wa narahu qariba ẹ̀yin lẹ́wọ̀n kó jìnnà. àwọn àwọ̀ súnmọ́. Ànábì sallallahu alaihi wasallam wọ́n lè bàá ń sún àná ọ̀sẹ̀ àásù kàhátẹ́yì ọlọ́run rán mi sí gbogbo àgbáńlá yìí àtẹnu àti gbẹ̀ndà òkèèyà àmàbá àtẹrí nì ọ̀nà àwọn ọmọ ká méjì taarin àti tìfábẹ́là kí ni dáná fi ń tọ́ka sí onígbé ìka taarin kò ju ti ìfábẹ́là lọ. ìyàtọ̀ tó wà láàrin tàrin àti tìfábẹ̀ láwọn títà àrin fi kò ju lọ ọwọ́ ndókù tí gbèǹdà àlùkìyàmọ̀ òfì dénú lẹ́yìn ìgbà tó lọ́dún rán nàbì sallallahu alaihi wa sallam ọwọ́ ndókù là ń tọ́jú sí tọ̀ one thousand four hundred and something years nínú rẹ̀ قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبة àwọn yóò máa fi ọlẹ́ rè nípa àgbà wọn ní gbẹ̀ndẹ̀ àkìyàmà dáwọn lọ pọ́jọ́ ọlọ́wọ́n bá ní màá gbà yí wà kálẹ̀ ní tí ó sọ fún ọ bóyá gbẹ̀ndẹ̀ àkìyàmà gan ti súnmọ́. torí ẹ akramakumullah kágbàgbọ́ pé jẹ́ gbẹ̀ndẹ̀ àkìyàmà ń bẹ̀ yẹn àwọn ìwà ìsìlámù ó wà lára rẹ̀ nínú àwọn ìwà rẹ̀ onáàmú gbé jíjẹ́ jíjẹ́ ọ̀gbìn dàlùfíàmù tọ́jọ́jọ́ ìṣirò àti ẹ̀san ẹ̀rí ńlá ń bẹ̀ẹ̀ o nípa pé olùṣèdọ́gba ńlá onáàlọ́lọ́ ẹlẹ́dàá wa àti gbogbo nǹkan tá à ń ṣe láyé yẹn àti àṣegbé àti à ń ṣe tó eléyìí ọjọ́ wa mi bá ti mọ̀ pé mò ń ṣe wọn náà mọ̀ kó o ṣe pamọ́ ni oníkàlùkù wọn mọ̀ kí èsì tó o ṣe pamọ́ owó tà ń dájọ tá à ń sọ sínú bá a kóló léwu pé bàbá ti dájọ tó bá ti pọ̀ bó bá dọjọ́ ọ̀la á padà fọ́ igba kóló owó wa tá a dá sínú ẹ̀ á fi ṣe rere a gbọ́dọ̀ máa ṣàkíyèsí irú owó wo làwọn á fi sínú ẹ̀ tówó tó dáa tí ó ṣe náà ni àbówó àdàmàdì tí ò ní ṣe náà bẹ́ẹ̀ náà ni nígbà tí èmi pẹ̀lú rẹ bá ti mà ike gbogbo tá à ń ṣe ilé ayé àṣegbé à ń ṣe pamọ́ ẹ̀ adékò ní kálukú wa gbọ́dọ̀ máa ní ìfura níta ń ṣe láti pamọ́ ṣé ń tọ́ dáa ni àbí ń tí ọ̀dà ṣé ń tí ó ṣe lọ dé bá ni àbí ń tí ò ní ṣe lọ dé bá nínú ọ̀rọ̀ ẹ̀sìn Islam tó tún wà ń bẹ̀ ni pé aláàánú gidigidi lọ́lọ́ ọlọ́run ẹlẹ́dàá wa ó ti lè yà jẹ wá lórí àwọn àìdá táǹsì ó ti lè mú ká parun lórí àwọn àìdá táǹsì látara ń tí ò ní lọ́wọ́ lára di ijó àgbéǹde àlùkìyàmù ṣùgbọ́n nítorí ìfẹ́ rẹ̀ kò mú ẹni tọ́jọ́ dànù látàyé kò nítorí kọ́mọ̀bà pé nígbà tí bá ń mu ọwọ́ tí a bó ti ṣe mu yóò lọ́sọ̀sọ̀ ìbálẹ̀lẹ̀dí ọ̀bọ̀lẹ̀mù mi kàn kọ́ọ̀sọ̀ ọlọ́ni ẹ̀ pààyà fìtínà àwọn ẹni tẹ́ sàbòsí lásán kọ́ ló máa mú tí ọba dé o ó dàbí bí coronavirus tá à ń sọ̀rọ̀ nísìnyí àwọn olùmọ̀ọ́ sọ pé ó ṣeéṣe ó jẹ́ pé ṣe lọ́lọ́ọ̀rán àjàkálẹ̀ àrùn yìí sáyé lónìí nítorí pé fẹ́ fi bá wa wí lórí àwọn àwọ̀ ẹ̀ṣẹ̀ kan dáhùn ṣùgbọ́n gbà tí ìbáwí ọ̀bàdé ìmọ̀ ẹgbẹ́ tabagbata báwọn kìí sábà dúró lórí ẹni tó ṣẹ̀ lásán àtẹni tí ọmọ ọwọ́ tí ọmọ ẹsẹ̀ wọ́n lè fara kásá rẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba tó bá ṣe ọ̀gbìn ìdàgbé yàrá yóò gbé kálukú dìde lórí àníyàn rẹ̀ tó ṣùgbọ́n ẹni tí ọmọ ọwọ́ tí ọmọ ẹsẹ̀ sáti kọ́kọ́ bá a lọ́nà torí ẹ̀ bẹ́ẹ̀ náà nítorí àánú ọlọ́run ọlọ́wàlà kò tẹ́ tiwa bíi tàwọn ẹni ṣáájú torí pé àwọn ẹni ṣáájú ẹrù kí sọ́mà ti tẹ̀ lẹ́yìn tọ́lọ́ ti má mi wá tí wọ́n kọ̀ láti gbàgbọ́ ìparun òde oníkálukú ọ̀parun ẹ máa lọ ọlọ́wọ́ tó kọ́ àwọn mi wá. tọ́ eléyìí túmọ̀ sí pé nínú ẹwà ẹ̀sìn sáàm tó wà ń bẹ̀ ni pé ẹ má máa bínú jù ẹ sì má máa ra kó pé tẹ́tẹ́ tẹ́tẹ́ àti kẹ́kẹ́ sáà ẹ bá gbìyànjú láti gbẹ̀tọ́ yín lọ́wọ́ èèyàn tẹ́ ẹ bá rí gbà ẹ ta sí kóòtù ọlọ torí pé kò sí tí máa gbé lọ́dọ̀ ọlọ tó bá lọ́la gbẹ̀ndà kìyàmà yóò sàn ẹ̀rí wọn ló dínkù láyé nínú ẹwà ẹ̀sìn Islam alábòsí ò ní lọ lásán yóò jí àbòsí rẹ̀ ẹni tó ní dáadáa kò ní lọ lófo yóò gbẹ̀san dáadáa tiẹ̀ náà sí i tó bá jẹ́ pé abámẹ́wọ̀ ẹ̀sìn Islam nípa pípé ní àlùkìyàmà ń bọ̀ ni ẹnìkan ṣoṣo kọ́ ni wọ́n máa pè ní bàbá mọ́fọ́ sí kóòtù ọlọ́ọ̀ gbogbo ọlọ́ọ̀ bá di mọ́fọ́ sí kóòtù ọlọ́ọ̀ nítorí pé wọ́n yàn wá jẹ púpọ̀ wọ́n wá tún ní ẹfẹ́ gbọ́nà kan ní ọ̀nà tí wọ́n ṣe àlàkalẹ̀ rẹ̀ nínú ètò bẹ́ẹ̀ ṣe ń darí Nàìjíríà rà yìí pé ló fi jẹ́ gbẹ̀tọ̀ rẹ̀ ó tún lè jẹ́ pé ń gbà mí ó tún jẹ́ àlékún yà ẹnìkan dúpọ̀ rẹ̀ ní twelve million naira ọ̀fẹ́ wọn gbẹ̀sán lọ́dọ̀ rẹ̀ ẹ̀sẹ̀ wọn bẹ̀rẹ̀ sí ní sẹ́jọ́ òkú ẹ̀jẹ̀ àdánù òun náà ti gba five million lọ́wọ́ rẹ̀ tó o fẹ́ yàtọ̀ ǹjẹ́ ń tó lékún sí ni wọ́n á yọ̀dà mọ pàtí kóòtù ọlọ́ lẹ́sìn mọ̀ fáwọn ọ̀daràn pé kóòtù ọlọ́ nǹkan ọlọ́ba làmù bẹ́ẹ̀ làwọn ọ̀daràn máa sọ tó àwọn onímọ̀ sí ìyá ọlọ́run ó lé ìyá ọlọ́run ó lé ìnàbọ́tò dájúdájú ìsọwọ́gbanimúfìyà jẹni Allah kò lè koko. tọ́ nínú ẹ̀rọ Islam eléyìí tó tún wà nínú pé kágbájọ́ gbẹ̀ndà òkè ẹ̀rọ̀mọ̀ gbọ́. òun náà ni wípé gbogbo wa pátá àlùkèmí wa ń jànù níbi ìfẹ́kùfẹ́ ọkàn àní <coughs> máa dá ọkàn wa lóhùn nípa gbogbo ìfẹ́kùfẹ́ tí bá ń fẹ́ ọkàn rẹ̀ ń fẹ́ ìfẹ́kùfẹ́ pé kọ́ máa mu sí òun wò pé ṣègbówó rẹ̀ ló fi máa mú lẹ́yìn wá gbà náà àwọn ọ̀rẹ́ ẹ̀ àwọn ṣe àwọn pàdé ẹ̀ àwọn mutí báwo ni wọ́n ṣe ní mutí báwo kí ló ṣe ní fẹ́ púpù kó lówó gan ọkàn ní bọ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ kí wọn náà bá lò tẹ́lẹ̀ lè ti kọ́ ni mọ́tò lè ti ra ni ọlá lò dání ni wàá mutí o tọba arántí gbẹ̀ndẹ̀ àkíyàmà bẹ̀ wá jẹ bàbá láyà ṣé nítorí pé nàìjíríà ń bí wọn ló ṣẹ̀ríà ok wọ́n fẹ́ máa pọ́ọ̀pù ẹ̀ tó máa ṣe tó máa wọ̀ ẹ̀ wá gbà. jọ́jọ́ ọlọ́run bá ní kí wọ́n rọ ọmú tí ẹ mú lọ sínú jahannam ẹ gbókù àwọn bẹ̀rẹ̀ lẹ́rù jahannam táwọn kan máa tẹ̀ra ajẹ́ pé àwọn náà àpáàdì àpáàdì báwọn jahannam lẹ́wọ̀n ẹjọ́ ti kún kéfè. bẹ́ẹ̀ náà nì ẹni tí ìṣẹ́kùfẹ́ ọkàn rẹ̀ ń pè lọ sí di zìnà fún ọmọ ẹnìkan ló wà lé o kò dẹ̀ sí ìwádìí kí àǹtí rẹ̀ lé o ọmọ yẹn rẹ̀ ti mú mi pípa ó ti mú mi lọ́kàn pípa ojú ẹ̀ lẹ́nu dán o ẹnu ẹnu títí títí ojú ẹ̀rọ mi títí ọ̀nà yẹ́ta. àfa títí bá ń bọ̀ ọ̀nà bá ń tọ́ títí bọ̀ lọ́ba wò pété kí n ra títí mú ni lórí títì àbí kí n fi títì lẹ̀ lórí títì àtàwọn ọmọ wọn lọ́ba rẹ̀ ti kẹ́ ìgbéǹda ìyá ọmọ bọ̀ wọ́n tà. ìdí rẹ̀ bá rọ̀ ẹnì ọ̀kọ̀ọ̀fùlọ̀ torí tí ìyẹn bá rẹ̀ ti jọ̀ọ́ wàlá ọ̀daràn ní ti láyé àwọn lè tó gbé bọ́lá lórí títì báyìí ẹ má sì ń pààkì ọ̀ya ẹ kó wọn jáde. ọba bụrụ na hé ọjọ́ kan ń bọ̀ lọ́nà ọba ó tu àwọn fún tẹ́tẹ́ tó lójú gbogbo èèyàn ní gbangba kìláàmà lọ́kàn bá ti wá àti fáwọn yòókù pé ńlá kó kálukú padà lọ sí gbòòrò ó ti fáwọn máa ní bá tọrọ tó fún ti kéde sí yóò fà lùbáríkà tọ́kà máa pé yẹn lọ sí díẹ̀ tí yẹn bá rántí jọ́gbìn dà òkè yá mà èèyàn máa fi lẹ̀. pété péyà ọ̀gbọ́n tó ní àwọn ọ̀rẹ́ mi gbogbo aló sẹ́só gbogbo aló gbọ́ lẹ́kọ́ náà wọ́n fi lówó báyìí èmi náà máa gbọ́n àbújá o bàbá rántí jọ́gbìn dà yá mà ó rí pọ́n náà lọ́gbà ó tó wà nínú ká gbàjọ́ gbẹ̀ndà kìámọ̀ gbọ́ oní ẹni pé yóò mú wa tú láti ẹ̀mí wa láti máa ṣe dáadáa ẹ máa sọ fẹ́mi pé ara rí ọ̀ràn náà ara rí ọ̀ràn náà bọ́lá sì dàbí ọ́ bí a lọ bí a dùn gan ó jókòó bẹ̀ fún ṣẹ́jú márùn-ún àbá tí a bá ti gáàsì sí ọ́ndì five minutes only wọ́n á sọ pé every minute for one million naira ẹ̀rù bí nàìjíríà ṣe fẹ́ràn owó tó lọ́rùn kò mẹ́ta máa ṣí gáàsì àbá ṣí gáàsì ẹ mọ̀ pé gáàsì náà ṣe máa kù tí gbogbo òdì rẹ ṣe ń sọ̀ra àbá tàlẹ́ ní tẹ́lẹ̀ tó sùúrù rẹ̀ ọ̀la ìkòtì. bó wàá ní irú náà kólà táwọn ìlú ń jẹ àwọn ìyá alámọ̀lá máa lò wọ́n á ní kó wá jókòó sórí àdògán ru eléyìí náà wọ́n gba bílíọ̀n ó pé kò ní dáa fún bílíọ̀n náà so iná yẹn rẹ ní lẹ́gbẹ̀ẹ́ náà talqiyam torí ẹ yọ ọmọ tú láti ara rẹ láti ṣe dáadáa sẹẹri tá a bá lè jẹmi wá lógun kọdájú pa wà lìjẹnà turukẹ́ ìrìkẹ́ bá ti fẹ́ ṣe dáadáa báyìí nǹkan kọ́ ọmọ fà yín fẹ́ràn kékeré kékeré bí kí sọ̀látò bóòrò tó ní ẹ̀mí lè máa sọ pé wọ́n ní náfìlà araka mẹ́rin bẹ̀ síwájú sọ̀látò bóòrò. jẹ́ ìṣe kí jẹ́ ìṣe rí láyè ní jẹ́mi ẹ̀ṣẹ̀ tó ní nǹkan kọ́ bá tún sọ fún kílọ̀ fẹ́ máa darẹ̀ láàmú sí àníkó mọ́tò tó rà yàn. lọ́ba rí kàkà kọ́ máa ṣe lẹ́fìlà ìmáàmù òtítì o kàkà kọ́ máa ṣe lẹ́fìlà lọ́ba tún máa lọ sẹ́nu àná ẹnìkan máa ń pẹ́ àyọ̀ aláìsá ni ó ní kọjá ẹ̀mí ẹ̀fẹ́ wò ta ni bọ́dà kan àti mọ̀ retí bọ́dà arọ́ wò ló retí. títí tí ìmáàmù obìnrin adé tó bá ti pa ọba bọ́ so sábà tí wọn mọ̀ pé gbèdà òkè yẹn máa ń bẹ àti lè wọn nà lọ àti pẹ̀lú káṣẹ dáadáa oníkàgbọ yóò yóò tu láti ara rẹ̀ láti ṣe dáadáa torí ẹ̀ ètò wọn ṣe dáadáa nípa ẹ̀sìn lásán èyàn tó máa ṣe dáadáa sáwọn èèyàn gbogbo ẹni tó bá ti máa pé gbèdà òkè yẹn máa ń bẹ kò ní fẹ́ ká pé lè mọ bàjá eléyìí èmi pẹ̀lú ọ̀rẹ́ tọ̀hún mọ̀ ń bu tọ̀hún mọ̀ ń sọ̀rọ̀ rẹ̀ láì dáa torí gbogbo ẹ̀ lọ́lọ́wọ́ kò wá ń jọ gbèdà tẹ́ bá ṣe dáadáa sáwọn èèyàn ẹ tún gbẹ̀san rẹ̀ lọ́dọ̀ lọ gbogbo dáadáa dáadáa tẹ́ máa ṣe kò ní gbé lọ́dọ̀ Allah Rabbul Alamin gbogbo ẹni tó bá ti gbà pé gbẹ̀ndà kì í á máa ń bẹ yóò ṣe sùúrù lórí àdánwò yóò ṣe sùúrù lórí àdánwò àwọn anílẹ̀ agbìyànjú títí títí ọlọ́run kówó máa wa á ṣe sùúrù tó dábàá ti mọ̀ pé ilé ayé kọ́ lòpin ẹ̀ á bẹ̀rẹ̀ sí ní rògbòtò àfi kí n ṣe sùúrù tí ìmá ti ẹ̀rí lé ayé kí n má pàdánù àlùkìyàmà. bẹ́ẹ̀ náà ni ẹni tó gbàdán wà rẹ̀ àárẹ̀ bá wọ́n gbìyànjú títí wọ́n gbé lọ́wọ́ wọ́n gbé lọ́yìn wọ́n tọ́jú rẹ̀ títí títí ọ̀gbádùn yóò ṣe sùúrù tó bá rántí pé tó bá gbé wa dìde ńjọ pé ńdà àlùkìyàmà gbogbo àárẹ̀ yóò ní sí láwọn má àyè wọn máa. yóò ṣe dada tó ń tààrẹ̀ sí ń gbogbo ẹjọ́ bá rántí pé jọ̀gbìn ìdàrúkì yá máa bẹ. kò ní máa sáré kò ní rí kọ lórí pé wọ́n kàn lé ayé. gbogbo tá a bá ní apàdà ti sílẹ̀ ìjọ̀gbìn ìdàrúkì lọ́jà. kí wá dẹni tí ó lọ́la tí ó là nínú ẹwà tó wà fún ká gbàdúrà gbẹndàlùkì yá mọ gbọ kò náà ní pé gbogbo ẹni tó bá gbàdúrà gbẹndàlùkì yá mọ gbọ kò ní ṣọ́ra sílẹ̀ fúnlẹ̀ ayé yìí kò ní ṣọ́ra sílẹ̀ fúnlẹ̀ ayé yìí ẹ lọ́lá ẹ nípò ó dáa fún yín yàrá tó bá wù yín lẹ́ ń sùn mọ́tò tó bá wù yín ń wọ̀ ilé tó wù yín ń gbé aṣọ tó wù yín lẹ̀ ń wọ̀ owó tó wù yín lẹ̀ ń ná ìyàwó tó wù yín lẹ̀ ń fẹ́ ẹlòmíràn wà wọ sùsù àwọn kan kí ni tó ń bẹ láti dáná tí wọ́n ròyìn náà rí ẹ eh, àwa ní ti gbogbo nǹkan la rí lóṣù máa fi ọ̀rẹ́ rẹ̀ kí àbí kí tó kù ọ̀rẹ́ mi kò kú nǹkan kan ọlọ́kọ̀ sí omi lórí omi bàálù tún bẹ ní airport tírẹ̀nì nínú ọ̀kà tí ọba tó ní tiẹ̀ kí ló tó ápù àwọn sọ pé kó àlùjánnà irọ́ lásán pàǹtí ìdọ̀tí lásán gbogbo ayé nítorí pé ìwọ lọ fóònù rẹ̀ ò ní mú kankan lọ torí ńgbà tó wá lánàá ò mú kankan wá gbà tó máa sì lọ ò ní mú kankan náà lọ ókè débi ayé bá wá rí bá ṣe wí ọ̀yẹ̀ká sọ̀rọ̀ alẹ̀ fún ọ̀yẹ̀ká sọ̀rọ̀ alẹ̀ fún torí tí ọba ti tètè sọ̀rọ̀ alẹ̀ fúnlẹ̀ ayé ọgbà jẹjẹ kò ní dé kọ̀ ọ̀rọ̀ kò sí kankan tí ń bínú lé ayé yìí tí ń tí ń tí ń bá a jó kó bẹ́ẹ̀ tó wà àyàfi kọjá kó kọ́ lásán lọ pa wọ́n eré lásán ni gbogbo ìtọ́ wà láyé ìyẹn ní tọ́gbẹ̀dẹ̀ bá ń bẹ́ẹ̀ lé ayé ọ̀gẹ̀dẹ̀ tó wà lálùjánnà kìí ṣẹgbẹ́ gbogbo ọ̀gẹ̀dẹ̀ lé ayé bẹ́ẹ̀ máa ń bá bẹ́ẹ̀ lé ayé ẹran tó wà lálùjánnà kìí ṣẹgbẹ́ gbogbo ẹran tó wà lé ayé tí ilé bá ń bẹ́ẹ̀ lé ayé ilé tó wà lálùjánnà kìí ṣẹgbẹ́ gbogbo lé lé ayé tóbìnrin bá ń bẹ́ẹ̀ lé ayé obìnrin tó wà lálùjánnà kìí ṣẹgbẹ́ gbogbo obìnrin tó wà ayé Ibn Abbas radiyallahu anhuma ó ní kò sí nǹkan kan tí ń bẹ lálùjánnà tí irú rẹ̀ wà lé ayé àfi kọjá kó kọ látọ̀ pa wọn pọ̀. ìjọba ń sọ nínú hadith al-qudsi ike mo ti pèsè kalẹ̀ nínú àlùjánnà di àwọn ẹrú mi máa la àyìn ra'at ntọ́jú kankan ò rírí ní dáadáa wala udhun sami'at tẹ́tí kankan ọ̀gbọ́n parú rẹ̀ rí wala khatara ala qalbi bashar tí ò hu yẹ lọ́kàn nìkan rí pèsè nǹkan kan lè rí báyìí àti pàṣẹ ọ̀rọ̀ lásán gbogbo ilé ayé ọ̀rọ̀ máa tara rẹ jẹ ọ̀rọ̀ àgbẹ̀kọ́ wo international passport rẹ ó sì ìwọ ló wà láyé tó sì lọ rí ìwọ yẹn ṣe ló bá lọ rẹ ó gbogbo bìtáfù ìrọ̀ lásán ó sì lè wọ́n lọ lọ rí táwọn èdè yàgbẹ́ gbọ́gbọ́ pé wọ́n máa ń yàgbẹ́ lálùjáná kọ́ńtìrì wo lọ lọ sí òpó pọ̀pọ̀tọ́ ní gọ́tà tiwọn kọ́ńtìrì wo lọ lọ yí láyé táwọn èjì so ìrọ̀ lọ́sàn pẹ̀lú gbogbo àwọn ọ̀rọ̀ burúkú gbogbo àǹtẹ̀rẹ̀ níjẹun lọ́pọ̀lọpọ̀ owó yín má ayé ìrọ̀ àmàyà ayé ìrọ̀ ìrọ̀ ayé ìrọ̀. nítorí pé a lè fowó rà lè jẹ́ nà a lè fọlá alẹ́ ayé rà lè jẹ́nà a lè fi bolẹ́ ayé rà lè jẹ́nà gbogbo ntọ́wọ́ wa wà nù rẹ̀ láyé táwọn máa pè ní nǹkan àgbádùn kò sí kan nínú táwọn pè ní nǹkan àgbádùn kí èso yí padà di nǹkan ẹ̀yà kò sí ebi fáàmù ni agbẹ́torí pé ooru mú àbí ẹ̀kọ́ ni ẹ̀yin ẹ̀pẹ́ǹdì rẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí wúkọ́ ni ní gbogbo ọ̀nà ọ̀fun ní òdìgbò dégbò lọ́ba gbé mi wá àwọn ẹni máa tútù là ń fẹ́ tútù là ń fẹ́ láti mú bí gbò mẹ́ta tá sẹ́wọ̀n kọ́ náà fún wa kọ́ lọ́ba ẹ̀sìn ní pariwo ẹlòmíì tó bá gbóúnjẹ kalẹ̀ tí wọ́n wọ ẹran lé lórí gẹ́lẹ̀ mà tí wọ́n sì tó ṣe ráìsì lọ́nà tó ṣe kò rí pé wọ́n ṣe ráìsì dáa tó bẹ́ẹ̀ rí ojú rò ní lọ sí ráìsì ń bí bí ó ṣe máa lọ sí di ẹran tí wọ́n máa wò ẹran ló dínkù náà jẹun ẹ dá dá ẹran ẹ tí wọn máa jẹ yẹn má bàa jù wọn máa jẹ kí ló padà dà yọ bẹ̀rẹ̀ sí ní ṣe tàwọn fún ni wọn máa lọ ṣé máa bọ ṣé máa lọ pé kí ló jẹ ẹrẹ tí mo jẹ ni ẹrẹ tí fóònù ló gbé ẹrẹ tí wọn á jẹ àpò bàbà subhanallah torí ẹ ló jẹ kí kò sí nǹkan kan tó dùn lé ayé tí ìpadà kan kò sí nǹkan kan tó dùn lé ayé tí ìpadà kúrò gbogbo àdùn gbogbo rọlé ayé ìmọ̀ padà ajá kárò dìjẹ́ yìí mọ́tò tá a rà lónìí wọ́n ní kíní kan Rolls limousine irọ́ gbogbo wọ́n á gbé sí títì wọ́n ti ti lẹ́kùn mẹ́fà lẹ́kùn kíní kan oníwàwọlé wọn padì gbogbo ẹ̀ wọ́n gbọ́ ọ́ oh, Allah ṣe parí mọ́tò tí bàbá gbé jáde parí kíní kan títí dọ́ọ̀ títí dọ́ọ̀ títí táyà rẹ̀ tí ó fi ní fọ́ọ̀ late back traffic light abẹ́rẹ́ ní nǹkan bẹ́ẹ̀ wọ́n fọ́ọ̀ gbogbo èèyàn wá ń bọ̀ lẹ́yìn traffic kàtà green dábàá ni ẹ̀rọ adó sẹ́wọ̀n kó gbogbo ẹ̀rọ bá àwọn ọlọ́wọ́dà àwọn tó ń bẹ láti sábúrò rẹ̀ kó lórí títì lójú lọ́kùn lónà ọmọ akó àwọn ah, mọ́tò ojú sàpọ̀tì mi mọ́tò olówó yẹn bí ó ti sàpọ̀tì Allahu akbar ó ti mọ̀ sí pé gbogbo ń tẹ̀sí ládùn ilé ayé yìí báyìí kò sí èsì ìpadà ayé padà olówó ọlọ́rọ̀ pélé jẹ gbogbo ibi tí ọba lọ yọ gẹ̀ẹ́sì bàálù yẹn ni àfa ìjọ tí bàálù bá já ńkọ́ wọ́n pe bàálù rẹ̀ náà lọ́pàá eléyìí túmọ̀ sí gbogbo adúlé ayé ìrọ̀ ni kò yẹ ká sọ̀rọ̀ alẹ̀ kò yẹ ká sọ̀rọ̀ alẹ̀ á máa wà o a máa ní wòye mà wọn bá tá a bá rí ọlọ́wọ́ fàlùbáríkà sí a ní tẹ́bàtì wọ́n á jẹ́ pé àwọn ní nǹkan méjì tá a rò lórí wa owó owó owó tọ́wọ́ sùn tọ́wọ́ bí owó tọ́wọ́ sùn ah, eléyìí ọ̀pọ̀ apààyàn a gbọ́dọ̀ sọ̀rọ̀ alẹ̀ fúnlẹ̀ ayé ká máa rántí pé awábẹ̀ ni àmú nǹkan kan wá njẹ́tọ́ bá ń sùn lọ náà àní mú kankan lọ. bákan náà kálá ti máa pépè ndàkì yá máa ń bẹ abẹ́rẹ́ sí ní ṣèdíje níbi títẹ̀lé tọ́lọ̀ torí lẹ́yìn ní òpè wa àjọ ń sùn gbogbo wo ti fẹ́ yà wò ibì náà ní bẹ́ẹ̀dì wá wà tí wàá rọrẹ́ mi ó ti jí ó ti lọ ṣàlù alálòwù kí lè yóò ṣe èmi náà rọ ayọ èmi náà lọ gbági lọ ṣàlù alá òní òní bá aládàsì mi lọ. a ti níyàwó mo rí ti alábàágbé mi tí ara rẹ̀ mú tọ́kọ́ kàtẹ́ mi ó sílẹ̀kùn lóru mo ti gbọ́ báyìí mi náà sílẹ̀kùn ọlọ́sàlù alálù wọn lọ jẹ́ kìyàmù lẹ́yìn inṣàlá tọ́lọ̀ ọba ní kí coronavirus kó dí àwọn èèyàn lọ́nà láti lọ sí umra kó fẹ́ lọ umra ní Ramadan yìí ọ̀rẹ́ rẹ náà kàn gbọ́n gba inṣàlá àlọ́ lọ ni èsì kan lọ wo world cup kpọ̀rọ̀ yíra ẹlòmíì ti ń já tíkẹ́ẹ̀tì kọ́tọ̀ lórí ọ̀rọ̀ two thousand two thousand kílẹ̀ ń pè two twenty two kàlàǹfọ̀ọ́bì ẹnìkan sọ pé inṣàlá mo fẹ́ lọ hajj lọ́dún yìí ẹ̀yin náà ẹ̀yin náà èmi náà lọ. àjọ máa ṣèdíje lórí dáadáa lórí dáadáa. a ah, mo ti lọ sí ibi kan wọ́n kọ́ mọ́sálásí lọ́nbẹ̀ wọ́n á kọ́ ọ́bẹ̀ pẹ̀lú tó bá fẹ́ ṣe ìrànlọ́wọ́ kó fi kéńtì báyìí báyìí báyìí ń sọ̀rọ̀ ayọ̀ wa ni. pé n bọ̀lẹ̀ bá tọ́ dékìlẹ̀ kù pé àwọn fẹ́ ṣe nǹkan báyìí báyìí àwọn ní ìsúmẹ́ntì àwọn ní kiri. ọ̀yà pé tírélà ìsúmẹ́ntì kan lọ́bẹ̀ ẹ so eléyìí a máa ṣe díje nípa àwọn nǹkan tó dáa tó dáa tó dáa tí ó ti sábà bí káàkiri wà lẹ́jẹ̀nà bẹ́sẹ̀ ká máa ṣe díje lórí ìwò fò ìwà dánù tí òun ti ká rọ́nà lọ tó bá di lọ́la gbẹ̀ndà òkè yá mọ́ a sì jẹ́ ẹni tó jẹ́ pé tá a bá mọ̀ gbẹ̀ndà òkè yá mọ́ bẹ́ẹ̀ a máa ṣe dáadáa sí àwọ̀ wa a máa ṣe dáadáa sáwọn ọmọ wa a máa ṣe dáadáa sáwọn mọ̀lẹ́bí wa torí gbogbo ẹ̀ lẹ́nbẹ̀ nu sẹ́ẹ̀rì eléyìí tó pé tí èèyàn bá gbé pàdé ọlọ́run èèyàn padà rọ́nà lọ tó bá di lọ́la gbé dàgbéyàmù. akramakumullah islam orígun kẹfà nínú gbàgbọ́ òdodo òun náà ni kagbà kádàrà gbọ́ ẹ̀rí kádàrà àti àkọọ́lẹ̀ ọ̀pọ̀ pàtàkì pé kagbà gbọ́ gbogbo akátá korongodo kádàrá ọlọ́run ló mú wa máa bẹ torí pé ọlọ́run ti kọ́kọ́ abẹ ọlọ́run ti kọ́kọ́ wọn ṣẹ̀dá wa ní ìgbà tá a wà láyé iná ìlọ́fà làwa fi wálé la fi wálé ayé lásìkò tá a wá yìí ní ti ń ṣe wọn àti táwọn náà ń ṣe gbogbo ń bẹ lábẹ́ kádàrá ni mùsùlùmí dandan ọgbọ́dọ̀ gba kádàrá gbọ́ sábà máa ṣèṣe pé yorùbá làwà yorùbá làwà yorùbá ìsábà gba kádàrá gbọ́ àwọn máa tààpù ní tààtà ìdílò tó fi jẹ́ pé tí nǹkan bá ṣe yorùbá wọn ìdí mọ́ náà ẹ̀ ní wọ́n máa da aláṣà pé jáde sọ̀rọ̀ ara rẹ mọ́tàkẹ́ kí sára rẹ ọmọ bọ̀ dákẹ́ tí nǹkan bá ṣe ọ bá ṣe pọ́lọ́ ló mú àwọn sọ ọlọ́run ẹ̀ ṣe ń tí ọ̀dà torí ẹ̀ ní yorùbá lẹ́mù ó sọ pé lọ́wọ́ sẹ́bí ènìyàn ní ẹ̀bẹ̀ wọ́n lọ lọ́wọ́ dánìkan bọ́mọ̀sẹ̀ ní láàrí ènìyàn ní ọ̀jẹ́ àwọn ilé tó ń borí èèyàn bá pààrọ̀ láì sórí bèbí táwọn ọmọdé ń ṣeré wọ́n lè fi wọ́n lo kọ́dà rárẹ̀. wọ́n lè pé wọ́n ti gba yẹ wọ́n ti gba sòkòtò ń di wọ́n lè pé wọ́n gba sọ́ndè mọ́ ọ lọ wọ́n gbé sátidé lé ọ lọ gbogbo àwọn àṣà tí yorùbá máa dáhùn lẹ́yìn kúkúrú ìtumọ̀ rẹ̀ nípa àwọn ọ̀gbà kádàrà gbọ́. A'udhu billahi minash shaitani rajim. Gbàgbà Mùsùlùmí gbọ́dọ̀ gba kádàrà gbọ́. aleyhi salam gbàtàǹdì sàlàyé ìmánì ó fi kádàrá sí orígun kẹfà wà á tu'mina bil qadari khayrihi wa sharrihi kó o sì gba kádàrá gbọ́ dáadáa rẹ̀ àti aburú rẹ̀. tó bá gba kádàrá gbọ́ wọ́n gba àwọn nǹkan yìí gbọ́. àwọn sọ mẹ́rin yìí àwọn lórí gun kádàrà alákọ̀ọ́kọ́ anna Allaha alimun bi bí ọlọ́run ma gbogbo nǹkan ọlọ́run ma gbogbo nǹkan kò sí tọ́lọ̀ ọba ọ̀ma nínú àwọn ayé al-Qur'an ẹ̀rí gbangba gbangba ń bẹ̀ ti ma gbogbo nǹkan. wàlláhu bí kò lè ṣayín àlìyé olùmọ̀ nípa gbogbo nǹkan ni allah ọlọ́mọ gbogbo nǹkan ọmọ gbogbo nǹkan ọmọ tí ó ṣe gbogbo nǹkan ọmọ tí gbogbo gbogbo nǹkan ń ṣe ọmọ tí ó ṣe gbogbo nǹkan ọmọ tí gbogbo nǹkan ń ṣe. ẹlẹ́ẹ̀kejì ike ọlọ́run bá ti kọ gbogbo nka lẹ̀ nítorí pé gbogbo nǹkan èyí ti gbogbo nǹkan lẹ̀. ọlọ́run ti gbogbo nǹkan pátá porodo ẹ̀dá gbogbo àwọn ẹ̀dá yìí ǹjẹ́ wọ́n ṣe ṣáájú kó dá lọ́nà àádọ́ta ọdún fifty thousand years kọ́nà tó dáná máa tilẹ̀ lọ́lọ́ ti mọ gbogbo nǹkan ló ti kọ́ gbogbo nǹkan kalẹ̀. ìyẹn ni pé gbogbo ń dáhùn ẹsẹ lónìí gbogbo ń dín wa àtàwọn gan alára ọlọ́run ti kọ́ ọ̀lẹ̀ sáájú kó tó dá sọ́mà àtìlẹ̀ pẹ̀lú fifty thousand years. kò sí tuntun ọlọ́sìn kan kádàrà gbogbo nǹkan ẹ̀kẹta ike gbogbo nǹkan ìṣe ní ń bẹ pẹ̀lú bọ́lá àwọn ọba ti ṣe gbàlẹ́ o pé gbogbo nǹkan pátá èròǹgbà ọlọ́run ọba ń tẹ̀ lórí ẹ̀ ìyẹn ní pé èròǹgbà ọlọ́run ló mú kálíwá síbì lónìí èròǹgbà náà ìlọmú kóòrùn ayọ̀ lónìí èròǹgbà náà ìlọmú káàrọ̀ oníkálukú wọn yá lónìí olóṣèlú káàrí òsèlú táàrẹ ń ṣe lónìí èròǹgbà rẹ̀ ló mú ajọ́ ọmọ nàìjíríà èròǹgbà rẹ̀ ló fi ṣe wá lọ́mọ yorùbá èròǹgbà rẹ̀ ló fi ṣe wá ní mùsùlùmí èròǹgbà rẹ̀ ló fi ṣe wá léèyàn dúdú èròǹgbà rẹ̀ ló fi ṣe wá lẹ́ni tó ga èròǹgbà rẹ̀ ló fi ṣe wá lẹ́ni tó kúrú èròǹgbà rẹ̀ ló fi ṣe wá lẹ́ni tó ṣe pé ọlọ sílé ẹ̀kọ́ èròǹgbà rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èròǹgbà Ọlọ́run lọsẹ lórí oníkálukú wa wa ma tasha'una illa an yasha Allahu rabbul alamin. ìgbàlẹ̀ kẹrin òun náà ní pé ìpè Ọlọ́run ọba lọ́wọ́ á dá nǹkan ọmọ gbogbo nǹkan. Ọkọ gbogbo nǹkan gbogbo nǹkan bẹ pẹ̀lú èròǹgbà rẹ̀ olówó gbogbo nǹkan gbogbo nǹkan. gbogbo nǹkan aṣẹ gbogbo nǹkan wallahu khalaqakum wa ma ta'malun ọlọ́run lọ́dọ̀ ayé ọlọ́dún dáńtẹ́ẹ̀sì. torí wa. téèyàn bá gba nǹkan mẹ́rin yìí gbọ́ ìgbà náà la tó sọ pé gba kádàrà gbọ́ ọ pé gbogbo nǹkan ló ti gbogbo nǹkan ọ pé ti kọ gbogbo nǹkan kí wọn lè máa kádàrà ọ gbà pé gbogbo nǹkan ń ní pẹ̀lú ọlọ kí wọn lè ọ pé gbogbo ń dé gan ọlọ́run lọ́jà ọlọ́run lọ́jà pé bó dé ìtumọ̀ akádàrà nù. abáyọkọ ọ̀nà ìsìláàmù sọ ike ọlọ́run fún èèyàn náà lágbára o ó sì fún èèyàn náà léròǹgbà ọlọ́run fún èèyàn lágbára ó sì fún léròǹgbà ṣùgbọ́n ìyàtọ̀ tó wà láàrin agbára tẹ̀yìn àti ati rẹ̀ àti agbára ọlọ́run àti èròǹgbà ọlọ́run náà ní pé gbogbo ń àyàfi kọ́ dọ́gba pẹ̀lú èròǹgbà ọ̀lọ́ ẹgbàá lérò pẹ̀fẹ́ wábì lónìí ọ̀pọ̀lọpọ̀ náà lọ́gbàá lérò bẹ́ẹ̀ ọlọ́run fún wọn sí ọlọ́run fẹ́yìn sí torí pé èròǹgbà ti yín ọdọ́gba pẹ̀lú èròǹgbà ọlọ́run lórí yín lónìí ẹni tó rò pọ̀ fẹ́ wá tọ́lọ̀ òjò lè wá èròǹgbà rẹ̀ kọ̀dọ́gba pẹ̀lú èròǹgbà ọlọ́run lórí rẹ̀ ìdí tí òfin lè wá yìí. ṣùgbọ́n ìsìláàmù sọ pé ọlọ́run fún yín lágbára tẹ́ ẹ fi lè ṣe ó sì fún yín lágbára tẹ́ ẹ fi lè pàṣẹ. ìdí lè tó fi jẹ́ pé ẹ̀rọ ti lẹ̀ ẹ̀ mu. ṣébẹ̀ yìí lẹ rò pé ẹ̀rọ ìfẹ́ mu sí torí pé ìyá ń bẹ́ńbẹ́. ẹ̀rọ ìlú ẹ̀ jà torí ìyá ń bẹ́ńbẹ́. ẹ̀rí sì lẹ́ẹ̀ ṣe torí pé yà ń bẹ́ńbẹ́ ìdí lè tó fi jẹ́ pé ọlọ́run lọ́dá wa ọlọ́run lọ́dá tẹ wa ṣùgbọ́n àwa là ń ṣiṣẹ́ wa torí pé àwa la rò àwa la tẹ̀ sáré ìdí òun tó fi jẹ́ pé ẹnjọba ṣe dáadáa yóò gbẹ̀sán dáadáa ẹnjọba ta ìdá náà kọ́ yóò di àìdá torí olóró ló ṣe fẹ́mi yá àmẹ́lẹ́mẹ́ kọ́lẹ̀ dọ̀rọ̀ṣẹ́ xọ́yọ̀rọ̀ yàrá wàmẹ́ yá àmẹ́lẹ́mẹ́ kọ́lẹ̀ dọ̀rọ̀ṣẹ́ sọ̀rọ̀ yàrá akramakumullah tábàlá wo àwọn dáadáadáa ẹwà ẹ̀sìn islam tí ń bẹ ń di kádàrà wọ́n pọ̀ nínú àwọn dáadáadáa yìí onáà ni pé ẹnikẹ́ni tó bá ti lè gba kádàrà gbọ́ yóò rí i pé ọlọ́run ọba gbin níní ìgbẹ́kẹ̀lé tó ní agbára tó ọlọ́run ọlọ́run gbèsè lára ẹ ní gbẹ́kẹ̀lé yàn nítorí pé ẹtì màgbé tọ́lọ̀ ń bá kọ́ ẹ̀ ní ọ̀sẹ̀ ọlọ́run nìkan lẹ́ gbẹ́kẹ̀lé asipẹ́tì aburú bá ń bẹ́ ló tọ́lọ̀ ti kọ́ fún yín kí ló lè yí padà àdúrà nìkan ló lè yí padà tó lọ́wọ́ láwọn kan bẹ tó lè yí padà bàbá lóòsà àfọyín àwọn kò sí torí ẹ̀ yóò ní àgbẹ̀tẹ̀lé tó ní agbára sí Allah Rabbul Alamin torí ẹ máa bẹ náà wọn náà tó bá gbọ́ aburú bá ń bẹ nu ọkọ fún mi bá mi yí padà sí dáadáa tó ìdá bá ń bẹ nu kádàrá mi bá mi yí padà sí èsì ọ̀dà la hawla wala quwwata illa billah ẹ ẹ lẹni tí ò gba gbọ́ olóma ń lọ sílé ìyàwó olóma ń lọ sílé alágbèéká olóma ń lọ sílé babaláwo nítorí pé òun máa ń lérò páwọn èèyàn míì wà gan lágbára tẹ́lẹ̀ yí kádàrá padà. táwọn ẹni náà tó lè yí kádàrá padà. iṣẹ́ ògùn àti ṣègùn àti ìyá ń wò jẹ́nẹ́rálì rẹ̀ wọ́n bíúdì ẹ̀ ní lórí pé àwa lè táǹpà kádàrá. pé tani tí ń ta alágbára tá a fi lè bá tiẹ̀ jẹ́. ìwọ títí ẹkù káàtì tó kú díẹ̀ káàtó a lè kọ lọbọ kádàrà àtàbọ yí padà ntí ma à ń sóògùn à ń sèse gòlé lórí nù. tí ọ̀rọ̀ ti wá gba kádàrà gbọ́ ẹsẹ̀ rẹ̀ ní olóògùn ẹsẹ̀ rẹ̀ ní ẹsẹ̀ rẹ̀ ní alágbègbà torí á àwọn ẹni tí wọ́n gba kádàrá gbọ́ bákan náà ẹ̀rí tí wọ́n bá gba kádàrá gbọ́ kò ní jẹ́ra rẹ̀ lójú láyé ìdílé máa tẹ́ra rẹ̀ jẹ́ kó máa sọ̀rọ̀ kó máa fọ́nu kó máa máa wọ́n fẹ́ pé yes if I look at my achievement achievement kí ni wèrè ni àwọn ọ̀nà ń kádàrá gbé ọdún ibi tó dé kí ló kádàrá rẹ̀ kù lọ kádàrá èyí jẹ́ra rẹ̀ lójú láyé onímọ̀ sọ̀rọ̀ kọ́ ọ̀dọ́ tẹ̀mí tẹ̀wárẹ̀ mi àwọn òfìsẹ̀ tá a gbé ní ọlẹ́yẹ yìí tẹ̀rẹ̀ mi ìwà wo lẹ́sẹ̀ yìí ọ̀jọ́ àmọ̀ kankan torí pé ọlọ́run ló kọ́ ọ bẹ́ẹ̀ ọlọ́run ló sànù wà bẹ́ẹ̀ àwọn akẹ́wọ̀n bá dá gbogbo ara wa wàlá àníjẹ́bi kankan torí ẹsẹ bá gba kádàrá gbọ́ ìtẹríbọ pọ̀ yọọ kìí ṣe pé mo dìsáàbẹ̀ nítorí wọn lọ fún mi kìí ṣe pé mi ni mo sọ́ọ̀bù tí mo fi délẹ̀ wọ́n yá tó bá jẹ́ sọ́ọ̀bù ni ẹni tí ìjẹ́ bá achieve láyé tó bá jẹ́ owó ni àwọn tó sọ́ọ̀bù jù yín lọ́pọ̀ tó bá jẹ́ ká tètè sí ni ẹni tí èso rárá wa tó bá jẹ́ pé mà ní ipò rí tiẹ̀ orí magnation ni ọmọ ara nǹkan ẹni tó ní ìrẹ́gbẹ́jì tiẹ̀ lọ tó lè ha gbogbo nǹkan jọ ọ̀rọ̀ wọ́pọ̀ láyé wọ́n mọ nǹkan kan tó bá ṣe ká lóbi tó lọ́wọ́ lé lórí ni èló bàbá tiẹ̀ ná lẹ́gbẹ̀ẹ́ àwọn ọmọ mi. bẹ́ẹ̀ni tó bá jẹ́ kí ọlọ́run ọlọ́mọba fún ọ odòwe pàtàkì ọjọba odìjòwe odi president odi gómìnà kéènì òkèèsè wọn ló gbé ìrànlẹ́ débẹ̀ ó wọ yìí. wọ́n wá débẹ̀ sọ tó máa fanu tó máa jánu tó máa ṣèṣe kò sírò rẹ ìwọ ẹni tó bá ti gba kádàrà gbọ́ kò ní bára rẹ̀ lójú láíláí. lórí ẹ̀ka máa ń yí ọ lọ́sọ̀ ṣoṣo ní ẹ̀dá kùn tó wọn náà ẹ̀ sọ̀rọ̀ tó wúlò. gbogbo ẹ̀sẹ̀ sọ ọ̀rọ̀ àràdà mọ́ka kún. nítorí pé nítorí àwọn bá fún wa àwọn ò lè sàkáǹtì ń parẹ́ kókó tá máa dúpẹ́ fọ́lọ̀ lọ. èèyàn wá ní jọra rẹ̀ lójú kọ́ ẹni tó bá gba kádàrá gbọ́ nínú dáadọ́ ẹ̀sìn Islam ó ní pé ọkàn yẹn balẹ̀ níbi gbogbo tó bá ṣẹlẹ̀ síyàn ìyẹn ọmọ kọlọ̀ ló mú wa yìí ti pẹ́ nìkan ní sàtíọ̀ yìí ti pẹ́ nìkan ló lúgọ lọ́gọ sí kọ̀rọ̀ kan òun bá tiẹ̀ jẹ́ torí pé wọ́n ti mọ̀ yìí pé innal umura tajri bil maqadir gbogbo nǹkan máa ń lọ pẹ̀lú kádàrá ni torí ẹ ẹ rí i pé tí a bá kádàrá gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àjà àwọn àjà tí ò wúlò sí máa ṣẹlẹ̀ lọ́jọ́ Yorùbá yóò wá bófin. ẹ rí i pé kí nísìn láwùjọ wa táì dábà sẹ nìkan ó tàn rẹ̀ mọ́yàn náà ni wọ́n lè sọ pé nìkan ní sí àwọn wọ́n lè sọ pé àjọ ké lánàá ọmọkùnrin yìí bálàbá kọ́ pọ́nmá ìmọ̀ àjọ tó ké lánàá náà ni Yorùbá ẹ̀ bùnú tẹ̀lé àjọjà tẹ̀lé nìkan ní. Yorùbá èsì ìjà fún ọ̀sẹ̀ ni wọ́n dédé síbi o, wọ́n á lórí mi. Ọlọ́run mi, ìsọ fún ọ. Bẹ́ẹ̀ wá kékeré ni, wọ́n ní ọlọ́run mi, ọgbà. Àbá lẹ́nìkan bá kọ́kọ́ gbà, kẹ́ni kejì ó tó gbà. Tí o ti gbé e lọ́pà, ní àwọn ọ̀yẹ́ ayé mi ó. Ẹ̀kọ́ àgbà kádàrà gbọ́ àwọn làgbà sádàrà gbọ́ àwọn láti máa tó wọn ọ̀f láti máa lórí pápá eléyìí túmọ̀ sí pé ẹni tó bá gba sádàrà gbọ́ yọ̀rọ̀ tó gbọ́n tó bá ṣẹlẹ̀ sóun ọlọ́run mú wá ìgbà tó dá ẹni ọ̀dà ọ̀wọ́ ńgbà kúdẹ́ káàtó táwọn ń kó kúdẹ́ káàtó ọ̀wọ́ onídìí káwọn máa kọ́ sára mọ́tò pé orí ẹlẹ́gàn fọ́ àbẹ́rẹ́ ní nǹkan mẹ́ orí ẹlẹ́gàn fọ́ wọ́n ti bọ́ lásẹ́ gbẹ́gẹ́ náà bẹ́ẹ̀ fi gbogbo eléyẹn sí. tó kábà pé ọlọ́run bẹ ọlẹ́dàá ara gbogbo tí wọ́n ṣẹlẹ̀ sí wa kálú ní ọ̀ṣẹlẹ̀ sí wa Allahu Rabbul Alamin. ìdí nìyí tó sẹ́kẹ̀ tó bá gba kádàrá gbọ́ nǹkan ó ṣe ní nǹkan ńlá tí àwa gbọ́n ọ̀dọ̀ táwọn ó pè ní nǹkan bábára bẹ́ẹ̀ wọ́n ti wá jàǹbọ̀ ọkùnrin báyìí wọ́n ti wá ṣe báyìí. òun ọlọ́run ló mú wa bẹ̀ illa lillahi wa illa ilayhi raji'un subhanallah lọ́jọ́ ìwà wọn pé o àwọn èèyàn yìí báyìí ti wá gbàgbọ́ àwọn ti gbàgbọ́. ìbọn náà bá ti kọ gbogbo nǹkan ǹjẹ́ báwo ni ti sí ǹjẹ́ sí báwo ló ti yẹra fún ọlọ́run ti kọ gbogbo ẹ̀ wàhálẹ́ أن ما أصابك لم يكن ليخطئك وما أخطأك لم يكن ليصيبك لما dájú pé gbogbo tó ti ọ ọlọ́run ọ̀pọ̀ pé kò ní ti ọ nù ìdí tó fi ti ọ nù ntí ò sì ti ọ kò dákọ̀ ọ̀lẹ̀ tó ti ọ nù báwọn ọmọ ọba gbòǹdè ní gbogbo ọkùnrin káàkiri kúrò lómi nìkan lè kú kò dákọ̀ ọ̀lẹ̀ ó kú ni lẹ́yìn wọ́pọ̀ rẹ̀. tó eléyìí túmọ̀ sí pé kágbà bọ́lọ̀ ibẹ̀ láti rọ́nà lọ. bákan náà ẹnikẹ́ni tó bá jẹ́ kó bá gba kádàrá gbọ́ tó sì gba ọjọ́ wọ́n gba kádàrá gbọ́ kò ní fi ra rẹ̀ wọ́lẹ̀ fún yàn ẹnikẹ́ni tó bá gba kádàrá gbọ́ ní máa fi ra rẹ̀ wọ́lẹ̀ fún yàn tó máa wá nǹkan tó ń wá nǹkan lọ́dọ̀ èèyàn wàá béèrè tàpọ́nlé tàpọ́nlé ọ̀rọ̀ ni máa tura rẹ̀ wọlé nítorí pé innal umura tajri bil maqadir nínú àdìsí ànábì nìyẹn ó ní ista'inu ala qada'il hara'ij bi'izzatin nafs ẹ máa wá ìrànlọ́wọ́ náà wípé kọ́ máa bá yín gbọ́ àwọn bùkátà yín láì jẹ́ pé ọ̀rọ̀ ìfẹ́ ara yín láì jẹ́ pé ìfira yín wọlé. nítorí pé iná òmù rẹ̀ tó ti lè gbèlè mọ̀kàdé yẹn gbogbo nǹkan láyé pẹ̀lú kádàrà rẹ̀ tọ́lọ́mbà kọ́kọ́ òní rí o sì ti fira rẹ̀ wọlé. tọ́lọ́mbà kọ́kọ́ rí ẹni tó rí nǹkan gbà lọ́dọ̀ rẹ̀ yọ padà dọ́mọ ọ̀dọ̀ rẹ̀. ṣé tọ́lá rẹ̀ ti fi òní tó pa? pé tí mo bá sì rántí pé màmá fẹnu gbolẹ̀ fẹ́lẹ́ ìtẹ́sí àbẹ́rẹ́ rí bẹ́ẹ̀ torí ẹ̀ ẹni tó bá gba kádàrá gbọ́ kò ní fira rẹ̀ wọlé torí pé ẹni tí mò ń tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀ kọ́ ni ó fún mi ọlọ́run ni ó fún mi ọlọ́run kan ló ń bi sábàbí so kò tí wọ́n ti pé ọgbẹ́ ń gbéra ga o àmọ́ ò ní fira rẹ̀ wọlé nítorí pé ọfẹ́ wà nǹkan lọ́dọ̀ yẹn nítorí pé mọ̀ wá bọ́ bá mi sáìn ìwé tí iṣẹ́ òfin bọ́ọ̀sì wọn á ní kí n kíìsì ọmọ àwọn gbalẹ̀ lè mi láàárọ̀ láàárọ̀ tó bá ti bẹ́ẹ̀ fóṣù kan màá sáyẹn rẹ̀ ìní wa o ìní wa nítorí pé àkọọ́lẹ̀ ti gbẹ ẹni tí ọba ti gba kádàrá gbọ́ onídìrá rẹ̀ wọ́rẹ̀ ẹni tó ti gba kádàrá gbọ́ nínú ẹ̀wọ̀ ẹ̀sìn Islam ó ṣe é mọ̀ pé oríire kò lè jẹ́ tẹni méjì àfi ti àwọn ẹni tí máa ń bẹ̀rù ọlọ àwọn ẹni tí ń bẹ̀rù ọlọ ní ọ̀padà sóríire. So eléyìí tó túmọ̀ sí pé ẹni máa bọkàn jẹ́ nítorí pé ẹlẹ́ nǹkan ayé ẹ̀ rí torí pé ẹ̀yin náà wà kankan ọlọ́run ọ̀kọ́ pé kẹ́ ẹni bọkàn jẹ́ àmọ́ ẹ gbà pé àwọn olùpáyọ̀ ọlọ́run ni ó sòrí rẹ̀ nínú ẹ̀wọ̀ ẹ̀sìn Islam òun náà ń pín ọlọ́run ọba ẹlẹ́dàá wa ń fẹ́ kẹ́ ẹ máa yọ́nú tádà ò bá dé inna lillahi wa inna ilayhi raji'un ẹ má sọ̀sọ̀ kú sọ ẹ má wù kówè tí ó mú kọ́lọ̀ bínú sí i. nítorí pé àwọn onítọ́lọ́ bá fẹ́ràn ló máa ń gbé àdánwò kan ẹni tó bá yọnu ọlọ́run sí ẹni tó bá bara jẹ́ lórí àdánwò tó lọ́n gbé kan ọlọ́run máa ń bínú sí wọn bẹ́ẹ̀ ló wá ní àdìsá nàbì sallallahu alaihi wasallam nínú ẹ̀sìn Islam lórí pé ká gba kádàrá gbọ́ onáàlú gbogbo ẹtọ́ bá gba kádàrá gbọ́ àwọn àrùn burúkú tí máa ń ṣèyàn lọ́kàn kò ní ráàyè jókòó lọ́kàn tiẹ̀ kí lẹ fẹ́ máa ṣe kéèta nìkan sí kí lẹ fẹ́ máa ṣe lára nìkan sí kí lẹ fẹ́ máa bínú ẹnìkan sí akẹ́kọ̀ọ́ gbogbo àwọn àbúrúkú àìgbà kádàrá gbọ́ ni màá bì ẹ̀ ń ṣe kéèta ẹ̀ ń ṣe lára ẹ̀ ń bínú tọ́lọ̀ ṣiṣẹ́ nìkan ẹ̀ ń wo bí kápókú sẹ́yìn lẹ́ẹ̀ máa pa yẹn torí pé ìjọ ń ṣiṣẹ́ kan náà ọlọ́run ní kó dáa fún ìjọ lọ ọlọ́run ní kó rí ṣe jù ọ lọ ọlọ́run ní kó rí nǹkan mú jù ọ lọ wọ́n mọ̀ á bínú gbogbo gbà tó bá ti tóbi kan ọmọ ta ìdá rẹ̀ ọmọ ta burú rẹ̀ ọmọ ta lẹ́kù rẹ̀ ìlà ọdún ẹ̀ láàmú òògbádùn ọkàn rẹ̀ ń jẹrà òògbádàrà gbọ́. tó o bá gbọ́ gbọ́dàrà gbọ́ ó ní ìdí láti bínú ọmọ làjèjì ó ní ìdí láti sìn lára ọmọ làkejì nítorí pé tọ́lá ọ̀pọ̀mọ́ yẹ kọ́ ọ̀gbà tí ẹ lọ ń tẹ́tà yẹ náà ń bẹ lọ́tọ̀ òun lè gbà tiẹ̀ wọ́n náà lè gbà tiẹ̀ tí ó ń tẹ̀ náà ó sì pera rẹ̀ mùsùlùmí. torí ẹ̀ ẹ bá ti di tá ń bínú èèyàn tá ń sè lára rẹ̀ tá ń gbẹ lẹ́sẹ̀ tá ń wá kó wó tá ń wá kó ṣubú wọn kádàrà gbọ́dọ̀ lábẹ́ bẹ́ẹ̀ ẹ̀rí pọ́nà táwọn èèyàn fi bàkádàrà gbọ́ ó ti pọ̀ jù. tábàjọ wá nǹkan ní tọ́jà mẹ́nìkan lọ́wọ́ táwa yòókù ò rí á bẹ̀rẹ̀ sí bínú rẹ ní. a máa ta ìdá rẹ̀ kò sí délé kò sí ọ̀dà má. pàpàtó lórí ọ̀la pàkùn lọ ẹ̀ ń bínú rẹ ní ìlara nígbà ìlàmù ẹ̀ ta bàdàrà gbọ́ olóòtú dákẹ́ ni olóòmọ ni mo rí sí ń tẹ́ àìgbà kádàrà gbọ́ ni. bẹ́ẹ̀ sì rí gbogbo ìyàgòjé wọ́n lé mi náà àsìkò ọlọ́ọ̀ni ò sí tò. ọ̀gbà kádàrà gbọ́ ò gbádùn kò sọ́sìtì sá lè gbé ọ lọ sọ lè wọ́n ògùn sí ti sí ọ àbí gbogbo ìyẹn tó wọ́n fẹ́ẹ́ dìsíṣẹ̀ ìwọ náà wá dé rẹ̀ ọ́ ń tọ̀ ìlara ní má dàmí láàmú ẹ bá wó ògùn rẹ̀ lábẹ́rẹ́ ni àbọ̀mí lẹ́pà sí mi lá. <laughs> kò sí tó lè sògùn rẹ̀ àtàkùrọ̀ àn ọgbàgbọ́ ipe ntọ́lọ́mbà pọ́mọ ẹlòmíì ò lè gbà á mú lọ tọ́lọ́mbà sì pé ntẹ́lòmíì mẹ́wàá tiẹ̀ náà ò lè gbà. tontorí di eléyìí káwọn fẹ́ máa ṣe lára sí ẹ̀rí pé àìgbà kádàrá gbọ́ ló gbé oògùn nítorí pé àwọn ṣe ń ṣe lára ọmọ làjèjì ẹ̀rí pàrọ̀ náà tọ́ lóògùn lọ pé kọ́ bọ̀ bá kọ́ bá àwọn bá tiẹ̀ jẹ́ kọ́ bá àwọn dínà mọ́ ibi títí rí pé kọ́ bàjẹ́ nínú àìgbà kádàrá gbọ́ nìjàmáà. tá a bá gba kádàrá gbọ́ ẹ rí i islam ó ti lọ wájú ju bó ṣe wà lọ wa ẹ̀sìn islam islam ọ̀ lọ wájú náà nítorí pé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń bá wa sọ̀rọ̀ islam wọ́n ń sòótọ́ wọ́n ń sòótọ́ kìí ṣe gbogbo ẹni tí èso òótọ́ ni ọ̀rọ̀ òótọ́ ṣùgbọ́n gbogbo ẹni tó mú òótọ́ ló máa ń sòótọ́ ìjọba tí ọ̀pọ̀lọpọ̀ tó mú fi sòótọ́ ni wọ́n torí ìgbàgbọ́ tí wọ́n ń pé tá a bá sòdodo ayé òmù wa tá a bá sòdodo ayé ọ̀pá tiwa jẹ́ tá a bá sòdodo ayé ọ̀pọ̀ mọ́ alẹ́ nu tá bá sòdodo wọ́n lè pààyàn lọ́la ìgbè tá bá sòdodo ọmọ lè kú mọ́ lọ ìyàwó lè ìdí nu táwọn èèyàn fi sòtọ̀ wọn gba gádàrà gbọ́ ni ẹ sì lẹ́ bọ́kí ẹ̀wọ̀n ọ̀fẹ́sì Islam ti wá rí láàrin wa lónìí ọ̀yà kúrẹ́tẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nítorí tí wọ́n jẹ wọ́n aṣọ ìsìláàmù tí tí wọ́n lè so tọ́ǹdì rẹ̀ torí káyé ọmọ sọ wọn lẹ́nu kọ́mọ̀dé tó tiwa ni wọ́n máa mú gbọ́ ẹ̀rí tó wọ̀ ní sòdodo wọ́n àwọn èèyàn sínú òkun báyìí ọmọ bẹ́ẹ̀ ṣéwù tí o sọ bẹ́ẹ̀ ṣéwù aṣọ pé kò rí bẹ́ẹ̀ ṣéwù yìí máa ń ti ń bẹ̀rù ṣéwù yìí mọ àwọn ẹni tí ó wò pé wọ́n yin òun rọrùn so kòlẹ́sì lódò ẹ̀sìn Islam wá sí ti kò yí ọ̀pọ̀lọpọ̀ nítorí ẹ̀gbá kádàrà gbọ́ kálukú á ti gbàgbé pé bóòrò tọ́ bó sòótọ́ ọjọ́ kúrò nílé ìtẹ́jú kan bó sòótọ́ bó sòótọ́ ẹ̀jọ́ ọlọ́ǹkan ò sí tó lè mú kí n tọ́lọ̀ ńkọ pé kò ní sí ọ sí ọ ẹ̀jọ́ ọlọ́ǹkan ò sí tó lè mú pé kí n tọ́lọ̀ pé yóò sí ọ mọ̀ sí ọ. tó kí wàá nì ẹ sòdodo fáwọn èèyàn ẹ káwọn èèyàn Islam ẹ̀sìn tọ́lọ̀ fi rán nàbì Muhammad sallallahu alayhi wa sallam pé kọ́lé ìkọ̀dílẹ̀ ń gbé fáwọn èèyàn nítorí pé kí ni ẹ gba kádàrá gbọ́ ẹ bá gba kádàrá gbọ́ ọ̀hún táwọn ọmọ ogun bá jẹ́ mùsùlùmí ó lé bí ẹni tó lè borí wọn. torí là ń ṣe sọ pé by the time táwọn kọ́ńtìrì wa wọ̀nyí tí wọ́n bá fi ẹ̀sìn Islam tí wọ́n bá fi ráàyè tí wọ́n kàn fún kankan tí wọ́n wò pé Nigeria is a secular state let everybody do whatever religion he wishes to do ẹ rí i pé àní nílọsíwájú kọ́pọ̀ nípa àti borí ọ̀tá nítorí pé irúwà ògiri wá ńlá àwọn ọmọ ogun wa ẹsìn máa ń ọmọ ogun irúwà ògiri wá ẹsìn ọjà lọ́dọ̀ wọn lọ títí pàápàá jùlọ pẹ̀lú bá a ṣe wà lónìí ẹ rí i pé ọlọ́pàá gbẹ̀gùn jẹ sọ́jà náà ṣe ń gbẹ̀gùn jẹ sọ́jà ó tún sọ fún yín tó bá sọ pé kò sí chẹ́ńjì one thousand naira lẹ́ni yóò tún máa sọ fọlọ́pọ̀ pé bring one thousand I give you change la hawla wala quwwata ìwádìí wa ti hàn lábẹ́ àbúrádẹ ike gbogbo ẹni tí bá tún gbẹ̀gùn jẹ wọn yìí lé jà títí dé fi pé wọn lè kú nítorí pé ẹ̀gùn jẹ tí ń gbà kò ní jẹ́ olè lọ síwájú ibi tó ti lè kú yóò mọ̀ sá sẹ́yìn yóò mọ̀ sá sẹ́yìn àbẹ́rẹ́ ọ̀rọ̀ àwọn ọlọ́pàá wa ni kẹ́kẹ́ tó máa sọ fún wọn pé five kilometres from this place àwọn kan dáná ń bẹ̀ ẹ̀rí táwọn ọlọ́pàá sọ pé mélòó ni wá bàbá ni kẹsàn-án ọlọ́pàá yẹn kó bẹ́ẹ̀rẹ̀ pé So the man wá ó okay um, which type of ammunition are they carrying? Ẹsùn ọ̀pọ̀ pé ṣe ṣe fọ́tí kíní kan ẹ̀ kó ṣe ah okay wọ́n á bá máa kíkì mọ́tò jà máa lọ ní. that ló dé? Ṣébí sẹ́sẹ̀ bẹ́ẹ̀ ṣe lẹ́yìn àbẹ̀ kan á gbọ́ lọ́wọ́ àwọn èèyàn. Báńbẹ̀ yìí pé kí wọ́n gbọ́ ọ̀nà ẹ̀rú kọ́lọ́sì náà lélẹ́yìn. Ẹ̀rì tí kálukú tulẹ̀. So the same thing. Ilé ẹ̀mí tó bá jẹ́ fẹ́jà the same thing ni nítorí pé ẹ rí i pé sọ́jà tó gbé bọ́n lọ tó ló fẹ́ jagun sọ́jà tó gbé bọ́ǹbù lọ sọ́jà tí wọ́n abàlú ogun sọ́jà tó wà ní táǹkà wọ́n à lè láyà láti jà débi pé nínú káwọn kú àbí àwọn pọ̀tà wọn àbí káwọn sì má pọ̀tà wọn kọ́tà àwọn sọ̀rọ̀ ńlá fún ọ̀jẹ̀ táwọn wọ̀nyí tí wọ́n bá gba kádàrà gbọ́ tí sọ́jà bá gba kádàrà gbọ́ ọlọ́run lójú ẹni sẹ́yìn wá sọ pé kò sí tọ́kàn yín pẹ̀lẹ́ sìn bóyá láti borí a lè borí láéláé nítorí tẹ̀sìn bá ń bẹ̀ àwọn olùmọ̀ nípa ẹ̀sìn àwọn ní ọ̀rọ̀ igun sí àwọn sọ́jà apá àwọn mùsùlùmí nínú àwọn sọ́jà wọ́n rọ igun sí wọn lápá wípé ẹ̀ ní kú kó tó dọjọ́ kú yín bẹ́ẹ̀ sì jókòó sílé yín bẹ́ẹ̀ lọ́n bá kọ́ bóni ló kù òní náà ló ikú obìnrin pàtẹ́kẹ́jú yẹn àlọ́ lásán yìí bọ́lá ń bá kọ́ pé yóò kú sójú ogun ni àìmọye akẹ́kọ̀ọ́jú tí yóò kú sójú ogun tí sì ń bẹ kọ́lá ọ̀pọ̀ sójú ogun àmọ́tẹ́ pé lélọ́kú sí gẹ́gẹ́ bí Khalid ibn Walid radiyallahu anhu torí ẹ̀ ẹ̀yin náà ti láti torí pé tó bá gba kẹ́kẹ́ àbá olóòlì jà tí borí ọ̀tá pé ìní kú kótó torí ẹni Islam sọ pé wọ́n ti sá lójú ogun o nítorí pé agba kádàrà gbọ́ ni lọ́dọ̀ Yorùbá rọ ebi mọ̀jà mọ̀tá ni. yóò wọ́n bá ta yóò wọ́n sọ pé ah, ọ̀ ìjọba bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ mọ̀jà mọ̀tá lò. kò nínú Islam fún ma ìwọ ọmọ àmàjà ni ò ní sá àfi tí wọ́n kọ́ fẹ́ mọ́gbọ́n wa lóyè tó ṣe pé tí wọ́n bá tún fi padà tó ṣe ogun ó sì sábàbí tí gbogbo ó fi borí. torí di eléyìí ká gba o ó pàtàkì púpọ̀ nínú ìgbésí ayé wa tí a bá gba kádàrá gbọ́ kò sí tàbí ṣùgbọ́n ipá lè ní lọ́síwájú ìgbésí ayé wa gbọ́ ní nítumà láàrin ó ti pọ̀ jù àmọ́ wa tuntun àtàbùrú síra wa gbogbo olùdó wa náà ọmọ wa ẹ̀yẹ wo Boko Haram level ní ìsìntọ́ ẹ rí i pé ó ti sọ nàìjíríà dọ̀lẹ́ lójú gbogbo ilé ayé ẹ̀yin tẹ́ lè wí ni àwọn agbésùmàmì gbogbo ìlú àwọn Republic of Benin àti Niger àwọn lè máa gbé kòkòrò mọ́ nàìjíríà lọ́la bí ẹ sọ́ra yín á bọ́ bo etí àbí òye tó ń torí de eléyìí téèyàn bá gba kádàrá gbọ́ èèyàn á máa jí bàbàrà torí gbogbo àwọn ọmọ ogun náà àwọn náà dùn ògidì ọlọ́run ẹlẹ́dàá wa là ń bẹ̀ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó rẹwà jù àtàwọn ìròyìn rẹ̀ tó ga jù kọ́dà àkókò tún ìmánì wa ṣe ó sì alọ́kan nínú àwọn tí ó gbàgbọ́ lódodo ó sì alọ́kan nínú àti ìgbàgbọ́ wọn tí ó lápá tí ó mú wa máa ṣe dáadáa kọ́nà ẹlẹ́dàá kọ́ àti alọ́kan nínú àwọn tí ó jogún àlìjáná fún tọ́ba di lọ́la gbẹ̀ndàl kìyàmù سبحانك الحمد لله الله wọ́n ní kí ẹni tó fi kò síṣẹ́ lóde tó fi ṣèkẹ́wọ́ tí wọ́n lọ dá ṣọ́ọ̀pù naija bet naira bet àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bàbá àjẹ̀bù tó da sílẹ̀ síta fi ṣùgbọ́n pé aburú ńlá ló dálẹ̀ nítorí pé tẹ́tẹ́ haram ni ìwọ ńlá tọ́lọ́ ẹlẹ́dàá wa tó tó papọ̀ mọ́ ọtí nínú alukur'an innama alhamru walmaisiru walansabu walazlamu rijasun min amali shaitani fajitanibuhu la'allakum tuflihun ọlọ́run nínú sí àṣetánì lọ́wọ́ ìjìnlẹ̀ sí kẹlẹ́ bá so fífèsì kẹwọ́ pé kò síṣẹ́ ló mú mi máa ṣe kì í sọ̀rọ̀ tó níláárí rárá nítorí pé tó bá múru rẹ̀ wá ní àwáwí lọ́jọ́ gbẹ̀ndà kìyàmà kò lè dé kọ́rọ́nà lọ nítorí pé iṣẹ́ àkọ́kọ́ ẹni tó bá fojú sí pé irú iṣẹ́ oríṣi kan ló ń wá ó lè sọ pé kò síṣẹ́ iṣẹ́ pé mo fẹ́ máa ṣiṣẹ́ oṣù kí wọ́n máa fún mi lówó oṣù eléyìí kò ti sí mọ́jọ́ ti pẹ́ so ẹni tí wọ́n wá rú rẹ̀ bẹ́ẹ̀ tó bá ní baba ń gbẹ́jọ́ àbí kó sì jẹ́ kó fẹ́ ra slot ẹ̀rọ kan ra slot five hundred thousand wọ́n rò ní mílíọ̀n tó bá rù wọn náà lè sọ pé wọ́n rí sẹ́ àfi tí àwọn bá ní láárí rárá rárá tó kọ́ wá pé torí pé kò sí sẹ́yìn irúṣẹ́ eléyìn ló fi wọ́n lọ ló fi sísọ tẹ́tẹ́ kò ní rí nǹkan kan wíwájú ọlọ́njọ́ gbọ̀ndàkìyàmù nítorí ti dáa jù fún wa. tá a sì ti rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọ̀dọ́ àwọn ti gbárùkù tì òun náà ní kíkálukú ronú self employment because ìgbésí ayé ń bùkátà nínáwó a sì ti mọ̀ pé nítorí ọmọ èèyàn náà ní kó ní nǹkan ti ń ṣe tí ó fi máa rówó òye ká dúró pé ẹnìkan ní òfin wa ìmọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ sí oṣù yìí pàápàá jùlọ tó bá jẹ́ ó ń rìn pẹ̀lú àwọn oríṣiríṣi aburú níbi iṣẹ́ rẹ ní ìsìn gbogbo àwọn tí àjọ ń ṣiṣẹ́ àwọn máa ń gbẹ̀gùn jẹ wọ́n jẹ́ oní àmúlòmálà ó má dàrú wọ́n á jẹ́ mùsùlùmí gidi tó fẹ́ dúró tòótọ́ ọ̀dájú pọ̀ pẹ̀lú dà wọ́n fẹ̀ sí mú rẹ̀ fa kódà tó máa rí ipò dúró dédé kọjá sísọ ó lè ti rántó òsè mọ́ tí wọ́n sáfì ní ilé ọ̀nbí sẹ́ẹ̀ máa tó máa ti ronú tẹ́lẹ̀ náà pé tí wọn náà dájú kọ́ máa ṣiṣẹ́ kan tí wọn fọ́tò fi máa gbà yàn ṣiṣẹ́ tí ó ti da pọ̀jù. ṣùgbọ́n ọmọ nàìjíríà jẹ́nẹ̀rálì afẹ́ràn àwò owó kẹtọ́ kan kó fún wa alọ́bisẹ́ alọ́bisẹ́ wọ́n tún lè pa àwọn strike ó strike ọ̀sẹ̀ mẹ́ta wọ́n tún láwọn gbowó táwọn bá yí pé no work no salary wọ́n ní kí ní jẹ́ bẹ́ẹ̀ àbí ẹ̀kọ́ ni so irú àwọn ẹsẹ̀ báwọn ni máa wọ àwọn èèyàn ṣe kì í ṣe iṣẹ́ tó ṣe é pé kálukú ọ̀la kò tó rí ní tí lè jẹba àwọn. wọ́n ní kí ni aburú tó wà nù kí lè máa mú ojú láyé tó ga ju tàwọn máa mú lọ kọ́tọ́ súnà súnà nàbì Muhammad sallallahu alaihi wasallam ó náà ní kí gbogbo ọjọ́ dọ́gba kí ni lè máa mú fi ju àwọn yòókù lọ kò sí síbílẹ̀ má mo ṣe dúró láyè tó ga ó lè máa feel pompous so lábẹ́ òfin náà kó ma eléyìí gan yóò fi sábà àbí tí sọlá ti rọ bàjẹ́ sọ̀rọ̀ pé máàmú lè dúró lókè imam bí àjà kínní bí àjà kejì bí àjà kẹta bí mọ́tíláṣí bá ṣe gbà síbẹ̀síbẹ̀ tí máàmú tó wà lókè ń bá ní lẹ́mìí rẹ̀ pé ṣé tó bá ní lẹ́mìí rẹ̀ pé ìgbéraga òun ga débẹ̀ ló ń fi wà ń bì sọ láti rẹ bàjẹ́ ẹ̀yìn náà kí náà yóò lè má mú ga sí gánà rí tọ́lọ̀ ló ní ká ṣe bẹ́ẹ̀ ni àbá nàbí nàám tọ́lọ̀ ló ní àṣẹ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ló ní tọ́lọ̀ ní dáǹsì ma ẹni tó kọ́ kó sí wọn lọ́pọ̀lọpọ̀ máa ṣe bẹ́ẹ̀ sọ lẹ́yìn náà wọ́n wà fún kẹ́sì ọlọ́wájú àwọn àfúnkẹ́sì ọfà sẹ́yìn torí á máa pè pé ẹgbẹ́ kú ẹ mú kú ẹgbẹ́ kú ẹ mú kú so pẹ̀lú gbọ́n náà sì pé wọ́n máa mú kú inshàlá mọ́ṣáláṣí wa ń bí làwọn ti mú kú yóò ṣe bí mọ́ṣáláṣí ìṣèlú ní tẹ́lẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni lọ́wọ́ adúpẹ́ fọlọ́ alhamdulilayi inshàlá inshàlá ọlọ́run ti rọrùn ọlọ́run ti rọrùn tó ń torí ẹ̀ ẹ̀ríkẹ́ gbogbo àwọn kan wọ̀nyẹn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àmọ́ sẹ́yìn bá rí i pé nǹkan ọ̀dà ẹ̀yin náà tún bá wọn ṣe nítorí yẹ kó yípadà ò yípadà wọ́n sì máa fi ti ń ṣètò àwọn pé after all tẹ̀bọ́n náà tẹ̀bọ́n ní báyìí tẹ̀bọ́n ní báyìí tẹ̀bọ́n ní báyìí. ẹjọ́ já sí ẹjọ́ tó yé wọn kọjá kọjá náà kọjá kọjá náà ni lẹ́yìn náà ẹ̀yin ẹ̀ mọ̀jẹ́ ọjọ́ pé ayé lẹ́yìn tajẹ̀ pẹ̀lú mọ̀ ẹ̀sìn tẹ́ kọjá mọ́ kankan àmọ́ ẹ̀sìn yẹn báwo la ṣe lè ṣègbè níbi kọ́ mọ́ bàjẹ́ kò lọ́jà jù torí ẹ̀ ẹ̀yẹn sacrifice tẹ̀sí ọ̀ fi lọ síwájú ẹ̀yìn mẹ́yà ayé bẹ́ẹ̀ ọlọ́run bá ti sàánú wọ́n ti wú wọ́n ti sọ́ di level wọ́n ti wú wọ́n ti sọ́ di level wọ́n ti wú wọ́n ti sọ́ di level bí gbogbo yòókù náà inshallah bó ṣe gbé kúrò lọ́jọ́ kan ọlọ́run bó sì ṣe rọrùn lè jẹba wọ́n ní àwọn gbalẹ̀ ọba kọjá wọn ní káwọn dọ̀bálẹ̀. wọ́n gbé ọmọ ọba làwọn àwọn sì ti gbọ́ sí iye pé ìdọ̀bálẹ̀ ò sí nẹ́ẹ̀sì bàbá wọn wá fẹ́ pé kí wọ́n dọ̀bálẹ̀ ẹ̀rọ àṣàlàyé fún bàbá yín so a sì dúpẹ́ sí bàbá yín náà bá jẹ́ mùsùlùmí wọ́n gbọ́ yìí nítorí pé kò sí tó burú ká bímọ mọ́ dáa jù lọ so àwọn bàbá burúkú ni ẹ fẹ́ kọ́ mọ́ dáa àwọn lọ àwọn tani bàbá burúkú àwọn gbà ẹ bá wọn fi ọtí ní Islam àmọ́ àmọ́ ẹ sọjọ sọlọ àbí ìtẹsìn kọ kọ mọ àwọn mẹsìlì wa lọ dáa fọ torí pé ọmọ àwọn lè máa ṣàlàyé fún wa gbogbo táwọn ọmọ tó orí ńlá ni tó ẹ̀yìn ọ̀rọ̀ àṣàlàyé fún wa jẹ́ òye wọn ọlọ́mọdé àjẹfojú ti yé bàbá wa àjẹfojú péré yín àmẹ́sìn wa ni ọ̀gbà bẹ́ẹ̀ ẹ̀sìn wa ìsìn Islam fẹ́ bí wa sí o ó ní ọ̀gbà bẹ́ẹ̀ tó ẹ wàá máa sàpọ́nlé bàbá yín irú ìtẹ́sí ìsìlámù wa ẹ máa kà wọ́n kún irú ọ̀nà sí ìsìlámù wa táwọn náà bá gbé yẹ̀wò síra wọn wọ́n rí i pé ìsìlámù lọ́nà àwọn àwọn gbogbo ẹni tó bá jọba bẹ́ẹ̀ náà tó bá sì jẹ́ mùsùlùmí wọ́n lè pàṣẹ látòrí tiẹ̀ ọ̀rọ̀ bá jẹ́ kí ni lọ́ndẹ̀ tòtòrí pé à ń kó yà ń dọ̀bálẹ̀ àti àwọn abọ́gibọ̀ pẹ̀lú tó látòrí tiẹ̀ ọ pé gbogbo mẹ̀kúnnù tèmi ẹ má dọ̀bálẹ̀ mọ́ tó bá ti jẹ́ ifá bẹ́ẹ̀ ìjọba tèmi lẹ́wà ẹ má dọ̀bálẹ̀ mọ́ ní ìyá dọ̀bálẹ̀ mọ́ wọ́n wá fi tiẹ̀ ṣe sáǹpù gbogbo nàìjíríà yìí pé Allahu ọba mùsùlùmí so kí ló sáà máa bẹ fún fi wá ṣe sáǹpù burúkú táà ṣe sáǹpù ti Islam àwọn ọba yòókù wa lè gbé ọfẹ káwọn mẹ̀kúnnù ọmọ rìn wá fún sọkálukú pẹ̀lú olú rẹ̀ tọ́jọba lé lórí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹnì kéènì sẹńtọ́ á jẹ́ mùsùlùmí gidi wọ́n ìfẹ́ jọba tó bá pé ìdílé ọba wọn ti wá torí pé bó lẹ́sẹ̀ jọba ńlẹ̀ yorùbá ìtẹ́ ní ṣẹbọ tẹ́ ní sọ́sà bó lẹ́sẹ̀ jọba ńlẹ̀ yorùbá ìtẹ́ ní sóògùn tẹ́ ní ṣe gbogbo àwọn nǹkan tó lè mú ìwọ jahannama rọrùn àwọn sì mọ̀ páyé kọ́lá parí ẹ̀ alùkìyàmà tún bẹ̀ ṣe lóyìí jẹ́ bó ti ṣe jẹ́ ẹ má dọ̀bálẹ̀ o wọ́n lẹ́ni tí wọ́n ya fọ́tò báwọn ni ó ti ń jọ bẹ́ẹ̀ la nàbì sọ àwọn tí ìyàwó lè jù níjọ́ gbẹ̀ndà òkè yàmù làwọn ti ń ya fọ́tò nínú àdìsí mi wọ́n sọ fún ọ pé wọ́n kó gbogbo tí wọ́n yí àwa láyé ọlọ́run nìkan fẹ́ mi ti la ń bọ́ bàbá ti rẹ́ mi fẹ́ ti la òní rẹ́ mi fẹ́ ti la nínú àdìsí mi ń tẹ ìyá ń fọ́tò náà lọ́lọ́run fi jẹ́ ń yanu náà jà dàm ọlọ́run kọ́ sànù wa ẹ gbogbo yẹn ti ya fọ́tò lónìí àwọn ṣéwù ṣéwù àwọn stars àwọn dọ́kítọ́rù àwọn gbogbo wọn náà ya fọ́tò wọn á ní kí táwọn ànábì wa mi ọjọ́ bó ti ṣe jẹ́jà mi. wọ́n ní sọ̀rọ̀ ẹ̀bí sẹ́yìn tó bá ti sẹ̀rú ẹ̀sẹ̀ wò lọ́sẹ̀ ó ti ń lágbára pọ̀ ó ti lára jù ó ní sọ̀rọ̀ ẹ̀bí sẹ́yìn tó bá ti sẹ̀rú ẹ̀sẹ̀ lọ́sẹ̀ tọ́lá ọ̀dẹ́ sọ pé lèyẹ́wò fi rọ lọ́kọ̀ lọ́wọ́ máa ṣàkọ́tẹ̀mọ̀ mi dẹ́nbi kan wọ́n máa da ọ̀kọ̀ ẹ̀sẹ̀ díẹ̀ ẹ̀ mọ̀ fáwọn ànábì ọlọ́ọ̀ àwọn náà wọ́n máa ń ṣe àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké àmẹ́sẹ̀ ńláńlá ọlọ́run bá sọ wọn bẹ̀ iná fi máa ń sọ pé ànábì màásùm ẹni tọ́lọ̀ ti sọ ní níbi kọ́sẹ̀ ìyẹn àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ṣùgbọ́n àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké àwọn ànábì náà máa ń sọ ṣùgbọ́n ìyàtọ̀ àwọn ànábì àtàwà níbi ẹ̀ṣẹ̀ kéékèèké ó ní pé tí ànábì bá ti lè ṣe ẹ̀ṣẹ̀ kékeré kan ọlọ́run ọbọ̀ tají ọlọ́run fi hàn án yóò tètè tọrọ àforíjì yàtọ̀ sáwa àti ní ńláńlá àti kéékèèké asáńdájọ náà ni torí ẹ̀ gbọ́dọ̀ lọ sọ pé àbẹ̀sẹ̀ wàtàwàlà torí kí ẹnìkan afọ́jú ni abdullahi ibn ummi maktoum wọ́n wá ṣe béèrè lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ayọ̀ afajuro ṣé ọ̀ká fọ́jú ọmọ ẹnìkan wájú ro. ẹnìkan rẹ́yìn àfọ́jú olè mà àti tí ọba lọ náà ni wọn máa sọ̀rọ̀ lọ́mọ tó máa fajúro kó tó kọyìn ọba akọyìn ọba akọjú akọjú ọmọká ọlọ́ni àádọ́sẹ̀ wàjàwàlà ọfajúro ó tó kọ́ pàkọ́ oúnjẹ ọ̀hún àmà ní ìgbà tá a wa bá wọ́n máa yẹ zẹ́kà hàn bóyá ọkùnrin yìí wá sàpọ̀ mọ́ni. ọ̀run yẹn dẹ́kẹ̀rú tẹ̀tẹ̀ ń bá àrùn dẹ́kẹ̀rà àbí yóò jẹni tẹ́ bá tọrọ rántí tí ìrántí yẹn ṣe láǹfààní. kàkà bẹ́ẹ̀ àwọn olówó là ń fi kọjú sí àwọn lọ́lá àwọn nípò ó wò pé táwọn bá ti gbàgbọ́ gbogbo àwọn mẹ̀kúnnù ọgbàgbọ́ ama amẹ́lẹ̀ sàwùnà àmọ́ bá ń tẹ̀lé òtúfọ́tà àwọn lọ́n dúró lọ́n retí lọ́n kọjú sí àbí sẹ́mi kí ẹ̀fẹ̀ kéékèèké nù sọ́wọ́n lọ́nà sọ pé lèyàgòfèrè kàlọ́hù máa tàkọ́dàmà mẹ́ndàmbíkà wà máa tàkọ́ ayé sàgáyé yẹ làwọn ẹ̀ṣẹ̀ kéékèèké torí pé àwọn àrẹ́bí ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ńláńlá tẹ́lẹ̀ náà tẹ́lẹ̀ yẹn ni. ẹ sì rí i pé iná ni táàfì bá nàbí sọ̀rọ̀ ń jọ gbẹ̀ndà kìyàmà nígbà tá a bá lọ sọ́dọ̀ gbogbo àwọn àrẹ́bí yòókù pé ẹ bá wa sí pẹ̀ kọ́ bàtàbà dọ́dọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam a sọ pé wọn lò pé àwọn anabi wọn la síwájú àwọn anabi adam laqad ghafara Allahu laka ma taqaddama min dhanbika wa ma ta'akhkhara wọn ti ṣàforíjì ẹ̀ṣẹ̀ rẹ̀ tó síwájú àti tó kàn fún ọ torí ẹ báwa ti bẹ ṣẹlẹ̀ ìjẹba wọn tó yẹ làwọn báwọn ti sọpin làwọn máa rán sóbì bóyá wọn sì máa ṣe pẹ̀lú aṣọ òbí kò sí tó burúkú ẹran sí obìnrin àmú burúkú ẹ̀ wọ̀n wọn ẹ gbọ́dọ̀ wọ́n obìnrin tó ẹ̀rọ sọ̀rọ̀ nínú kó mú sáǹpùlù èsì sẹ́kẹ̀ ẹ̀kọ́ra wa sáǹpùlù ẹ̀ máa wà ńfẹ́ kọ́ fẹ̀jú ti tẹ́lẹ̀ lọ ẹbẹ̀rẹ̀ ńchì mélòó ní fẹ̀jú lọ ńfẹ́ kó gùn jù lọ pẹ̀lú òdiwọ̀n mítà mélòó sẹ̀ntímítà mélòó àmọ́ kí wọ́n fọ́ kàn lá ẹ̀ máa wọ́n ẹ̀ máa pé kọjú síbi ìkọ̀yìn síbi àwùjọ ẹ̀ gbọ́dọ̀ dà wọ́ eléyìí jẹ́ bó ṣe jẹ́. wọ́n ní àwọn rí náà bá ní pọ́nlọ́pọ́ alẹ́ oúnjẹ àwọn ahlul ó sì tún náà oúnjẹ àwọn àwọn lọ́lọ́ sọ pé ayàwó lọ́lọ́n pé ká jẹ́njẹ mẹ́sìrìkì náà nítorí pé oúnjẹ àwọn alùpùpù àgbàtọ́ lọ sọ bí kìí ṣe ráìsì àtẹ̀wà kìí sàmàlà àti fùfú kìí ṣe yẹn tàbí sẹmọ́vítà nítorí sọ bí ní aránsá bá pa nítorí pé aflan kò àjẹ agbọ́gí bọ̀ pẹ̀ kò àjẹ ń sàgbóró ṣe ráìsì ọlọ́run ní kò béèrè. ọlọ́run ní kò béèrè ta ló sẹ́wàá yìí tó fi jẹ́ ṣùgbọ́n ọ̀rọ̀ ẹran lọ́lọ́run sọ ń bẹ̀. lórí ní tẹ̀síìrì Ibn Abbas àtàwọn tẹ̀síìrì yòókù pé ń jẹ wọn bẹ̀ ẹran wa tí wọ́n bá pa. torí pé kò fọ́ làwọn tí àwa lè jẹ ẹran tí wọ́n bá pa àbá lè jẹ ibi tí béèrè wa. apá kan nínú àwọn olùmọ̀ wọn láwọn alùpùpù tábìlì àwọn Yahudi àti Nasara gbogbo ẹran tó máa ti pa àní béèrè tí wọ́n dákọ̀ ọlọ́ọ̀sì àbí wọ́n dákọ̀ ọlọ́ọ̀sì tá a fi jẹ. ìbọ̀lọ̀ sọ pé ọ̀tá àmì lòdì iná hútùl kìtàbà min qablikum. ọlọ́run ṣe oúnjẹ àwọn ẹni tó ti síwájú yín lẹ́tọ̀ọ́ fún yẹn àwọn tán bá pa ọlọ́run sì sọ pé tán bá dákọ̀ ọlọ́ọ̀sì. ọ̀rọ̀ apá kan náà olùmọ̀ gbàtí apá kan nínú àwọn olùmọ̀tàrí dáadáa nínú wọn sọ pé kódà kó ṣe pé ahlul kìtàbì lọ́pẹ́ran tí ó bá dárúkọ Allah tí ẹran yẹn kó tó pa àní jẹ eléyìí ni nǹkan tí alimam ibn Kathir tó sàlẹ́sà oná làwọn náà sàlẹ́sà wọ́n á lè kìtàbù bá fẹ́ràn tí ò bá dárúkọ ọlọ́run tí àní jẹ tẹ́lẹ̀ wọn mọ̀ pé mùsùlùmí gan tẹ́jọ́ mùsùlùmí tọ́ bá pẹran tọ́ máa máa má lọ sí sáàjọ́ àníjẹ́ báwọn á lè bàkàtà bí ẹ̀ pọ̀ pé yẹra àníjẹ́ àfi tá dájú pẹ́lá kọ́ Allah amẹ́lòmí ìtọ́wọ́tẹ̀ sí àwọn ahlul kitab bí àwọn sago bí àwọn lọ́ya bí àwọn ẹlẹ́yọ̀ bí àwọn alágẹ̀má àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ táwọn bá fẹ́ràn àní jẹ nítorí pé wọ́n yé ṣe ahlul kitab wọ́n lè kọ́ sọ pé bismillah àní jẹ torí wọn sínú ẹni tọ́lọ́ ń ṣàyọkúrò rẹ̀ eléyìí jẹba àwọn ahlul náà tó bá jẹ́ pé ẹran tán pa wọ́n dárúkọ ọlọ́run sí àmọ́ wọ́n pa torí ọdún Easter wọ́n pa nítorí ọdún Christmas wọ́n pa nítorí ọdún New Year àtúnijẹ́ pẹ̀lú àwọn sàhábà àwọn ìjẹ ẹran sí káàkiri bá pa nítorí ọdún rẹ̀ nítorí kó ti wá bẹ́ẹ̀ má òfin lẹ̀bi yìí lẹ́rọ̀ la ẹni tí wọ́n fi ṣe àgbéga nǹkan mi tó yàtọ̀ sí Allah kẹ́kẹ́ ẹran mọ́lìd ni tọ́ bá pẹran fún mọ́lìd sẹ́yìn ọjẹ́ ọlọ́run mẹ́jọ ajẹjẹ kú jẹ. wọ́n ní kí ni islam sọ pa family planning kò sí tọ́ka islam pẹ̀lú ẹ̀ islam sọ pé kẹ́ ẹ bímọ islam sọ pé kẹ́ ẹ bímọ kẹ́ ẹ pọ̀ tó nítorí kí ọmọlẹ́yìn ànábì muhammed sallallahu alaihi wasallam kó lè ba àpọ́njọ́ gbẹ̀ndà alqiyam tonti pé islam ọgbà kẹ́ ẹ bímọ kẹ́ ẹ mọ́tọ̀ o kọ̀gbọ́n kẹ́ ẹ bímọ kalẹ̀ fún ọmọ sí alimanjiri o ẹ̀hẹ́n pé alimanjiri ìdìm kò sí ní islam ẹ̀hẹ́n ó wọ́n sọ fún anabi sallallahu alayhi wa ó ní anabi ǹjẹ́ tí bá náwó lé àwọn ọmọ sálámà yìí lórí sọ́lọ́ wọn sàmì lẹ́sàn nítorí pé lè tí wọ́n lè máa lọ sí wá lọ sẹ́yìn tọ́rọ́ máa ọmọ tó ti bí fọ́kọ rẹ̀ àárọ̀ kó tó fi anabi sallallahu alayhi wa sallam yẹn ti kú wọ́n ní bá náwó lé torí òun lè fi wọn lẹ kó wọn máa lọ sí wa kó wọn máa lọ sẹ́yìn ìyẹn ní kẹ́lẹ́ fi wọn lẹ kó wọn máa dà kárí gẹ́gẹ́ bí àlùmáńdè kó wọn máa ṣe kárára ń bà kásìtì torí Islam ọ̀fara má àlùmáńdè tọba bímọ wa tọ Islam ọ̀pọ̀ kó bímọ kọ́dà kó bí ẹgbẹ́rún kó bí ẹgbẹ́rún àmọ́ tọ̀ kìí ṣe fún wa ẹ ẹ ilé ẹ lọ wá sí ẹjáde àwọn ọmọdún méjì mẹ́ta ẹgbẹ́ tó lọ́mọ ẹjáde kékeré ọlọ́mọdé islam ọkọ wa bá sọ àmọ́ nìsín tó bá jẹ́ pé bíyàwó rẹ̀ ṣe ń bímọ ṣe ń bímọ ń gbogbo gbà ṣe ń bímọ ń gbogbo gbà ó ń pa àlàáfíà rẹ̀ lára àbáwọn ọmọ gan wọn gbádùn dáadáa ọwọ́ sọ̀rọ̀ a fi àlàfo díẹ̀ sáàrin ọmọ kan sọ́mọ kan islam ò bínú tó lóyìn àmọ́ láì jẹ́ pọ̀ lọ́mọ mú kú mọ́ ọlọ́gbọ̀ọ́gùn pé family planning ọlọ́mọdé torókùn family planning ìwádìí ti fi hàn wípé àwọn tẹ́sí Islam wọ́n ti wọ́n ní specially láti kó bá láàfin àwọn obìnrin pàápàá jùlọ àwọn tí bá máa bímọ wọn yẹn sẹ́mi pé àwọn òyìnbó tí wọ́n ti bá wọn báyìí nítorí pé àwọn òyìnbó ò bí mama ọ̀pọ̀lọpọ̀ European countries àwọn náà ni wọ́n ṣèwádìí tí wọ́n ṣe statistics eh, studies wọn yìí pé tí ó bá ti tó ọdún mélòó báyìí country yóò ní léèyàn kankan má torí wọ́n bí ma ọtí òfò ìṣẹ̀lẹ̀ ayé rà tí wọ́n fi síwájú àti pàǹtọ́ píríkà kò jẹ́ ká obìnrin ó bí mama. torí ẹ̀ rí tí wọ́n máa sọ pé kẹ́ ṣe kẹ́ ẹ wá sọ́dọ̀ àwọn. ọ̀pọ̀lọpọ̀ kọ́ńtì yẹn ló ní immigration visa tó fi dọ́mọ ìlú wọn tọba wa talented tọwọ kínní inú tí wọn máa dùn ó dọmọ Amẹ́ríkà ó dọmọ Canada ìníkìn kí ni wọn mú bẹ́ẹ̀ ìrọ̀lá ìsàn ọ̀kàlọ̀ ọ̀lọ́ yóò lò sí kò ní yẹ yóò dìgbà tó bá dọ̀ wọláì sọ́kọ̀lọ́pọ̀ kúkú mà ẹ máa fi àwọn tó wà lọ kí ló dé tẹ́lẹ̀ mi ọ̀wá lè nà. àìsí olóró ẹ má bọ̀ Nigeria is ready to to to accept you but wà ní wà nítorí pé gbogbo bẹ́ẹ̀ fẹ́ lù bàbàbà inú gbèsè mo lò tẹlifóònù gbèsè bóyá lo mọ́tò gbèsè gbogbo mọ́tò gbèsè ilé tó ń gbé gbèsè oúnjẹ gbèsè. torí wọ́n máa ń sẹ́ẹ̀tì trap fún yàn ní bí àbá ti dé àwọn European countries yẹn wọ́n ní kọ́ madam you are you are highly welcome. àwọn tẹlifóònù ọ̀hún abọ̀ wọ́n bọ̀ ṣe gbogbo nǹkan yẹn bọ̀tún wọ́n sọ pé àwọn máa já nínú owó oṣù tó wọ́n máa gbà bọ́ àti rí sẹ́. tó bẹ́ẹ̀ náà ni electricity bẹ́ẹ̀ náà ni mọ́tò but everything nearly everything ó rí i pé ìgbà tí wọ́n ta fún nàìjà náà sọ pé nàìjà ọ̀dà ìgbà tí wọ́n bá fi kó owó tó wà equivalent sí ten million naira jọ tó wà purely tó jẹ́ tiẹ̀ tí ò sí gbèdé ń bẹ̀ ó rí i pé tó fi sílẹ̀ sílé àwọn tó kó hundred million jọ tí ó sì sí táàkì òfò tó tún máa lé wọn ká àbẹ́rẹ́ ní ìta báwọn tó nítorí àwọn òun pé tó bá ti gba visa kan lọ àmà ń sọ fún ọ ni. torí pẹ́ lómi ọmọ kan discourage I don't discourage you go there and see so ńgbà tí wọn náà bá lọ tó ọba dé ọwọ́ sọ fún wa torí ẹ̀ akramakumullah á rí i pé àwọn òyìnbó òbí ma wọn sá bíbí torí gba àwọn in large number torí pé wọn bẹ̀rù ní tí wọ́n ìbí ma ní ìsìn lóyìnbó tí gbogbo ẹ sẹ́yìn bá ma kápẹ́ àwọn rẹ̀ sì bí ma kẹjọ ó bí ma kẹsàn ó bí ma kẹsàn ẹ̀bùn gidigidi lẹ́ẹ̀mọ̀gbà ẹ̀bùn gidigidi torí pé wọ́n lò ní jẹ́ kí kọ́ńtìrì wọn parẹ́ nísìnyí táwọn bá ti wá bí ma márùn àwọn nọ́ọ̀sì yẹ̀yẹ́ lọ́dún tó ah, wọ́n ti kó sí wọn lórí àwọn Pọ́ọ̀lù àti Jọ́ọ̀nù tí wọ́n kó family planning wa wọ́n ti kó sáwọn nọ́ọ̀sì lórí àwọn obìnrin náà máa wá bẹ́ẹ̀ láti sọ actual number ọmọ tí wọ́n ti bí torí sábà ti gbọ́ kó ti bí ma tó méjì ah ìyàwó ẹ̀ para yín o ẹ̀ para yín bí òye <laughs> torí kọ́ ọmọ bàá bí ma ẹ̀ lápẹ̀rẹ̀ bí ma sójà rí àwọn ọmọ lẹ́yìn pọ́ọ̀lù àwọn ọmọ tó ta àwọn fún ọmọ bí ma mùsùlùmí bí ma abẹ́rẹ́ níbí ma àmẹ́ pọ̀jù mọ́ ọmọ yẹn mójútó wọn o ìṣẹ̀ṣẹ̀ pọ̀mọ́lẹ̀ ọmọ sàlmájìrì o lọ́gbọ́n lágbọ́n rè wa láòkè ọ̀yá ń bẹ̀ o èèyàn kan lè bí ma twenty five àwọn kò ní tọ́jú wọn eléyìí ọ̀bá mu Islam ọ̀farama wọn kó wọn dálẹ̀ fún ọmọ sí bára kí ni jẹ́lẹ̀ ọ̀rọ̀ alẹ́ àmájìrì gara Islam nígbà ń bọ̀ Islam èwo eléyìí ìjọba ti ṣe ẹbí máa mẹ́ tọ́jú wọn. obìnrin kan ó sí family plan yẹn irú ìta máa ń de àpò bíùn obìnrin wa ní wàhálà ọlọ́run ní ọ̀pá wọn. kò wá tètè fura pé kíní yẹn ló ń àfẹ́tì àlàáfíà kò sí ní àfẹ́tì ẹ̀ sẹ́fọ́lọ́ ti kọ́ gbẹ́jẹ̀ kan máa jáde ìwọ́ wa ti lọ́nà kan jáde gbogbo ẹ̀ wá ń péjọ gbogbo ẹ̀ ń péjọ ìyẹn wá wú ìyẹn wú wa ní sára ó ní tipátipá ni wọ́n fi rí tú ẹ̀mí òun fẹ́ gbọ́ mo ní ọba báwọn ẹ̀ńkọ́rẹ́jì àwọn obìnrin káwọn náà máa ṣe rẹ ọlọ́mọdé ọlọ́mọdé ọ̀dàbà ọ̀ ọ̀dàbà ọ̀ kí wọ́n ṣe é lórí ọlọ́kùn náà ni ọpọlọ alákùn bá ti sálámà tontori délé ẹ má ṣe ẹ má ṣe ẹ má ṣe irú ìtàwọn sàhábà ń ṣe ló ti dà ẹ máa ń báyàwó nílò tẹ́ẹ̀sì ìfẹ́ kó lóyún ẹ rọra jáde ẹ ti dà sí la tẹ́ẹ̀ bá ti dà sí la inṣàlá yọ máa yọ máa jẹ́ pé kò lóyún kò lóyún títí tọ́lọ̀ oṣù kan pé yóò lóyún torí kéńkéńlé báyìí bá kán náà ó tó ó tó láti pé kó lóyún eléyìí jẹ́ bó ṣe jẹ́. bí sáwọn bá jẹ sọ láti oṣù kan bó làwọn ṣe san bí ẹ̀yin ṣe dá fi jẹ sọ láti oṣù kan. nítorí dájú ni kólúwa rẹ̀ bọ́lá pọ̀ kẹsìn fún ẹni tó bá ti lè máa mọ̀ pansọ̀ láti bẹ́ẹ̀ kọ́gbà kó ti di káfíìn yálẹ̀ sọ̀wọ́ ìsìláàmù padà rẹ̀ kọlùkọ yẹ wa yọ ẹsẹ̀ wọ islam padà gbogbo tó ti ṣe tẹ́lẹ̀ ti bàjẹ́ kó sí new file kó di mùsùlùmí tuntun eléyìí jẹ́ bó ṣe jẹ́. ntúmọ̀ sáré yàn ọ̀yá ta ló ní kí ọmọ sí lọ ara rẹ̀ ọ̀yá ń jẹ kà ara rẹ̀ ọ̀yá ń jẹ ráìsì ara rẹ̀ ọ̀yá ọdọ́ mọ̀mọ́ ọ̀dá ìyàwó mà ẹ̀ gbàgbé rẹ̀. wọ́n ní islam ti wá lójú kòkòrò ká máa ṣàdúrà báwo ni tó bá jẹ́ pé káfíìrì ló ní ká rántí òun kábọ̀ ṣàdúrà àdúrà tẹ́tẹ́ bàjẹ́. ìṣòro kí ni kọ́mọ báyìí wọ́n ní káfíìrì ó jẹ́ fámílì àwọn ọmọ ẹni ṣòro ọmọ ṣàpètẹ bá ṣàdúrà rọ́gbà òun sì ń wò pẹ́sì yín òwúlò fáà kó di mùsùlùmí náà ọlọ́mọdé tó bá ṣe ń sàárẹ̀ a lè gbẹ́ lókòkò fún lálàáfíà torí pé àfojúsùn wa ni pé inṣàlá inṣàlá tọ́ba gbádùn ó lè padà di mùsùlùmí àwọn tó ní sòrò ọjọ́ wọn báyìí eléyìí jẹ́ bó ti jẹ́ a ti rí nínú sísẹ àwọn sàhábà kí káfíìrì ń sáré wọ́n gbẹ́ lọ́wọ́ fún pípọ́ gbádùn torí àfojúsùn pé tọ́ba gbádùn ó lè di mùsùlùmí àmì lẹ́yìn ní ìsìn ó ní problem financial problem ó ní clinical problem ẹ̀dá pẹ̀jọ́ ọba yìí ìgbà tí wọ́n gbà pẹ́sìn wa wúlò bóòlù ṣe gbà fúdi ara lè gbà mo rò pé ó dàbí kiri yóò kàn ní ọmọ ó ní bàbá mo gbà pé tẹ bá bẹ lọ olúwa máa gbàdúrà náà kí ló ń ṣe ọ tó fi pé olúwa máa gbàdúrà tá bá ṣe fún ẹ ó ní ah, ìṣòro ìṣòro ayé òní ìṣòro ayé mo ní ìṣòro ayé lọ máa bá yí àfi pẹ̀lú kọ̀ǹdíṣàn kan ó ní kí ni kọ̀ǹdíṣàn náà bọ́tí mùsùlùmí ni tọ́wọ́ ti di mùsùlùmí òní olóyìn ìṣòro ayé rẹ̀ ọ̀tàn kòndíṣọ̀ ẹ̀dẹ̀ lé ni mo là ọlọ́ lé báwọn gbé sọ̀rọ̀ ìgbó báwọn gbé lọ. ọgbà tó ti mo bá bẹ lọ àdúrà rẹ ọgbà ìsìláàmù mo sì ṣe tó fi wò gbàdúrà mi ọgbà tí mo bá ṣe ìsìláàmù mi ó pọ̀ bẹ́ẹ̀ ṣe dákúmá bá yí. ọjọ́ ẹ̀fọ́ ti ṣe wọ́n ní kí ni ìsìláàmù rí sí comparative religion studies islam farama islam farama even làwọn yunifásitì ti wà lẹ̀ subject kan wà bẹ́ẹ̀ tí ọmọ kọ kó gba degree onu ọmọ bible yọ ọmọ old testament yọ zabura ọmọ gbogbo nǹkan ẹ pátápátá yóò sì ní wọn lọ lórí àwọn àmọ́ tó bá àwọn tí wọ́n gba àwọn nǹkan yẹn tí fi hàn pé ìdí kò sí tó ibi tọ́tọ̀ burú sí ni kẹ́ máa kó bẹ́ẹ̀ wá mọ́sálásí kẹ́kẹ́ ń bá mùsùlùmí sọ̀rọ̀ àbí tàwùrá tàbí zàbúrà yẹ́sùn àmọ́ sọ ọ́ láàfọ̀ zàbúrà yẹ́sùn àfọ̀ alárùkùránì mà yẹ́sùn àfọ̀ sunna yẹ́sùn àfọ̀ zàbúrà ọmọ àyà kankan náà alùkùránì àmọ́ gbogbo zàbúrà ní bẹ́ẹ̀ ló yẹ ọmọ àyà kankan náà alùkùránì bíbélì ní kùlàlà bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ kẹ́kọ́ ọwọ́ alùmọ́dàmú lálẹ́ ọwọ́ alùmọ́dàmú tuntun kékin ni kí lọ́wọ́ àǹbẹ̀ kí lọ́wọ́ àǹbẹ̀ ọ̀gbádùn alukurani lọ ẹkọ ọmọ alukurani lọ ẹkọ ọdá ọmọ kò sí táwọn afẹ́ fi gbogbo òwe òsèlú alùpàgbọ́ kọ́lọ́ sọ̀wé kankalẹ̀ ń jẹ́ tawurata ọ̀sọ̀wé kankalẹ̀ ń jẹ́ injila ọ̀sọ̀wé kankalẹ̀ ń jẹ́ zabur sọ̀fọ̀fẹ̀ rahim sọ̀fọ̀fẹ̀ musa àmọ́ káwọn àgbẹ̀ ká mọ́sálásí kékeré ni ẹ fọwọ́ àgbàkù lọ́wọ́ rẹ̀ lẹ́nu tọ̀ kò burú àrímọ́ni kò sáyè rẹ̀ nu mọ́sálásí nítorí pé

bàbá anabi wa muhammed sallallahu alayhi wa sallam àwọn bàbá màmá olódò kan àwọn bá gbọ́ pé ah, nígbà pàtí àná ti bá báyìí ẹ̀sìn kan náà ní dáre. làwọn bá bẹ̀rẹ̀ sí ní mú ẹ̀sìn islam lérí torí ẹ̀kọ́ sáyé rẹ̀ ẹ má gbé ara mùsùlùmí àwọn pọ́ọ̀lù àwọn dọ́kásì àwọn jọ́ọ̀nù àti àwọn gírèkì àwọn oníkẹ́ lọ kà fún kọ́lọ̀ ọba ní sọ wọ́n di mùsùlùmí. ọjọ́ ìbò ti jẹ́ wọ́n ní àwọn fẹ́ràn ẹran ẹran àgbẹ̀ ní jíjẹ ẹ má jẹ ma àyàfi tó bá sẹ́yìn lẹ lọ pa àbí ẹnìkan tó jẹ́ mùsùlùmí gidi lẹ́ẹ̀mà pọ̀ lọ sọdẹ rẹ̀ àbọ̀mọlẹ́yìn pọ́ọ̀lù kan lọ́lọ́ sọdẹ rẹ̀ tí èsì ìsológùn tó sì dápọ̀ ọlọ́run kó tó di pé ó yìnbá sí àbọ̀tá lọ́fà àbọ̀tá jáde àwọn gbogbo àwọn ṣe ń pẹ́ràn àgbẹ̀ nìsín yẹn àwọn ọdẹ yẹn ètò wọ́pọ̀ tó gbogbo wọn Ògún ni wọ́n ń bọ kódà bó pera rẹ̀ ní mùsùlùmí abọ̀gún ni gbogbo wọn nítorí pé wọ́n mọ̀ sàyìn jẹ pé iṣẹ́ ọdẹ kìí sẹ́sìn kìí sẹ́sìn kìíní kan ọ̀tá pẹ̀sìn kankan ọ̀tá pẹ̀sìn Islam ó lè má takò nǹkan mi o àmọ́ takò Islam nítorí pé nínú sẹ́ẹ̀ à ń sọdẹ yẹn kò sí ọdẹ kan tí è bọ̀ kò sí ọdẹ kan tí è bọ̀ ẹnì kí àwọn ọdẹ gbọ́dọ̀ máa sọ pé ògùn ní wọlé dọdẹ kò sì sí ọdẹ kan tí ọjẹ ògùn ṣe kínní kan ògùn fèyí ògùn tèmí ògùn dépò. tí ọdẹ bá sì ti dé ikú ọdẹ tí ó sọdẹ yóò júbà fóògùn ó lè tẹ́lẹ̀ àdàbà kó o fi júbà fóògùn kó tó kó wọn darí wálé táwa lọdẹ náà sí èso lóògùn tó ṣe pé ọ̀fẹ́ ni kíníkà ni gbogbo wà lọ́dọ̀ rẹ̀ tọ́lá pé tí gbogbo bá dàrú ọ̀hún náà yóò pòórá ni Islam náà torí ẹ̀ wá ń di ara tọ́sẹ̀ bọ́ pa sẹ́mi pé ẹ̀ ń jòkó ń betí ara nù nígbà kejì ẹran owó lọ́dẹ ipa náà táwọn ọdẹ Yorùbá yìí kọ́fẹ́sì wọ́n lè pa àgbọ̀nrín Islam òbínú sí kẹjẹ́ wọ́n lè pọ̀yà wọ́n sì wá lè pa kókò wọ́n lè pa kọ̀lọ̀kọ̀lọ̀. wọ́n lè pẹkùn wọ́n lè wọ́n lè gbogbo ilé islam ọgbà kẹjẹ ẹ̀rí tí wọ́n máa tí wọ́n máa gbé wọn wá nu tí wọ́n pe bàbá ọdẹ ẹ̀rọ wọn náà jẹ́rí pọ́pọ́ bàbá ń jẹkújẹ. gbogbo ẹran tó bá ti léyìn ọ̀gá ẹ̀ gbọ́dọ̀ jẹ. ẹlẹ́ǹjẹ ẹran ẹran ẹ ti rí ẹ lè ti jẹ́ ẹ jẹ kọlọkọlọ rí haramu tó gbogbo àwọn ẹran haramu haramu ọ̀daràn tó wá pa. àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ ọlọ́mọdé àjẹjẹkújẹ eré tó àkọ́tọ́ torí eyín rẹ̀ yẹ náàbù tiẹ̀ nù kọ́tọ́ ètò òsì tí ò hù ń wá ọlọ́run ò fi ìwòsàn àlùmọ́ ànábì Muhammad sallallahu alaihi sára tó ṣe ní ìwọ̀ fún wa. wọ́n ní wọ́n máa fa mùsùlùmí joyè bíi bàbá àdínì òṣùpá àdínì gíwá àdínì kò ní ìtumọ̀ kankan. ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń fa àwọn èèyàn jẹ́ nítorí owó tó fẹ́ gbà lọ́dọ̀ wọn. ní ìtumọ̀ nínú Islam kò ní ìtumọ̀ kankan. tọ́lọ́pọ̀lọpọ̀ wọn. kódà kó ṣe pé mójú tẹ̀sìn tọ́ ambọ̀sibọ́sí gbogbo ọ̀pọ̀lọpọ̀ sábì ń joyè náà ẹ̀sìn kìnnì ẹ̀sìn kìnnì mójútó ẹ̀sìn wọn dérú gbọ́ yìí torí ẹ̀ kọ́tọ́ lábẹ́ òfin ọlọ́wọ́ èyí joyè wọn yẹn ní Islam iye kátà máa jẹ́ ní Islam ni pé kápítì náà dọ́jọ́ kú wà á rọ̀jọ̀rọ̀ bẹ́tẹ́ ẹ̀sìn àti ẹ̀sẹ̀lẹ̀ yàkì mọ́ pé bàbá àdínì ọlọ́mọdé wọ́n ní kí nìdájọ́ káwọn ọmọ tẹ̀ káma tẹ̀ bàtà bá fẹ́ kíyàn àti àwọn abọ́gibọ̀ pẹ̀lú haram ní nínú Islam mùsùlùmí ò gbọ́dọ̀ mùsùlùmí ò gbọ́dọ̀ eléyìí jẹba wọn náà màdíyà ẹ̀kọ́ wọ́n ṣe mùsùlùmí wọ́n ṣe mùsùlùmí náà Ahmadiyya Muslim movement movement lẹ́yìn náà. <laughs> so torí di ẹlẹ́bùn sùnmí àwa àwọn ti takò alukur'an wọ́n ti takò sunna anabi muhammed sallallahu alayhi wa sallam alukur'an ni kò sí anabi mi ma lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam sunna anabi náà ni kò sí anabi mi ma lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam àwọn làwọn alánàbì kan mirza gulam ahmed alqadiyani tó kú sórí ìgbẹ́ yíyà ẹ̀ àwọn ọ̀pọ̀ ìsìrì rẹ̀ débẹ̀ ìgbẹ́ lọ́yọ̀ nítorí pé òun àtẹnìkan wọ́n pè ní sẹ̀nà ọlọ́hì sẹ́fìrì láyé ìgbà yẹn òun jẹ́ àfa súnà ó pè ní jà pé ẹgbọ́n tàkà sí pè fúnra wa. gẹ́gẹ́ bọ́lá náà di pé àwọn ọmọ lẹ́yìn pọ́ọ̀lù lẹ́yìn àlàyé tó ń ti ṣe fún apá náà Ìsá alayhi salam tí wọ́n bá gbàgbọ́ fún ọbọ̀dà kó kó ọmọ wọn jáde káwọn náà kó tiwa jáde ká àwọn ìyàwó wa jáde káwọn náà kó tiwọn jáde káwọn náà wá jáde káwọn náà jáde sọmọ nàbẹrẹ fẹlẹjà àlànàtà lọhì alẹkàdìbì káwá ṣépè fún àwọn òpùrọ́. pé tí ò bá jẹ́ bọ́lọ̀ ṣe ṣàlàyé ìta ní ìta bá rí kọ́ bàjẹ́ fún wa. tó bá jẹ́ pé bọ́lọ̀ ṣe ṣàlàyé rẹ̀ lórí kìí sọ́lọ̀ kìí sọmọlọ̀ kìí sọ̀kan ní mẹ́ta ọlọ́ kọ́ bàjẹ́ fún gbogbo yín. ṣé wọ́n lè dúró àwọn apẹ́ lónìí ní kọ́mọ́dọ̀là lónìí kọ́mọ́dọ̀là tó irú rẹ̀ náà làbá ẹ̀ wá sí ike tó bá jẹ́ pé ìwọ lórí báyìí ànábì bá ní ọlódodo kọ́ pàdé fún kí ikú burúkú ó sì pa wọn kó tó pọ́dún kan sóni àmọ́ tí ìbá sànábì ọlọ́ ìrọ́lọ́ à ń pa àrùn burúkú kọ́ pa kó sì má kàdún pẹ̀lú gbọ́lọ̀ ọdún kan pé tí mírísà ti bẹ̀rẹ̀ àárẹ̀ kọ́lẹ́rà yìí ń yàgbẹ́ níbí ń yàgbẹ́ orígbà ń yàgbẹ́ níbí ló kù sí. àǹfààní súnà yẹn ó tún sẹ̀mí ọdún mẹ́jọ sí mẹ́sàn-án lẹ́yìn rẹ̀ kó tó kù kò so àwọn ni kọ́ sínú history kí ló ṣẹlẹ̀ gangan sọ́gà wọn. òun náà sì kọ̀wé ìkà kó tó kù ó lè lo gbogbo ìgbésí ayé òun òun fi jíṣẹ́ fún England torí rẹ̀ òun jẹ́ prophet of England torí pé England lò ní àsìkò gbàtí England tó wá invade India àwọn ẹni tó takò wọn làwọn mùsùlùmí sọ̀rọ̀ kí Islam ọgbà kan wá gbà nǹkan èèyàn pọ̀ bá sọ̀rọ̀ pé sí Islam ńlẹ̀ Yorùbá yìí inú wọn fi gbẹ nígbà tí fi gbàlú wa ní rọrùn gbogbo àwọn aláàfin kankan wọn kà gbélu fún wa nínú nínú nínú abọ́ gbòòrò kí ẹ máa gbé lọ sáwọn àǹbá kò dúró gbẹ́jọ́ àlùbáṣá kábùlẹ̀ máa síbẹ̀ rí kéńgà tán lọ tán lọ tán lọ tán dókè ọ̀yà ń bẹ̀ àwọn táwọn láyà ó di ogun gidigidi tó jẹ́ pé àwọn England náà gbà ọlọ́run ọmọ England tó náà kú dànù bẹ́ẹ̀ni pé àwọn kan nínú ọmọ Nàìjíríà wọ́n máa great kó Nàìjíríà gbà náà wọ́n lọ sí Sudan wọ́n dàlú kan lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ wọ́n pè ní Hishash ní Sudan àwọn ọmọ Nàìjíríà tó máa great lọ bẹ̀ síbẹ̀ wọ́n máa sọ ní ìsìn nínú nígbà tó bá ka àwọn ọmọ Sudan ike àwọn ní more than nine million Nigerians tó wà ní Sudan àwọn tó migrate ń gbà yẹn ni torí ńgbà tó jangirasi lógun títí tó ń rí pé yóò wí ni àwọn àwọn olè máa gbádùn ọ̀dọ́ bá kẹfẹ́ rí nítorí kó migrate lọ. so àmọ́ tí ò bá tẹ́sì Islam náà lẹ́ ló bá gé ni wọ́n ló ti wà dáàrí ìdáná náà rí Islam àti oníbèémá ìyá bẹ́ẹ̀ náà rí ìsìláàmù ká máa tara ẹni jẹ pé sọ̀rọ̀ sọ̀rọ̀ àfi tá Kùránì ọba ti tẹ́ ma ẹ gbọ́rọ̀ ti tẹ́ ẹrú o. gbogbo ọlọ́run òní ti borí àwọn òyìnbó wọ́n sọ̀rẹ́ndà ni. ṣebí ìsìláàmù náà làwọn ní bẹ̀ táwọn fi takò wọn torí ìsìláàmù ọ̀gbà. ó ní pàṣẹ ó fún wa pé gbàlú wa bá pé welcome welcome well. so ìdí yẹn tó fi jẹ́ pé àwọn mùsùlùmí ẹ̀ ta England láyà bàjẹ́ ní India. bẹ́sùn mọ̀ pé India yẹn tó ti pé kìí ṣèlú mùsùlùmí dòní ibẹ̀ ni mùsùlùmí pọ̀ jù láyé nínú kọ́ńtì kan pé the number of muslims tó pọ̀ jù India yìí kọ́nà tó ti pé Pakistan ti ya nínú India tó ṣẹ́kù lónìí ibẹ̀ ni mùsùlùmí pọ̀ jù sí láyé torí more than two hundred million là ń pé wọ́n jẹ́ láti more than ten years ago àwọn mùsùlùmí ti ń bẹ nínú India lásán a sì sọ pé kọ́ńtì mùsùlùmí tó tóbi jù láyé lónìí Indonesia. bẹ́ẹ̀ wọ́n sì tó three hundred million. so India yẹn àwọn mùsùlùmí yẹn ta England láyà bàjẹ́ àmọ́ bí àṣà Yorùbá pọ̀ máa ná làárá síná wọ́n á gbé àwọn kan dìde nù àti ọmọ àwọn mùsùlùmí yẹn láti sọ fún wa pé kò sí jìláàdì máa ọlọ́run láwọn eléyìí wá bá wa ní ẹjẹ́ àgbà fún wa. irú báwọn afá burúkú mi náà ṣe máa ṣe tí wọ́n máa pa ọkàn àwọn èèyàn tí wọ́n máa ní ẹ̀mọ́ ẹ̀mọ́ ẹ̀ súnà kíni súnà kíni mo rò bóyá wọn máa fún àwọn èèyàn kókè mu sọ irú rẹ̀ ní Mirza Nwazi irú rẹ̀ náà ní tablik tablik náà ti same ideology ideology pé there is no more jihad nítorí sẹ́kù ní ká máa rìn káyé sọgbà tí jihad ti ń bẹ jíjọ́ gbẹ̀ndà kìyàmà eléyìí ni gbàgbọ́ àwọn Ahlus Sunnah wal Jama'ah nítorí pé kò sí tó lè pa jihad rẹ̀ yóò máa bẹ títí ọgbẹ́ ìjà òkèèyàn but nínú ìdíyẹwò sì ti England fẹ́ lo àwọn èèyàn fún un torí ẹlẹ́tìrìkì àwọn amadíyà yẹn níbo la request kọ́ta wọn wà England the second office ó wà ní Israel nítorí pé wọ́n ń sáàbù àwọn èèyàn yẹn ni so when there is no more jihad sẹ́mi kọ́ta ara yóò máa ṣe bọ́bá ṣe wù so eléyìí ń jẹ́ báwọn wọ́n tako Kùránì wọ́n tako Sunna Kùránì sọ pé anabi Muhammad ọmọ abdullah tó maka wá tó padà gbé madina tó kú sí bẹ́ẹ̀ tọ́lọ̀ ń fún àkùrá olùkọ́ àwọn ànábì. mọ́tò nìkan á ń bọ̀ láti ń di àkàn láti kíní kankan fànàbì ló ń kópo lásán. ànábì sọ pé òpùrọ́ tí ó yọjú lẹ́yìn tí ó pèrè àwọn lánàbì wọ́n tu ọgbà. tó nínú wọn làwọn mírízà àìmọye náà ló tún ti jáde ṣáájú tiẹ̀ eléyìí jẹba wọ́n ní àwọn sani sálàf àwọn sálàf la síwájú sálàfù tó máa sọ pé àsálàf tí wọ́n la ìtumọ̀ rẹ̀ ní àsálàfù sálẹ̀ àwọn aṣíwájú rere torí pé aṣíwájú burúkú náà ta gbogbo ládàradà sẹ́rí pé àwọn èèyàn ṣe àwọn náà ní sálàf àmọ́ tá sọ pé àsálàf láìla níta àgbàlérò ní àsálàf asaalẹ ètò pé àwọn ní sahaba àtàwọn tabi'un àtàwọn tó tẹ̀lé wọn pẹ̀lú dáadáa tí wọ́n tẹ̀lé lánàá nàbí wa muhammed sallallahu alayhi wa sallam àwọn ní ahlu sunnati wal jama'a salafiya kò síyàtọ̀ láàrin rẹ̀ pẹ̀lú ahlu sunna tó ń bá ya méjèèjì ó túmọ̀ sí pé ọ̀gbádùn nítorí ahlu sunna àwọn náà ní salafiya àwọn náà ní ìgbọ̀rọ̀bà àwọn náà ní fẹ́rẹ́kọ̀tì nàìjíríà àwọn náà ní fẹ́rẹ́kọ̀tì mansoura mo rò pé yíra ẹ̀rọ pọ̀ òbí àti kí wọ́n ti dorí ìṣèlérí yóò fún wa máa wọ pé tọ́wọ́ ti já láti ju gidigidi wọn gbàlàdíyà yàtọ̀ sí èsì ọ̀dọ́ aláṣejù ìgbà táwọn èèyàn gbẹ́sìn yé ni gbogbo ẹgbẹ́ máa dà bẹ́ẹ̀ lójú àwọn èèyàn ṣùgbọ́n tẹminọ́lọ́gì yẹn ò yàtọ̀ ẹni tó ṣe ń àwọn náà ní àlè sọ́nà àwọn náà ni fúrúkọ́tù nàìjíríà àwọn náà ni ọ̀pọ̀ ìfọ́tò àìmọ̀fọ́ọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. wọ́n ní abáwọn sọ̀rọ̀ nípa kúdàrà wọ́n là kúdà yà kò tí tí ń jẹ́ bẹ́ẹ̀ irọ́ lásán irọ́ burúkú wọ́n ló ti kú ọmọ lè gbàgbà wọ́n ló ti kú ti fẹ́ wọ́n lọ wọ́n ń bọ̀ láàrin ọjà sílé àmọ́ kọ̀ wọlé kọ́ wọlé. ara yorùbá lẹ́bùrú ara àgbàgbọ́ yorùbá irọ́ burúkú kò sí tá a fẹ́ fi rọ́ọ̀ṣì jẹ̀mọ́. wọ́n ní bèrè wọn bí àwọn nu sàárè ìṣòro àwọn fẹ́ rẹ́dì ìdáhùn rẹ̀ lọ́wọ́. tọ gbogbo sáré kọ ìdáhùn fẹ́ kọ̀dáhùn rẹ̀ lọ́wọ́ mú lọ́wọ́ bí ọ lóore máa wọ́n máa ومن هذا الرجل الذي بعث فيكم kojú bá lọ yóò ṣe bí wàá ẹ̀kì tá à ń gbé pamọ́ táàbù ti ya tó tó dupọ́ máa ṣe àfikà tuntun mi kan eléyìí ó ti expose to everybody ẹ mú dáhùn lọ́bẹ̀ máa lọ tá ló lúwa rẹ kí lẹ́sìn rẹ tá lọkùnrin tọ́lọ̀ náà sì yín yìí kojú mẹ́ta yìí náà lọ ọjọ́ ìbùsùn jẹ́ ẹni tí wọ́n burú tó wà nínú káwọn ọmọ gbóòrùn àtẹni tí ń kọrin aburúburúkú ni nà aburúburúkú pé ìwọ ọmọ kórè ọ̀dà àwọn awitọ̀ àwọn ẹ̀kọ́ ọkọ̀ tó sọ pé kó ọmọ agbórin ọ̀dà wípé ọmọ ń tọ̀ sọ. islamic singer pé wákà kàlàǹfọ̀rì akérèmọkùnmọ́lá kí ni jẹ́ olùdarí islam tí wọ́n ní tẹ̀lé ìkùránì tí wọ́n lè jọ lọ. ẹ̀rí pẹ́sẹ̀ máa ti ń gbórin ìṣẹ̀lẹ̀ máa kó ìrà ìkùránì. e àní fẹ́ràn gbogbo gbànàbì sọ kìnnì kan sọ torí kí wọn rí bẹ abáṣetánù rìn ni. bí wọn bá ti gbọ́ ìlẹ́rìí gbogbo ara yóò máa mú o ara yóò máa mú o ẹ máa tán sórí ẹ rí gbogbo ẹ ń dùn máa yín àwọn tó máa ń sọ àkùrẹ́ alẹ́ oṣù tí ni wọ́n ń wì. alẹ́mu ọkọ̀ yìí fẹ́fẹ́ alẹ́ wọn bó sọ́dọ̀ máa gbé máa gbé fújì nsì. a'udhu islam ọ̀fara hàn ó lè lọ gbọ́ kó fi máa ń tọ́ wà ń bẹ̀. wọ́n ní ẹni tí wọ́n fi ansẹ̀tì rẹ̀ ya fọ́tò tó ń gbé sórí facebook nǹkan kò sí ẹ̀tọ́ camera is a camera kò bá wà lórí ansẹ̀tì kò bá dádúró a camera is a camera. ìgbà táwọn kan sọ pé fọ́tò fọ́tò kan sọ yẹn pé fọ́tò kan gbé kalẹ̀ bí èrè yàtọ̀ sí fọ́tò tó jẹ́ pé wọ́n wọ́n snap rẹ̀ àtẹ̀sẹ̀ lọ́rọ̀ ọrụ sílápù rẹ̀ wọ́n sílápù rẹ̀ fọ́tò ní fọ́tò ń jẹ nítorí pé Aisha radiyallahu anha Ànábì sallallahu alayhi wasallam ó rí fọ́tò lára kọ́tìn rẹ̀ tó rí lánàá lára kọ́tìn Aisha ẹ má bá ń o tó náà wọ́n máa gbé pọ̀ àwọn mùsùlùmí ó gbére sára wá. eléyìí jẹ́ ànábì bínú torí pé màlẹ́kà ló fi sígínà hàn pọ̀ ní wọlé torí fọ́tò ń ní ilé wọn Àìṣà ni mo bá mú mo bá gé mo gé dorí ìdànù mo wá fi ṣe aṣọ tìmùtìmù ó wò ó nìsín bí ẹni pé mo ń wà ànábì ti tìmùtìmù yẹn mo wá fi gé orí dànù ó ti kú kùkùté so ọ̀dà bíi gí ànábì tún gbọ́ wọlé fún àwọn ti yọ orí sọ̀rọ̀. so ní ìsìn fọtográfù táwọn náà yà lóore ni àbí bí irú olóòrùn náà lọ́jọ́ ok wọ́n á sọ pé fọ́tò tí wọ́n ní ká ọ̀kọ̀ kárí photograph nǹkan kan torí ẹ̀ ẹ̀ àwọn ọmọ yá ni àwọn àtẹnjọ́ ọ̀gbìn dàlùkìyà ọlọ́run á sọ pọ́ kárí ẹ̀ ń gbogbo àti àyà akàkúra àjọ ni akàkú àwọn lọ́ọ̀yà àjọ láàrin pé

kálukú sì ń yà èmi wọn dọ̀jì mo dọ̀jì ẹ sọ́kọ́ ìyá ṣe é kẹ̀kẹ́ mo ní à ìgbẹ́ mi ò yá o. wàláì mùsùlùmí àti alágbára láyé ni mo ń wò pé tó gbogbo àti ti parẹ́ ni gbogbo àwọn èèyàn tó kọ síra tá à ń kà náà ara àwọn ọmọ tí wọn lẹ́yìn yìí náà tó ti tẹ́lẹ̀ ilé lẹ́sìn lẹ́sìn nǹkan ṣe láì sí náà ṣe à wọ́n mọ̀ sóòkù máa lẹ́yìn ikú ànábì ipa ìpẹ́ ẹ òṣìṣẹ́ ti wá nà sáka rẹ̀. wàhálà ìlú báyà fún báyìí ṣe lọ ní torí ẹ̀ ni ó wá náà àdéhùn kan kò yẹ ṣe àlẹ́ náà ṣe zamanu alqabidu ala dinihi kalqabidu ala aljamra àsìkò kan bọ̀ wàá báwọn èèyàn nù gbèsè ayé tí ó padà já sí pé nítorí bá díẹ̀ sí rẹ̀ mú yóò dàbí ìgbà tó di òkú náà mú ni ẹ̀rù ń bá akọ́mọ́jẹ pákókó náà láti wáyé ó fẹ́ mẹ́sẹ́ni kámá torí tó lè yá sọ pé kí ni yọ̀ ọ̀dà ọlọ́ọ̀dà kò sànù fún wa. wọ́n ní tá a pé ọfà wà tí máa ta mọ́ ẹ̀ àwọn ọmọ ìwọ náà lọ́ọ́ mọ̀ àwọn ń gbà èso lóògùn àwọn ọmọ abẹ náà kọ sọ wa ìwọ náà ọmọ abẹ náà kọ sọ ọfà òfò kíni kí lọ́ọ́ fẹ́ sí bọ́ ọ gbóyè wa ẹ̀hẹ́ mùsùlùmí yẹn sọ yẹ lọ jókòó kọ́tẹ́ àti ogun ìwọ ọmọ abẹ náà kọ́ lọ́ọ́ dáàbò bọ̀ kọ́ lọ́ọ́ kó sọ àbí òye wa kò sí ń tọkọ pẹ̀lú gbogbo rọ́bìṣì tẹ́lẹ̀ lómi bá lọ nkéwu ogun wọn máa wá ká ọ tó máa kó àwọn nẹ́tẹ̀lẹ́ burúkú jọ tó máa kó jọ tó máa kó jọ tó máa kó jọ wọn ọmọ tí ó kankan àbògùn ọkàn lè kọ́ kí ó dórí akọ́dọ̀rí ògùn àwọn apọ̀ ó sì lè kọ́ kí ó kọ́ ra ka dòrósù lóga àbí lẹ́fẹ̀rẹ̀ nàfẹ̀kì nàbí ha kó nà ra lè sọ lárúbá díẹ̀ díẹ̀ díẹ̀ ẹgbẹ́ sọ pé àwọn ọmọ tí ó ní. ó lè kọ́ sọ ìrọ̀lẹ́ ọ̀dọ̀ tọ̀rọ̀ màdé màmá. pé ó ti máa ṣe wọ́n máa kó ògùn jọ. sọ eléyìí là ń fẹ́ kó yí padà sọ́mọ́nà ọmọ tí ó ọmọ tí ó lò tọ́ oògùn lè fa babaláwo kí gbogbo owó lè bá àjọ páyà wọn àmọ́ tí wọ́n bá tún sóògùn tó ṣe babaláwo ẹ jẹ́ ọlọ́run wa lọ. eléyìí jẹ́ bó ṣe jẹ́ wọ́n náà gbọ́ pé tí ayé bá ń parí lọ gbogbo lẹ́tọ́ dáa tó yáàyè ọlọ́run kò fún ọkọ lọ sọ́mà irọ́ lọ gbọ́ gbogbo nǹkan pátákó rogbodo lọ́wọ́ ọba sọ̀dẹ̀ pẹ̀ gbogbo ọparẹ́ tó kpora gbogbo létà ńkọ gbogbo tá a ṣe kínní kan tó àmọ́kò mi nìkan ọmọkọ̀lé mọ ọ̀páyé o àhán ọkọ̀lé àmọ́ gbogbo ẹ̀ nígbẹ̀yìn gbẹ̀yìn ọlọ́wọ́ padà sọ gbogbo ẹ̀ dé pẹ́ ni. ilé alùkìyàmà ilé alùjẹ́nà kì í kọ́ dàbí ilé ayé yìí ilé àwọn fi blọ́ọ̀kù lásán kọ́ àbí òye wa bá a tún po simẹ́ntì tá a ṣe kínní ah, ilé alùjẹ́nà gold silva lóòlò marjan diamond èpè àlùjọ́nà gan òkúta olówó iyebíye àwọn góòdù olówó iyebíye ẹ kí ni bẹ́ẹ̀ lé ayé ìlú wàhálà lásán káàkẹ́sẹ̀ bọ́nú ẹ̀rẹ̀ ọjọ́ bó ti ṣe jẹ́jà rẹ̀ wọ́n lẹ́ni tó wá síbi ìdánilẹ́kọ̀ọ́ tí ń ṣeré tí ń sọ̀rọ̀ tí fi ń gba làákà àwọn èèyàn mi. wọ́n bẹ lọ kó jẹ́ pé olú náà yí padà kó yé ṣe bẹ́ẹ̀ torí máa kó báyà ẹ̀rí sọ máa dẹ́kun bíi ìdánilẹ́kọ̀ọ́ báyìí orí ńlá máa ń tẹ̀yàn ọlọ́run ẹlẹ́dàá wa ó máa ń sọ fún àmàlẹ́kà kíkí làwọn èèyàn yẹn jókòó tá ń gbọ́ nínú àdìsí ànábì sallallahu alaihi wasallam ah, wọ́n gbọ́rọ̀ rẹ ni wọ́n gbọ́rọ̀ ànábì sallallahu alaihi wasallam kí ló ń sọ wọn lóko kòrò tán fi lọ ah, wọ́n gbọ́ palẹ̀ jẹ́nà tó ló fi àwọn olùgbàgbọ́ òdodo rí wọ́n fi sojú kòkòrò rẹ̀ wọ́n sì ń gbọ́ pa aná tó ló pa àwọn ọ̀daràn sí kó lè bá sá fún un. àbáwo ah, ni ọba ṣe rí tọ́lá gbọ́n wọn lè jẹ́nà yẹn rí tó àwọn mọ̀lẹ́kọ̀ sọ pé ah sábà rí wọn ó kòkòrò rẹ̀ kọjá báyìí o ọ̀dà sábà rí náà nípa ah, ẹ̀rú lọ́gbà wọn ju báyìí lọ o ọlọ́run sí pé mo gbogbo wọn. ọlọ́run àwọn mọ̀lẹ́kọ̀ wa sọ pé tàmídòdó là àwọn ìwà ni wọ́n wa nítorí pé àwọn èèyàn máa lọ tẹ́tí gbọ́rọ̀ èmi ọlọ́run àwọn èèyàn kan ní tó o rí tá a fẹ́ ṣe ni gbà ń jókòó à ń gbọ́rọ̀ lọ. so ọ̀pọ̀lọpọ̀ yóò wá àwọn wá fi nǹkan mí gba làákàyè ẹlòmíì àbí kò náà máa tún fi nǹkan mí gba làákàyè ara rẹ̀ níbi tó yẹ kó ti concentrate tó ti sórí rẹ̀ kò yẹ ká máa ṣe bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ sì ni tọ́lá yẹ pé òde fújì òfò kí wọ́n máa lọ lọ́ba lọ ẹ rí i pé yóò fi làákàyè yóò fi tẹ̀lé gbogbo nǹkan tí bá ń gbọ́ torí kò ní fẹ́ kí olórin yẹn kọ́ dàpà kan kó wọn mọ̀ bó ṣe dà ó rí òfò ó rí àdánù bá àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ adúpẹ́ fọlọ́n pé yẹn lọ òde wọn yẹn ọ̀rọ̀ ọlọ́run lẹ́yìn máa lọ gbọ́ adúpẹ́ ah! fọlọ́n náà. ẹ bá dáhùn bí jìnnà bò wọn ní ìdílé ọba wọn wọn ti kú ọmọ ìyàwó náà pẹ̀lú ẹ̀ wọn lọ́wọ́ òṣìṣẹ́ ìdìbò ti táwọn ti rí bẹ́ẹ̀ ni wọ́n takò Islam wọn ní tó tí àbáwá jẹ́ ní ó pa ní ìyàwó bẹ́ẹ̀ kíkọ́ àyàn oṣù sí àti pé tẹ àgbàjì àwọn ní lórí fún àwọn èèyàn ní àgbà ìgbélé bẹ́ẹ̀ yìí tó parí wọ́n ní pé wọ́n láwọn ní ọmọ ìyá tó jẹ́ òṣùmí tó fẹ́ràn kásẹ̀tì dáná àti súnà náà ti ṣe ọwọ́ àgbẹ̀jọ́ ní ìjàmbá tẹ̀lé wọn máa lọ jáde pẹ̀lú wọn. wọn yìí sọ́sọ́ra pé wọ́n nítorí dájú ni pé àwọn ẹni tí wọ́n fẹ́ẹ́ sì máa lọ lé ọkọ tí wọ́n ń kó àwọn ọmọ jọ síbi kan fún àwọn ṣe orò dílé àwọn fún wọn àbí tí wọ́n kó wọn jọ papọ̀ mọ́ àwọn ọkọ tó fẹ́ẹ́ fẹ́ wọn báwọn so àwọn ṣe orò dílé àwọn fún wọn nítorí dájú ni pé wọn ò sí lórí Islam nítorí pé orò kí ni jòrò ní Islam táàbì sọ pé ẹ̀ ń sọ̀rọ̀ òdílé a'udhu billahi minash shaitani rajim ẹ mọ̀ pé àwọn àṣà burúkú pé ìsìláàmù òfin káwọn ọmọ sọ̀rọ̀ kìí ṣe ìsìláàmù yìí bọ́yẹ bọ́ bẹ́ẹ̀ ṣe lónìí kí n má sọ̀rọ̀ àmọ́ ìsìláàmù tó náà fi rán nàbì sallallahu alaihi wasallam ó rò báwò kí lọ́ kporò pọ̀ pẹ̀lú ìsìláàmù tòsí wọ́n wá jẹ́ pé àdáwò ti bọ́ pé bẹ́ẹ̀ ló ti fẹ́ sọ́yàwó tí wọ́n láwọn sọ̀rọ̀ ìwọ náà sì wá ó dájú pé eégún ní òpè lọ tòró ti túmọ̀ sí pé rádaràda náà lè padà sí káyìn so lẹ́yìn náà ó kọ́ lásán kọ́ ní Islam iṣẹ́ yín àti wá yín àti bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé Islam sí ní ọjà àmọ̀ fi ṣe mùsùlùmí nìyí eléyìí jẹ́ bó ṣe jẹ́ ń bẹ̀ àrùn àwọn tí máa ń ṣe bẹ́ẹ̀ fún ọjà wọn di ẹ o ẹ lè pe láyé mùsùlùmí kẹ́ ẹ máa ń ṣe àwọn tí ì ṣe mùsùlùmí kó fi jẹ́ pé camouflage lásán lẹ́ wọ́n lé ẹni tó fẹ́ ṣe islam ó lọ ṣe pẹ̀lú àwọn ẹni tó ń ṣe jáde wọ́n á ní sunna náà ni wọ́n jẹ́ sunna ni tí wọ́n nìkan lọ́wọ́ à ń bẹ̀ tí àtàwọn jẹ́ lọ́n jáde lọ́wọ́ à ń bẹ̀ mọ̀ pé gbogbo wa náà ti wọ̀ torí délé tó ọba lẹ́sìn ṣe lódodo sunna tànàbì ni kò dì mú ṣe sunna tabligh torí sunna yẹn ṣe sunna sunna ìwádìí sì fi hàn wípé àwọn tẹ̀blíìgì gan wọ́n ní tọ̀ríkọ̀ oríṣi mẹ́rin ńlọ́pàpọ̀ tí ń jẹ́ tẹ̀blíìgì bóòlù bóòlù ní tẹ̀blíìgì bóòlù tọ̀ríkọ̀ sí wa fẹ́ di súnà nítorí wá sí wá ní nàìjíríà tí wọ́n bí ni pé gbogbo àwọn ọmọ tọ́lá ń ṣe tẹ̀blíìgì ẹ̀rí táwọn náà máa yọ yọ pé bóyá súnà wọn ṣe ẹ̀wọ̀n ò ní balẹ̀ wọ́n dá ń sí nítorí wọ́n ní oríṣi fìlà kan special báyọ̀ yóò sì fura. wọ́n ti tó báwọn subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka.